ẹ sọ opinion yín ẹ ní láti bi èmi ẹ̀yin ẹ sọ tọ́pìkì tá à ń treat ni wípé ta ni Yorùbá ta ni Odùduwà ta ni Yorùbá ta ni Odùduwà that is the topic sir. Yorùbá èdè náà sọ ni Yorùbá Odùduwà ni bàbá wa tó dá àwọn èèyàn tí ọjọ́ bàbá ń gbogbo àwa tá à ń sọ Yorùbá Okay. mi fẹ́ sọ ní àyè yẹn. ok ẹ ṣeun gan ni thank you very much. ẹ̀yin èèyàn mi mo bẹ̀ wá ni kí a tó pè wọlé ẹ jẹ́ ká wà very very sure nǹkan tí mò ń bi wá o nǹkan tí mo bá dẹ̀ sọ òun ni kí ẹ sọ o ẹ má yí ọ̀rọ̀ mi padà o mi ò ẹ́fà sọ rí pé Odùduwà ni ọ bàbá Yorùbá o mo ní ta ni Odùduwà ta ni Yorùbá ilẹ̀ Yorùbá ti wà bí èmi ṣe kà á ilẹ̀ Yorùbá ti wà wọ́n kàn ti ń jẹ́ Yorùbá kí Odùduwà tó dé ta ni yorùbá mo ní àwọn ènìyàn kan pè mí nígbà tá a ṣe rálì wọ́n ní ọmọ Odùduwà kọ́ ni àwọn yorùbá ni àwọn gbà tá à ń pe Odùduwà nation ibi tí confusion yẹn ti wá nìyẹn wọ́n ní àwọn ò kì í ṣe ọmọ Odùduwà ṣé yorùbá ni àwọn ṣé àwọn lè bá wa join ìdí rèé mo ṣe ti sọ pé mo máa ní láti treat topic yẹn tí mo ṣe wá sọ wípé ta ni yorùbá gangan ta ni yorùbá ta ni Odùduwà ní ọ̀dọ̀ tèmi dára yorùbá àti odùduwà ìkànnì ṣùgbọ́n èmi ò lè sọ yí pé nǹkan tèmi bá sọ òun ni gbogbo yín máa sọ oníkálukú ló ní èrò ọkàn tiẹ̀ àbí kò yé wa báyìí so nǹkan tí mò ń sọ nìyẹn so ẹ má ṣì mí gbọ́ ẹ ní sùúrù fún mi mo ní láti ṣe kíní speaker yìí mo ní láti ṣe kíní bluetooth yìí i really don't know what is wrong with it because i need it today i swear down ẹ ní sùúrù fún mi ẹ ní sùúrù ẹ jẹ́ ń ṣe. Ani ní ẹ ní sùúrù ẹ ní jẹ́ n connect bluetooth yìí o tí ò bá dẹ̀ kò wà connected a lè gbọ́ dáadáa hmm. mi ì mọ nǹkan tó ṣe kinní yẹn. okay hello. hello láti bókun ni mo ti ń pè wá ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ìkójọ mẹ́ta Ọlọ́run máa program hmm. nǹkan tí èmi fẹ́ sọ ni pé Yorùbá èdè ni Odùduwà òòṣà ni. ṣé ń gbọ́ mi. so nǹkan tí èmi ó yé èmi yé kí nìyẹn tó tábà fẹ́ ni pé a fẹ́ gba Yorùbá as a nation Odùduwà orúkọ òòṣà kan la fẹ́ fi dúró ta fi sọ pé Odùduwà ni wá iṣẹ́ kan tí Odùduwà ṣe bóyá òun òòṣà yẹn làwọn èèyàn recognize nínú gbogbo òòṣà táwọn máa sọ̀rọ̀ òòṣà ń sìn lámúrúdu Ọ̀ṣun gbogbo àwọn òòṣà yẹn wà ń bẹ̀ lára gbogbo ìṣẹ̀ṣe yorùbá ni hmm. èdè ni yorùbá hmm. báwo ni yorùbá ṣe generate làwa fẹ́ mọ̀ so kò jẹ́ bẹ́ẹ̀ mi ṣe ọgbọ́n ọmọ kékeré tèmi so bóyá contribution tèmi lè contribute nìyẹn. ok ẹ ṣeun gan ni thank you sir. hello kọ́lá mi ẹ kalẹ́ sórí ètò. èyí ya. Yeah. Oticut ẹ pè wọlé ẹ̀yin èèyàn mi ta ni Yorùbá ta ni Odùduwà káyé confuse ara wa ṣé òótọ́ ni ìkan ni wá Odùduwà àti Yorùbá ṣé kan náà ni wá kò sí yàtọ̀ láàrin wa. hello kọ́là. hello. hello ẹ kálẹ́ o. hello. hello ẹ kálẹ́ o ẹ bá wa dá ṣètò ta ni Yorùbá ta ni Odùduwà ẹ ṣeun pẹ̀lú ètò tẹ gbé wá yìí o ọlọ́run á bù fún yín o ẹ ṣe gan. ṣé rí èdè ní yorùbá lóòótọ́ bọ̀ gbogbo wa kọ́ la jọmọ òdùdúwà àwọn ìjẹ̀bú ò ń ṣọmọ òdùdúwà àwọn ìgbìrà náà wọn ò lè káǹtì ara wọn mọ́mọ òdùdúwà tá a bá máa dúró ẹ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ èdè ní yorùbá bóyá ká ń kú jọmọlúàbí èdè tọ́wọ́ kan ń pè wá láti wáṣẹ̀ kó tó di pé wọ́n mọ̀dánáìzẹ̀ tó ń pè ní yorùbá ṣé rí Odùduwà yẹn lóòótọ́ ó máa dá wàhálà lẹ̀ gbogbo wa kọ́ la jọ ọmọ Odùduwà Odùduwà bá èèyàn nílé Ifẹ̀ ni àwọn èèyàn ti ń wà tó ti ń sọ èdè yẹn nílé Ifẹ̀ kò dẹ̀ ń ṣe gbogbo wa la dẹ̀ jọ ọmọ so ọlọ́run á fún wa ṣe bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ọ́ sí ni mo sọ yẹn so èdè ni lóòótọ́ bọ̀tì gbogbo wa kọ́ la jọ ọmọ Odùduwà tẹ bá ń ka gbogbo ìlú ń sìn àwọn ìlú kan ò ní síbẹ̀ ṣé a yọ Ìjẹ̀bú kúrò ní Eh, Oòduà ni Ìjẹ̀bú Òde ò bá yín join because wọ́n ń sọmọ Oòduà. Hmm. so gbẹ̀mí ṣe rí sí mi ẹ ṣe gan. ẹ kálẹ́ o kọ́là mi ta ni Yorùbá ta ni Yorùbá ta ni Odùduwà. bẹ́ẹ̀ni eh, eh, ẹ̀gbọ́n bàbá mi ó rẹ̀ ninety five years ni ó kú níbi five years ago mo bá máa bá lọ sóko ńgbà lóhùn ó ti pa gbogbo àwọn ìtàn yẹn fún mi kó tó kú ọba tẹ gbé wá nígbà yẹn ìtàn gidigbe ẹnu bàbá yẹn bàbá yẹn ti kọ́kọ́ fa ìtàn gidigbe agbógungbòrò fún mi ní Ondo state nígbà yẹn so nípa Odùduwà àti Yorùbá ṣe rí nígbà tí bàbá yẹn pa ìtàn yẹn fún mi bàbá yẹn ó sọ pé Odùduwà ó wá láti Mẹ́kà Mẹ́kà náà ló ti wá ìgbà tó dẹ̀ máa dé Ilé Ifẹ̀ ló dé sí. Si wọ́n ní ìgbà tó dẹ̀ dé sí ilé Ifẹ̀ ó bímọ ilé Ifẹ̀ yẹn ló ti ṣàbí ọmọ orúkọ àwọn ìwà ń jẹ́ onípópó ti pópó onísàbẹ kí sàbẹ ọ̀rọ̀ míyàn ti ilé Ifẹ̀ ọba yẹn ara wọn nílé Ifẹ̀ òun ló lọ di ọba ní Ìbìní kingdom lẹ́ẹ̀ni torí àwọn ọmọ Ìbìní yẹn ọmọ Oòduà náà ni àwọn ọmọ Ìbìní so àwa Yorùbá kíní la ti wá ẹ̀ẹ́dẹ́ka ni. Eh, ilé ìfẹ́ láti sí ẹsẹ̀ náà ní màá ẹsẹ̀ náà náà ká ẹbí rìn wá láti mẹ́ka yẹn wá lọ ti tẹ̀dó sí ilé ìfẹ́ so àti yorùbá àti oòdùà ọmọ ìyá ni gbogbo wa ó bíi buravra àti ibo báwo náà tún ní àwọn ọ̀gá kan tó tún dé nígbà yẹn fún àwọn náà náà fi pè ní eh, eh, kínní ni wọ́n ibo àti buravra bí yorùbá náà ti ṣe jẹ́ nìyẹn so kẹ má yẹ kí yẹn ti ẹ̀ wà fún wa kẹ má jẹ́ kó wà problem fún wa ànọ́bà tú nọ́bà eh, tú ẹ̀jẹ̀ má bínú ní eh, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín because mo ń tẹ̀lé programme gan serious mo tún gbọ́ programme kan nínú eh, mega lẹ́nìí tó tún sọ pé wọ́n ní pé kí ni agenda wa ní fún Yorùbá wọ́n ní pé fún wọ́n ní bọ́n ṣe ṣe nílẹ̀ yorùbá nàìjíríà tẹ́lẹ̀ nìyẹn tó ní anything fún anybody òun ní ìlú yẹn ti bàjẹ́ náà kí ni wọ́n fẹ́ ní fún wa ètò wọlé nípa àwọn àgbà ètò wọlé nípa aboyún àtọmọ inú ìwúlọ́nẹ kọ́gbẹ́ constitution wa tó bá gbé jáde táwa náà máa rí tí gbogbo ẹ̀ka náà bá ti jáde báyìí gbogbo ẹ̀ bá ṣe ń jà yìí wọ́n ní yorùbá ní pé bàbá sunkún a máa rí ìran ni kọ́ gbé gbogbo constitution wa náà jáde bí kò tá a bá dàjà ẹ̀tọ́ náà báyìí kọ́ ó kẹ́ wọ́n bá ṣe jàjà gbàá àmọ̀tẹ́kùn eh, àmọ̀tẹ́kùn náà wọ́n tún fi àjákẹ́ lọ́wọ́ yorùbá padà báyìí tó ẹ jẹ́ kí gbogbo nǹkan wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀tọ̀ ẹ ẹ bá tún ṣe ẹ ṣe gan ní program tẹ gbé wa ẹ bá tún parí ẹ ẹ eh. constitution wa náà kẹ tún gbé yẹn jáde ẹ hẹn ká lè bìlífù ní gbogbo nǹkan tẹ ń ṣe ẹ ṣeun gan. you are welcome sir ẹ ṣe gan ni thank you sir. hello kọ́là láti russia ẹ bá wa yí fọ́lùmù nǹkan tẹ́ ń gbọ́ yẹn ẹ bá wa yí fọ́lùmù ẹ̀ lọlẹ̀ pátápátá àgbọ̀ yín rárá. àgbọ̀ yín o ọbẹ̀ tà ṣé rí kọ́là mi tí ẹ pè láti yìí èmi ní èyí gẹ́gẹ́ bí ènìyàn kan èmi náà lè kàn déédéé máa bá wọn fọwọ́ sí nǹkan kí sọ pé ká máa ṣe nǹkan láì rí òfin tó tó gbogbo nǹkan tẹ́ béèrè yẹn gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ tó bá tó àsìkò àti iṣu fòrò àlà ṣé lélẹ̀ tá a ṣì ń sọ fún gbogbo wa pé nǹkan báyìí ká gbà ká fọwọ́sowọ́pọ̀ tí àwọn kan sọ pé rọ́ ni àti ìṣetán àwọn kan sọ pé kí náà wí wọ́n fẹ́ dọ́tẹ̀ ẹ̀ lẹ̀ wọ́n fẹ́ dógun lẹ̀ wọ́n ní kán máa jà níta ló sọ fún yín pé kẹjà àwa tún sọ fún yín pé ẹ má gbé kùmọ̀ ẹ má gbé pọ́npọ́ ẹ má jà kò ń ṣe kò dìgbà tí a bá ń pọ́npọ́ bá jà tá para wa tá a wéṣẹ̀mí ara wa kí nǹkan tá à ń ṣe tá à ń sọ ikú tó ṣeé ṣe tẹ́ bá fojú pé bí àwọn Biafra ìbọn fifteen years ago ńgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ pé tó bá ṣe rálì wọn bóyá bó ṣe máa rí mo rò wípé fún àwọn olóye láàrin wa nílẹ̀ Yorùbá ẹ ti rí wípé rálì tá a ṣe kọjá ní October first peaceful wọn la pè ṣé kò wà peaceful ni tá a bá rí ẹnikẹ́ni tó bá lọ ń tan àwọn ènìyàn jẹ tó ń tíùsì sítórì pé lọ́jọ́ yẹn wọ́n kó àwọn ọmọ Odùduwà kò sọ́mọ Odùduwà kankan tán kó o wọn kó ọmọ Yorùbá kankan o àwọn tó wọrẹ protest ni wọ́n ti kó about thirty people ẹ yé destroy mind àwọn èèyàn tí ẹ bá gbọ́ àtá ẹ bá rí àríṣà tó bá ju nǹkan sí mi táwọn èèyàn bá pè mí tó sọ nǹkan fún mi mo máa fẹ́ tún kan sọ send video àbí ibi tí mo ti lè rí léèkì ẹ kí fèsì ara mi gbọ́ kí n lè mọ nǹkan tí mo máa sọ. àwọn ọmọ Sowore àwọn ni wọ́n kó about thirty of them kò sí nǹkan kan tó ṣe ọmọ Yorùbá tó jáde lọ́jọ́ yẹn tí wọ́n ṣe rálì káàkiri àgbáyé abẹ́rẹ́ ò yá wọn lára so ẹ má tó jẹ́ ká ṣe torí àsọdùn kọ́ lè sọ pé kínní ẹ má jẹ́ ká má bómi ìrẹ̀wẹ̀sì sọ́kàn àwọn ènìyàn tí mi bá ní nǹkan ṣe tán bá wá sí nǹkan lọ mí tí mo bá rí pé kinní yẹn mi ìrárí dájú àbí ọkàn mi ò yá sí ìyẹn mi pé torí mo ti ní oore ọ̀fẹ́ láti lè yí máìdì àwọn ènìyàn padà kí wá máa sọ pé torí pé mi láìkì kinní yẹn àbí ọkàn mi ò mọ́ sí kí wá máa sọ pé àwọn tó bá fẹ́ ṣe é kí n máa bu omi ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn kódà ìwà ìbàjẹ́ ni the same tẹ bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yìí ẹ̀yin ó jẹ́ nǹkan ó jẹ́ nǹkan ìtìjú fún ẹ̀mí pé púpọ̀ nínú yín tẹ bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ tún máa padà wá tẹ tún máa tún padà wá sọ̀kan míì ẹ tún ẹ̀yin tẹ sọ pé ẹ má dá wọn lóhùn kò síbi tó ń lọ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wọn ò mọ ibi tí Odùduwà kú sí orórí ẹ̀ èmi ò lè máa lọ wá bẹ̀rẹ̀ grand Odùduwà mo sọ́ọ̀rì gan generation generation wo nìyẹn náà ṣé ìjà Awólọ́wọ̀ àti Akíntọ́lá tí àwọn kan ń pariwo ẹjọ́ bàbá àwọn tá à ń sọ̀wọ́ wọn ti kú wọn ti kẹ̀ mo dẹ̀ ṣú ẹ̀ pa àwọn ọmọ wọn gan-an wọn lè má sọ pé torí orí ọ̀rọ̀ yẹn náà máa dúró lé lórí bá ṣe ń sọ̀rọ̀ yìí torí pé ayé ń fún ẹ jẹ́ gbàgbé ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ máa pariwo ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ẹ̀yin gógó lọ̀lọ̀ ní ọlọ́tẹ̀ ọ̀bàyé jẹ́ ìkà tí ẹ fẹ́ jẹ́ kí Yorùbá bọ́ nínú wàhálà tá a wà yìí àwọn bàbá tẹ̀ sọ pé ká lọ máa bá ká lọ máa àwọn ìyá yẹn wọ́n ní láti ṣe kinní kan àwọn bàbá àti ìyá yẹn ṣé wọn ò rí bí ìyá ti ń jẹ ìran ẹ̀ tó ń jẹ èmi náà ni ẹ má jẹ́ wọnú ọ̀rọ̀ yẹn torí á hello from Florida. hello ma. ẹ kálẹ́ o ẹ bá wa dá sẹ́tò ká ní Yorùbá sá lódúdú wa sà. ah good question ìbéèrè ńlá lẹ béèrè nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé ehm, gẹ́gẹ́ báwa ṣe mọ̀ láti gbàtọ́ tí a ti ń gbọ́ tàn ni pé Yorùbá Odùduwà inú ṣe gbogbo Yorùbá kalẹ̀ kọ́ mi lé pé gbogbo ọmọ Yorùbá o Odùduwà ló bí ló bí everybody bá a ṣe ń gbọ́ gbọ̀ngbà tó di pé a fẹ́ gba Odùduwà nation Yorùbá nation ẹ̀sìn gbogbo ẹ̀ change ta tún gbọ́ ìtàn míì so bọ̀ tẹ́mi kẹ́rì inú ọ̀rọ̀ rẹ ni pé bóyá àwọn ọlọ́tẹ̀ náà gbéra wọn dìde tí wọ́n ń tí wọ́n lo ọgbọ́n àrékèrèkè láti ṣe kán fi máa tú àwọn nǹkan míì tó yẹ kán tó fi máa bomi tútù sọ́kàn àwọn èèyàn sọ́ọ̀ mi lóyún tọ́fẹ́ fún máa da gbogbo nǹkan ẹrú because èmi ò tí ẹ bá gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí rí pé eh, yorùbá ni yorùbá wà lọ́tọ̀ ọmọ dúdú wà lọ́tọ̀ èmi ò tí ì gbọ́ rí gbogbo ìtàn tó máa ń sọ. ẹ ti wá gbọ́ lẹ́nu lọ́rọ̀ pé ẹ ti gbọ́ lára pé eh, eh, àmì tọ́pẹ̀ wọlé tán ní àwọn ọmọ Ìjẹ̀bú wọn kì í ṣe ọmọ Odùduwà ẹ ti gbọ́ nísìn èmi tẹ ń gbọ́ mo tẹ ń gbọ́ mo tẹ ń gbọ́ láìpẹ́ ni pé ọmọ ọmọ Odùduwà Ìjẹ̀bú Òkè sọ ọmọ Odùduwà mi ò tí ì gbọ́ rí mo tẹ ń gbọ́ ni. ọlá ọlá ah, àwùjọ mi nǹkan tẹ́mi kan nǹkan sọ ní kékeré ní ọ̀rọ̀ rẹ ni pé kódà kan lọ mú orúkọ mi ìwà kan fi sọ orúkọ ilẹ̀ Yorùbá àní kílù wa ti wà òkè ah. káró sọ má di káró di má sọ kídi má ti gbófo kílù tá ti dá nǹkan táwa ń jà fún kò ń ṣe orúkọ la ní kò sí èèyàn kankan tó lè sọ kò sí ẹ̀rẹ́ kan tó lè sọ ìtàn yẹn tó lè sọ bí ìtàn yẹn ti pure bó ṣe bó ṣe wá kò sẹ́ni ẹ̀ka tó lè sọ on kò sí on tó máa sọ̀tàn yẹn so everybody kàn ń sọ nǹkan tó ń wá sọ́pọ̀ lu ẹ̀ kò ń ṣe ẹ ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì ni a ní láti pick call ẹ lómi torí kọ́ọ̀lù máa pọ̀ lẹ́yìn ìṣẹ́jú méjì. ok ok ẹ má bínú sọ nǹkan lẹ́mìí kan fẹ́ kí ọ kílù tá a ti dá tó bá yẹ pé Yorùbá nation náà máa ń lò tó bá yẹ pé Yorùbá nation àní kílù wa ti wà òkè. mi ìbéèrè wípé kí ni ká mi ti béèrè ẹ gbọ́ mi dáadáa nǹkan tí mo bá béèrè ni kẹ́ ẹ bá mi dáhùn ẹ̀ mi ì sọ wípé orúkọ wo la máa sọ bóyá Odùduwà nation àbí Yorùbá nation mo ní ta ni Yorùbá ta ni Odùduwà ni mo sọ. ẹ̀rẹ́ mi ò mo ti bá nǹkan ẹ̀sẹ̀ rẹ̀ síwájú pé nǹkan bẹ́ẹ̀ ṣe ń sọ ilé mi ṣe gbọ́ for the first time mi ò ń gbọ́ tẹ́lẹ̀ mi ò ń gbọ́ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì yẹn mi ò ń gbọ́ so bẹ̀sẹ̀ ń sọ́ọ̀sì náà ni four times mo kọ́ máa gbọ́. ẹ̀lẹ́ o ẹ kálẹ́ o láti Russia. hello. ẹ kálẹ́ o. hello. ẹ kálẹ́. ẹ kálẹ́. ta ni Yorùbá o ta ni Yorùbá ta ni Odùduwà. ẹ̀ẹ́. ẹlò ṣe rí ẹyà ẹyà nǹkan tẹ́ ń gbọ́ yẹn yìí lọ́dọ̀ pátápátá ẹ̀ lè máa gbọ́ wa máa gbọ́ nǹkan tẹ́ ń sọ kò láti nàìjíríà ta ni yorùbá ta ni Odùduwà. ìyá mi ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ hello. à ń gbọ́ yín ta ni yorùbá ta ni Odùduwà. Ah. wọ́n ní ta ni yorùbá ta ni Odùduwà. hello ma. ẹ ma sọ̀rọ̀ yín à ń gbọ́. ẹ wò mi wá ṣeré níbí yìí o mo ti sọ tẹ́lẹ̀ o mo ní àwọn àgbààgbà ni mo pè àwọn àgbààgbà ni mo pè mo bẹ̀ ni. yàtọ̀ fún àgbààgbà pé bí yàmọ ni mo pe àwọn àgbààgbà ẹ̀yin tí ẹ bá gbọ́ tẹ̀dẹ̀ ìjẹ́ bí yóǹgì náà bí tèmi báyìí tẹ́ bá gbọ́ sórí yẹn látẹnu àwọn àgbààgbà ẹ lè pè wọlé ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá mọ nǹkan tí à ń wí ẹ ní láti pè ẹ̀yin ẹ relax kẹ́ máa gbọ́ kò jẹ́ dandan kẹ́ pè wọlé tí ẹ bá lè dá sí mo bẹ̀ yín ni I'm pleading please ọ̀rọ̀ tó wà lẹ̀ kó ṣọ̀rọ̀ eré o ẹ̀yin náà dẹ̀ ti fetí ara yín gbọ́ nísìn tó ti pè wọlé pé àwọn ọmọ Ìjẹ̀bú wọn kì í ṣe ọmọ Odùduwà so ta ni Odùduwà ta ni Yorùbá la ní kẹjá sí imi ní kẹ lọ máa sọ orúkọ tí wọ́n máa sọ Yorùbá là tá bá gba nation wa ta ni Yorùbá ta ni Odùduwà is very simple. ẹ ló ẹ o. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. orúkọ tèmi ni Babátúndé láti bẹ̀lẹ̀. ẹ kálẹ́. mo bá yín dá tètò ní ẹ bá wa dá sí ta ni yorùbá ta ni Odùduwà sá. ẹ ṣe gan ní kúkúrú because torí ọ̀pọ̀lọpọ̀ pọ̀ tó fẹ́ pè yorùbá ẹ̀yà ni yorùbá hmm. yorùbá àwa yorùbá là ń sọ lẹ́nu alẹ́pẹ̀lẹ́yà alẹ́pẹ̀lẹ́dẹ̀ Odùduwà Odùduwà ó yàtọ̀ sí yorùbá. Hmm. Odùduwà wá sílẹ̀ Yorùbá láti kọ́ wa bó ti ń ṣe ìgbésí ayé nípa bá a ṣe lè ṣe ehm, bí a ṣe lè bí a ṣe lè modernize nǹkan tá a ní. Hmm. ní ìgbà tí Odùduwà wá tí ó wá sí ilẹ̀ Yorùbá hmm. ọ̀tọ̀ ni bá a ṣe ń gbé òun bó ṣe wá ó láwọn nǹkan kan kọ wà nígbà tó wá kí Odùduwà tó délẹ̀ Yorùbá hmm. Yorùbá ti ń ṣe Yorùbá ti wà tí Yorùbá ti ní kingdom <laughs> because tẹ́ bá wo ìgbà tó Odùduwà wọ ilẹ̀ Yorùbá kò ń ṣe ìgbà tí Yorùbá ti ń exist Yorùbá ti ń exist pẹ́. Hmm. so ẹ má jẹ́ kí kinní yìí kó kó di confusion láàrin wa ṣe rí ọ̀rọ̀ ta ní Yorùbá ta ní Odùduwà hmm. mo ti ní mindset kìíní yìí láti 90s ni wow. ni mo ti ní mindset lórí ta ní Odùduwà hmm. ta ní Yorùbá so Odùduwà ẹ má jẹ́ àpè ní Odùduwà Odùduwà kàn kó wa papọ̀ mọ́ àwọn ó kó wa papọ̀ mọ́ àwọn ẹ̀yà kan míì kò ṣe mi ò lè pè wọ́n lẹ́yà because nínú ìtàn eh, Odùduwà wọ́n jẹ́ kó yé wa pé ehm, tí ló bí ọ̀kan bí ọ̀kan bí bí ọmọ méje àbí nǹkan so lára àwọn ọmọ Odùduwà tí Odùduwà bí àwọn náà tàn kálẹ̀ gbogbo bí Benin àwọn náà dé Benin Republic náà lọ káàkiri so àti irun gan ní ìgbà tán fẹ́ jọba i mean eh, kingdom yorùbá ó ti mm. wà kí ó tó di wípé eh, Odùduwà dé wá bá wa òun ni mo fẹ́ kó yé àwọn èèyàn dúdú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo topic big topic nìkan tẹ́ ń sọ yìí ká ní wípé àyè bá gbà mí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mi ò bá fọ́ hmm. àbọ̀rọ̀ mi ò yé yín hmm. so ẹ má jẹ́ kí ẹ jẹ́ kó yé àwọn èèyàn kán má jẹ́ kí lè jẹ́ confusion fún wọn ṣe rí Yorùbá Yorùbá ti wà kí Odùduwà tó wá bá wa nílẹ̀ Yorùbá hmm. so nǹkan tí mo fẹ́ kó yé àwọn èèyàn nìyẹn yorùbá ti wà tipẹ́ yorùbá ti exist tipẹ́. ṣé ó dáná brọ́dà mi brọ́dà mi ṣé Odùduwà nígbà tí Odùduwà wá dé tí yorùbá ti wà tẹ́lẹ̀ tí hmm. Odùduwà wá dé pẹ̀lú wa yẹn kí ni nǹkan hmm. gan ipa wo ni Odùduwà wá kó ní ilẹ̀ yorùbá tí yorùbá fi ṣe wá gbà yìí pé wọ́n fẹ́ ká máa pè wá ní ọmọ Odùduwà. mi ò gbọ́ yín dára ẹjọ́ ẹ bá mi tó àárín ìkìlẹ̀. yorùbá ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kí Odùduwà tó dé bẹ́ẹ̀ni. ẹ wá sọ nípa nǹkan tẹ́ sọ nísìnyí ẹ nígbà tó dé ipò kó ipa ribiribi ó ó modernize àwọn nǹkan ó fi àwọn òye nǹkan kan ó fi ó fi ó fi hàn wá ó dẹ̀ fi ogun tó jẹ́ ilẹ̀ Yorùbá ó tún bá wa ja ogun yẹn ó ṣẹ́gun yẹn débi pé àwọn ogun yẹn kò gbérí mọ́. bẹ́ẹ̀ni ṣé nítorí ẹ ni wọ́n ṣe ní pé òkè ká máa pe àwọn kan ṣé gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n parapọ̀ ń gbà yín pé ká máa pera wa ní ọmọ Odùduwà because nísìnyí àwọn èèyàn àwọn ẹ̀yà yorùbá kan wà tí wọ́n máa sọ pé wọn kì í ṣọmọ Odùduwà á dẹ̀ ti confam ẹ̀ lórí fíìmù lórí show yìí nísinsìn ó ní mo ṣe sọ wípé ta ni yorùbá ta ni Odùduwà. ṣe rí lórí point yẹn tí èmi rí láàárín yẹn ni wípé àwọn tó bá sọ pé àwọn ò ń àbí anything hmm. èmi rí gẹ́gẹ́ bí torí tẹ bá ti ń dárúkọ Odùduwà ẹ máa dárúkọ ìṣẹ̀ǹbáyé mọ́ tó ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ló dẹ̀ ti gba ẹ̀sìn hmm. èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mùsùlùmí ni mí a ní mùsùlùmí nínú Yorùbá a ní kírísítẹ́nì nínú Yorùbá ṣùgbọ́n Yorùbá ẹ̀yà ni wá ènìyàn ni wá tí a ènìyàn ní Odùduwà tó wà bá wa nílẹ̀ wa tó ràn wá lọ́wọ́ fún àwọn nǹkan kan hmm. nínú tàn nínú ìtàn ó jẹ́ kó yẹ wá wípé Odùduwà Odùduwà eh, kó tó dé àwọn àwọn amòye àwọn amòye ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ wípé àwọn máa ní àlejò nílẹ̀ Yorùbá ṣe wá rí lórí pé àwọn ìṣọmọ Yorùbá àbí wọn fẹ́ sọ̀tàn Odùduwà mọ́ ìtayé à ṣe gbà fún Odùduwà because yíyẹ tá à ń sọ̀rọ̀ yìí kò ń ṣe ayé ẹ̀sìn ẹ̀sìn nípa mùsùlùmí nípa gbogbo nǹkan tá à ń fèsì nísìn kò ń ṣe ayé yẹn rárá so bí àwọn èèyàn bá sọ pé àwọn ohun ìṣọmọ Yorùbá ok mo ti jẹ́ ibi tí mo wà ẹ lórí bá a ṣe fún bá a ṣe gbóríyìn fún Odùduwà ní wípé ṣẹmọ Yorùbá ìran Yorùbá ajéèyàn kan tó yẹ pé ó mọ̀ọ́re téèyàn bá ṣòre fún wa so irú ìkúnlọ́wọ́ tó fún wa nílẹ̀ Yorùbá òun ló jẹ́ ká ká gbé sí ipò yẹn òun ló jẹ́ ká gbé sí ipò yẹn because nígbà yẹn àwọn alágbára ilẹ̀ Yorùbá nígbà yẹn ṣe mọ̀ àwọn Yorùbá náà ní ibi tí agbára ẹnìkan dé ibẹ̀ ní tẹlifíyàn ti pín so n tó dùdú wa gbé wa bá wa hmm. n tó dùdú wa gbé wa bá wa òun náà n tó jẹ́ agbára tó tó ṣe kàǹkà ni so àwọn nǹkan yẹn òun ló fa tàbí pé wọ́n fi gbóríyìn fún tó fi sọ pé ok wọ́jà síwájú wa bọ̀ pé ta ni Odùduwà ta ni Yorùbá Odùduwà bá wa nílẹ̀ Yorùbá ni okay ẹ ṣeun gan ni. dèláyé ìgbà tó dùdú wa wá yẹn bẹ́ẹ̀mi ṣe rí ó lè má jẹ́ Yorùbá náà ń pè wá nígbà yẹn olórúkọ tó ń pè wá but èdè Yorùbá ti Yorùbá ti sọ ó ti wà kó dùdú wa tó dé. ẹ ṣe gan ni sọ kò jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ ṣe ọlọ́run máa fún yín ṣe ọlọ́run wà pẹ̀lú. hello hello. hello ẹ kalẹ̀ ẹ bá wa dá ṣètò ta ni yorùbá ta ni Odùduwà. ẹ kalẹ̀ ti fadara. yes sir. ẹ fẹ́ rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wa tá a ń sọ jáde hmm. ó ní yorùbá. Odùduwà gangan ìyẹn jẹ́ bí ẹ̀yà ẹ̀yà l'Odùduwà jẹ́ fún wa ẹ ọ̀dà sáà bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń tán dá ọ̀rọ̀ yẹn sí méjì tán níjẹ̀bú ṣe kí náà ń sọ níjẹ̀bú kí lè dè tán sọ níjẹ̀bú ṣèbí yorùbá náà ń sọ ń bẹ̀ ìṣe táwọn ṣe ń pe ọ̀rọ̀ yẹn wọn ló ṣe yàtọ̀ yorùbá ni wọ́n so Odùduwà ní ìṣẹ̀ta fẹ́ gbà yẹn má jẹ́ kí yẹn máa jẹ́ wàhálà láàrin àwọn tí wọ́n máa fi yẹn bù. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ti dá wàhálà lẹ́ ó ti ń bu ìrẹ̀wẹ̀sì bá àwọn èèyàn. kò ṣe wàhálà rárá ṣé tó bá kàwé nílẹ̀ yorùbá rárá ó ní onímọ̀ tí mo yẹn ẹni tó bá ti kàwé nílẹ̀ yorùbá ó ní onímọ̀ kankan ọlọ́ṣà yìí ọmọ yorùbá dẹ̀ níyì gbogbo tó ń lọ gbogbo programu yìí mo máa ń fọlọ tí mo máa ń tẹ̀lé yìí bó ṣe ń lọ ẹ̀rọ tá so ọ̀rọ̀ ẹnu wa tá a sọ jáde yìí ní Yorùbá hmm. Odùduwà ìran ni àgbà Haúsá náà níran Ìgbò níran so ìran ní Odùduwà ìkan náà ní gbogbo ẹ̀ kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ àti Ìjẹ̀bú àtẹ̀gbá o àti Ọ̀ṣun o àti Èkìtì o Yorùbá ni àtọ̀yọ́ o Yorùbá kan ní gbogbo aláṣà tó ń sọ jáde àtàkùrẹ́ ṣẹ̀rọ̀ tá so ìyẹn ò ṣe nǹkan tó yẹ kó dá wàhálà sílẹ̀ because àwọn tó bá ń béèrè yẹn bígbà tó bá yẹ pé fẹ́ dá wàhálà pé o àìsàn ẹ̀ máa tìtì ọ̀rọ̀ Yorùbá ẹ̀ máa tìtì ọ̀rọ̀ Odùduwà the same gbogbo ẹ̀ ẹ̀ ọ̀dà sáà ẹ̀ má jẹ́ káwọn yẹn máa tún sọ nǹkan méjì tí ò ní ìtumọ̀ rárá ibì kan ni ká wà ẹ̀ ọ̀dà sáà sà tó ọ̀rọ̀ Yorùbá yẹn lọ máa all right. <laughs> Thank you sir God bless you ẹ bẹ́yà ká ṣe báyìí tá ẹ bá ti pè wọlé tí mo bá ti gbé kí n sọ pé ṣé yorùbá ni yín àbí Odùduwà ṣùgbọ́n ní tèmi ní tèmi ti dára àti yorùbá àti Odùduwà we are one ọmọ ìran kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ló ràn ní veins wa lọ́dọ̀ ti tèmi ṣùgbọ́n mo rí wípé àwọn ìka ẹ̀dá tí wọ́n fẹ́ fà wá sẹ́yìn tí wọ́n fẹ́ fà wó aago wípé ká jà fún ìran wa tó fẹ́ fà sẹ́yìn mo rí wípé wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi ń bu ìrẹ̀wẹ̀sì bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́kàn ó dìgbà tí wọ́n máa fi halẹ̀ mọ́ àwọn èèyàn ni àwọn Yorùbá tó bá jẹ́ ojo wọ́n ní ẹ ẹ lè rí Yorùbá kan síbi tẹ́ ẹ lọ ẹ̀yin tẹ́ máa ń sọ pé kò síbi tẹ́ ẹ lọ ẹ rí hàn kúrò níbi kan ibi tẹ́ ẹ ni o ṣe mọ̀ yìí pé ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ yìí pé àwọn tí wọ́n àwọn ẹni bí ẹni ènìyàn bí ènìyàn mú máa ń sọ yìí pé iṣẹ́ tó ń lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá à ń jà fún yìí tó ń lọ lábẹ́ òpòjì tó ń lọ lókè bẹ́ẹ̀ ni wọn kàn lè déédéé pè nìyàn pé kán bẹ̀rẹ̀ sí ní sọ deep deep iṣẹ́ tó ń lọ lábẹ́ torí wípé a mọ̀ wípé àwọn ọ̀bàyé jẹ́ ọ̀dàlẹ̀ ẹ̀dá ó pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá bàbá mi ọba ńlá Ògèdèngbé ti sọ ó ní ní àsìkò tá a wà yí àwọn ọmọ àlè láàrin Yorùbá ló pọ̀ jọ ọmọ ọkọ lọ àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn so ẹtẹ bá ti wá pè wọlé ẹ jẹ́ ká máa sọ ṣé Yorùbá ni yín àbí Odùduwà ta ni Yorùbá ta ni Odùduwà gangan ṣé ìkan náà ni wá ni ẹ̀yà ó ti cut ẹ lè pè wọlé láti sìn ẹ jọ ṣé ìkan náà ni wá ni ṣé ìkan náà ni Yorùbá àti Odùduwà ẹ ká lẹ́ láti UK. hello. hello sir. hello. ẹ kálẹ́ o. yes sir ẹ káàbọ̀ sórí ètò Dara Talk Show sir. ah ó ń lọ lọ́wọ́ yìí náà ni mo ti. èèyàn á gbọ́ yín o nẹ́tíwọ̀kì ibi tẹ́ wà yẹn break sa. mo ní lórí discussion ìdá àti ìjọba báyìí. hello ẹ kálẹ́ o ẹ kálẹ́ o láti UK hello láti UK ẹ kálẹ́ o. o ẹ káàbọ̀ sórí ètò Dara Talk Show. ẹ kálẹ́ yá ẹ kálẹ́ yá mi. yes sir ta ni yorùbá ta ni Odùduwà. yorùbá ni èdè tá à ń sọ lẹ́nu jáde Odùduwà ni olórí wa torí ìkọ́ Odùduwà tó wálé ayé Ifá la fi yin ọba Ifá ti sọ àsọtẹ́lẹ̀ bífọ̀ kódùdúwà tó wọ ilẹ̀ yorùbá. Hmm. Ifá ti sàsọtẹ́lẹ̀ pé èèyàn kan ń bọ̀ tó máa jẹ́ olórí wa tó máa jẹ́ oníjà tó máa gbè wá ní tó máa gbè wá níjà fún wa abẹ́gẹ́ ti bẹ́ẹ̀. Hello. à ń gbọ́ yín sà. Ifá ti sọ àsọtẹ́lẹ̀ Ifá la fi ń sọ àtọ̀nà ní ilẹ̀ Yorùbá ìfowópamọ́ hmm. tó sì rán fún akọ́mọdé Ifá Ifá ló máa sọ pé báyìí báyìí báyìí ọdún tó ń bọ̀ ó báyìí la máa ṣe ó báyìí la máa ṣe ó Ifá ti sọ tẹ́lẹ̀ pé èèyàn kan ń bọ̀ ìyẹn ló máa jẹ́ ló máa jẹ́ orírun wa that's why ìgbà tí Ifá wa ti sọ yẹn ní ní àwọn onífà wọn ti sọ fún gbogbo àwọn olóyè wọn ti sọ fún everybody pé nǹkan kan kan báyìí báyìí ń bọ̀ o àmọ́ wọn kì í mọ ọjọ́ tó ń bọ̀ ìgbà tí Odùduwà wá dé gbàdúrà wa dé ìsìn tó dé tó eh, ó ṣẹ́gun fún wa torí ogun kó àwọn àwọn yorùbá wa ó kó wọn lẹ́rú ó bá ṣẹ́gun ó tún fi ọ̀làjú wọ ilẹ̀ yorùbá ó fi everything wọ kọ́ńtà sọ pé ah, a tún wá tún ifá dá already ifá sọ pé ah, ọba yín gangan gangan ló dé yẹn ìyẹn gangan ní ká gbà àti pé tí ọba yẹn tí Odùduwà yẹn everybody ó clear fún everybody pé orí òun wà nìyẹn ká má gbà pé pé wá bá wa lórí ilẹ̀ wa wá ṣe náà lọ́ba ayẹ̀dẹ̀lẹ̀ náà lọ́ba ayẹ̀dẹ̀lẹ̀ náà yorùbá ẹ ilé Ifẹ̀ kọ̀sọ́ bá ń bẹ̀ náà kí Odùduwà tó dé. òun ni olówó àjọba náà. so ká sọ wípé bàbá Odùduwà nígbà tí wọ́n máa dé sí ilé Ifẹ̀ wọn kì í dé adé wọ̀nyí jọba nígbà yẹn lọ́hùn-ún àwọn ni ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ jọba tó dẹ̀ máa kọ́kọ́ dádé àbí. yà. Yeah. Okay ṣé nítorí ẹ ni a ṣe ń jẹ́ ọmọ ìran Odùduwà àbí báwo. ẹni. ṣé nítorí ẹ ni a ṣe ń jẹ́ ìran ọmọ Odùduwà. ìkẹta fi jẹ́ ìran ọmọ Odùduwà nìyẹn pé Odùduwà torí everything láti ilẹ̀ Yorùbá àti Ìjẹ̀bú tó ń sọ yẹn ẹ jẹ́ ọmọ yẹn politics máa ń play hmm. torí pé ẹ jẹ́ ẹ̀yin pìrìsẹ́ńtà ẹ̀yin gbogbo yín ẹ̀yẹ́kẹ́lẹ́ ẹ̀yẹ́kẹ́ jókòó kẹ́ rízì nǹkan tẹ́ ẹ̀ gbé lọ́wọ́ àbẹ́kẹ́tẹ̀ ẹ má jẹ́ kán fi hàn kan the start yín àtọ̀. kò séyàn kankan tó distract anybody àwọn nǹkan tí wọ́n máa ń gbà àwọn nǹkan tí wọ́n máa ń sọ tó fi ọmọ Yorùbá àwọn yìí kò gan àwọn yìí kò gan takora wọn náà pólítíìsì tó bá wọlé pólítíìsì ilé ayé yìí wọ́n á sọ pé bàbá ẹ̀kọ́ ló bí ẹ ìyá ẹ̀kọ́ ló bí ẹ bóòlù ayé ṣe wà nìyẹn nǹkan tó bá gbé dání ní kẹ́ fèsì wọ́n hàn wọ́n bóòlù ayé bóòlù ìlàyé ṣe rí nìyẹn gbogbo wa mọ̀ yorùbá ṣé yorùbá kọ́ là sọ ni ṣé yorùbá kọ́ ní ìjẹ̀bú sọ ni yorùbá kwara gan sọ pé kò ṣe yorùbá ṣé yorùbá kọ́ ní kwara sọ ni. ẹ ṣeun gan ni. bẹ́ẹ̀ ni nǹkan lẹ́mi kan àlùfáàjì lẹ́mi kan ẹ̀ fún yín nìyẹn ẹ má jẹ́ kán tè sọ ẹ kán yí ọkùnrin padà síbi tẹ́ lọ. Odùduwà oní bàbá wa gbogbo yorùbá. èmi tí mo sọ̀rọ̀ ọmọ kwara ni mí. Odùduwà iye Odùduwà láti ṣẹ̀ wá. ọ̀dọ́dọ̀ Odùduwà bá ó bá àwọn èèyàn bẹ̀ ni àmọ́ àwọn èèyàn tó bá ń bẹ̀ kò so kò bọ́ bá ń bẹ̀ náà. Ifá Ifá Ifá ló yan Odùduwà kó tó dé ló ti yan. ẹ ṣé gan ni ẹ Ifá la fi yan ọba bó ṣe rí nìyẹn. Thank you, sir ẹ ká gbé sí gbogbo ẹ jẹ́ ká gbé sí àtìlẹ̀ àtìlẹ̀ wá kó wá kó wá rẹ pé ìsìn ìsìn tí òṣèlú tá a fi sọ òṣèlú tá a fi ń yan ẹni tó wù wá tí ifá fi ń yin ọba hmm. olúgbàgán òtí kò tí ì dé tí ifá ti sọ wípé èèyàn kan ń bọ̀ hmm. tó máa jó lórí wa. Hmm. nǹkan tẹ́mi káwé sọ èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ pé gbogbo ẹ̀ ó wà clear ẹ jẹ́ ká má fi ọ̀tẹ̀ bọ́ kí ni wà clear gan. you very much. God bless you. ẹ ṣe ẹ ṣe máa madam Ọlọ́run á lérè. àmín sà. Um, kí n tó píìkì next call ó dẹ̀ pé àlàyé mi ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn <laughs> tèmi yé mi mo mọ̀ tèmi yé mi tèmi yé mi mo mọ̀ tèmi yé mi ẹ fún síyan ẹ má pè sí orí second number èèyàn tó ń pè láti Texas ẹ pè sórí the other number ẹ ṣe gan ni sàmà ẹfún síyan ọlákúnlé ẹ̀yà ọbàtálá ní ìjẹ̀bú ṣebí ìjẹ̀bú ara yorùbá ni ẹ má gbàgbé o a ní òwú lakọ́dá o bí ẹ̀dọ̀ wẹ̀ bèrè wo ṣe rí púpọ̀ ẹ̀yin èèyàn tí ọ̀rọ̀ tọ́pìkì tí mo mú wálé ní tí ò bá yé èmi ò tí ì divert kúrò lórí ọ̀rọ̀ Odùduwà o ṣùgbọ́n mo fẹ́ kí èèyàn tí ó ń pè mí náà ti Texas I'm saying it again ẹ má pè mí sí nọ́mbà tẹ pè sí yẹn ẹ pè sí the second number sir ma ẹ ṣe. now ìdí tí mo ṣe gbé tópìkì kalẹ̀ ni wípé this is one of the things tí àwọn ènìyàn máa fi bu ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ yorùbá ọmọ ilẹ̀ yorùbá ọmọ káàárọ̀ òjíire wípé ó di ìgbà tí ẹ bá mọ irú ẹ̀yà tẹ jẹ́ ibi tẹ belong sí ìgbà yẹn gan lẹ tó lè sọ wípé ẹ fẹ́ gba Odùduwà nation àbí ọmọlúàbí nation àbí Yorùbá nation either of the three names la máa choose But kò kì í tì í ṣe ọ̀rọ̀ orúkọ tí wọ́n máa lò nísìnyí ohun gangan ló sì jẹ́ kókó awareness yẹn ní láti máa lọ lọ lọ torí pé púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílẹ̀ yorùbá káàkiri àgbáyé tọ́jọ́mọ yorùbá ni wọ́n àti dudu àti yorùbá lọ́dọ̀ mi kan ni wọ́n ni wọ́n tiẹ̀ tí ì gbọ́ sí nǹkan tá à ń wí yìí fún àǹfààní àwọn tí wọ́n ti wá gbọ́ tán dẹ̀ ti ṣetán láti fọwọ́ sí ṣùgbọ́n tí wọ́n tún àwọn kan tún máa ń kùn sí wọn létí wípé ó di ìgbà tí ẹ bá mọ ìrántẹ́ ti jáde òun lèmi ṣe gbé tọ́pìkì jáde so that wọ́n fi etí ara wọn gbọ́ ẹjọ́ ẹ bá mi ṣí èso yẹ ẹ̀ ní ṣẹ́kú wọ́n fi etí ara wọn gbọ́ wípé àti Yorùbá o àti wa o kò sí ìyàtọ̀ lára wa ọmọ ìran kan náà ni wá so that tí ẹ bá gbọ́ ní ọjọ́ ọ̀la àbí ní ọjọ́ míì kò ní wá ẹ ní wá confused pé ẹ mọ bí tí ẹ ti wá á tún máa dín nǹkan tó máa máa dí wa lọ́wọ́ torí wípé <laughs> lórí agbẹ́mi Odùduwà nation tá a wà àbí Yorùbá nation àbí ọmọlúàbí nation tá a wà yìí ah a ti fẹ́ wọ ṣápítà mi ó máa lẹ́tìkẹ́ ó máa lẹ́tìkẹ́ ó máa ah ó máa loud gan ni o ó máa loud gan ni so gbogbo àwọn ọ̀rọ̀ kéékèèké tí ó lè má jẹ́ kí ọ̀rọ̀ tí a fẹ́ sọ àti nǹkan tá a fẹ́ ṣe kó ṣeé ṣe kó rọrùn fún wa òun ni a ní láti treat so ẹ má ròyìn pé torí a treat topic lẹ́ni pé bí yáyẹn kò dá sí ọ̀rọ̀ Odùduwà nation àbí Yorùbá nation àbí ọmọlúàbí nation no bọ ikọ̀ tá à ń sọ lẹ́ni yìí ó ní ipa ẹ̀yin tí ẹ bá mọ̀ nǹkan tí mò ń wí àti iye yín ju tẹ̀mẹ́ lọ. ẹ kálẹ́ o láti UK. àlọ́ sista Laura ẹ kálẹ́ sà. ìyá wọ́n ní kí n dá sí ètò yìí ni o. ẹ bá wa dá sí sà ẹ ṣe. <laughs> Ah, àti uk mo ti sọ̀rọ̀ àmọ́ sòwò ọmọ ọba ni mí ọmọ kòsọ́kọ́ ni mí. Hmm. ṣe rí ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tó le rárá irú èmi sì ni tán bá trace history mi á trace mi lọ sí Benin tán bá trace wa lọ sí Benin wọ́n á trace wa padà sí Ifẹ̀ hmm. tán bá trace wa padà sí Ifẹ̀. ibẹ̀ gangan ni ṣọ́ọ̀ṣì àwa tá jẹ́ ọmọ ọmọ òdu ọmọ òdúdú àlà wa. but àwọn kan wà tí wọn kì í ṣe tí wọn kì í ṣe ọmọ òdúdú wa. sọ̀rọ̀ mi ṣe yín yorùbá yorùbá òun ni general name tó kó gbogbo àti ọmọ òdúwa o àti àwọn tí wọn. kí ló ṣẹlẹ̀ néèmù yẹn òun ló kó gbogbo wa pọ̀ òun ni orúkọ tó kó gbogbo wa pọ̀ ṣé nǹkan tí mò ń sọ yé yín mà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orúkọ yẹn òun ló so gbogbo wa papọ̀ tí a bá wá ń pe ká wá sí i tá a bá ń sọ pé ẹ àfẹ́ ìpòsí oòdùà lé wọn lórí tẹ bá lọ sí Ifẹ̀ gan pàápàá lẹni hmm. àwọn kan wà ní Ifẹ̀ irú ọba àǹkó wọn máa jẹ́ ọmọ ayé yín pàwọn òǹṣọ́ oòdùà sọ̀rọ̀ mi yé yín wọ́n máa jó máa yé yín pé àwọn kì í ṣọmọ òdúdú wà. Hmm. so and there are so many people bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tọ́. ká hmm. bá wá wò ó pé because Odùduwà tó jẹ́ bàbá bàbá ta wá hmm. òun ló mú modernization wá òun ló mú modernization wá it is true òun ló mú modernization wá. But about Ope, because Oromo modernization is the father of all the Yorubas. Ó máa máa jáde. Mama mi sì jebu ni Mama mi ti wa, Ìjẹ̀bú Òde ni mi. mi So bẹ́ẹ̀ ni. So gbogbo ó máa máa rú oríṣiríṣi ẹ lọ wo àwọn prestigious universities ẹ lọ sí Cambridge ẹ lọ sí Harvard University Another big universities all over the world hmm. ẹ lọ wo ẹ lọ wo nípa history Yorùbá wọn ní sọ fún yín pé wọn ní sọ fún yín pé Odùduwà religion Yorùbá religion ló máa sọ ẹ lọ gbogbo ẹ lọ ẹ lọ fake research wọn á sọ fún yín pé Yorùbá religion orúkọ tó kó gbogbo wa pọ̀ nìyẹn. <laughs> orúkọ yẹn wọn kó gbogbo àwa ọmọ kóòtù òjíire. ọ̀dà náà kọ́là mi ẹ̀yin sọ nísìnyí wípé àtọmọ Odùduwà àti Yorùbá o ìkan náà ni wá bí. ìkan ọ̀kan náà ni wá bọ̀ tá a gbọ́dọ̀ yẹn pòsè orúkọ yẹn lé wọn lórí there are so many tí wọn kì í ṣọmọ Odùduwà. Hmm. ṣùgbọ́n Yorùbá name Yorùbá is the general name. Yorùbá is the general name tó kó gbogbo wa papọ̀ tí ó yí kò ní sí ẹnì kankan tó máa sọ pé ẹ̀mí kì í ṣe yorùbá o èdè kì í ṣe gidi kan o tẹ́bá àbá sọ pé lágbájá pé àwa ni àwa gbogbo wa ni ọmọ Oòduà àwọn màmá jáde àmà sọ pé káàkiri sọmọ Oòduà ibò ní inú ilé Ifẹ̀ wọn máa sọ pé báwọn sọmọ Oòduà kàmáṣe àsọ outside ilé Ifẹ̀ but Yorùbá ni kò sẹ́ni tó lè dì náà yẹn inú gbogbo wa pátápátá. Hmm. yorùbá lórúkọ tó kó gbogbo wa pọ̀pọ̀ àti ìwọ tó lóyún àti jẹ̀bú tó sọ pé wáyà di sudan ni. Hmm. Hmm. mo ń gbádùn yín. ọkọ ẹ ló kó tí ẹnì kankan lè jẹ. that is the group name tó kó gbogbo wa. ó dáná ẹ ṣeun kọ́lá mi ká lè mi ẹ ṣeun gan ni thank you God bless you ẹ kí tó gbé next call wa bàbá mi kọ́láwọlé ọmọ ajé tún mọ bí bàbá mi tó ṣùọ ẹ káàbọ̀ sórí ètò dára ṣé dáadáa lẹ́wà thank you for joining brother god bless you i respect sir thank you. Um, next caller wa nísìnyí wọ́n á hello <laughs> ẹ kalẹ́ sórí ètò dára o ta ni yorùbá ta ni Odùduwà sir. <laughs> ẹ̀hún òdùn àgùn àwọn ẹ̀sùn akíkú ló ń pè yín láti ìlú France ẹ jọ̀wọ́ fún last caller tó pè yín lèmi kàn fẹ́ gbogbo guest wọn ni mo ní question fún wọn láti béèrè because wọ́n sọ pé ní eh, kọsínárò ní ọ̀rọ̀ tán sọ yẹn wọ́n sọ pé ọkàn wà ní Ifẹ̀ kóòdù àtúndé ẹ jọ àwọn tó wà ní ilé Ifẹ̀ kóòdù àtúndé. Hmm. níbo làwọn ti wá níbo ni bẹ̀rẹ̀ tẹ ọ̀kẹ́tẹ́ ọ̀kẹ́tẹ́ ni bẹ̀rẹ̀ láti tẹ̀dó sí ilẹ̀ Ifẹ̀ yẹn because ẹ bá ní pé ká wo iṣu yẹn dáadáa Oòduà Oòduà ní bàbá gbogbo Yorùbá láti bẹ̀rẹ̀ láti ilẹ̀ àkọ́dá because Oòduà lọ fún jagunjagun ni nígbà tó lọ jagunjagun yẹn ìgbà tó wá padà dé tó bá àwọn yìí ń bẹ̀ ni àwọn tó filẹ̀ náà ló sì bá bẹ̀ because kọ́ máa àwọn history yẹn padà pé kankan yẹn the same thing kan tó ṣe fún Yorùbá yẹn ló tún lọ ṣe fún wọn ní Benin the same thing hmm. nǹkan tó lọ ṣe fún wa ń bì ní ló lọ ṣe fún wa ń tógò nǹkan tó lọ ṣe fún wa ń ló ṣe fún wa ń bẹ̀nẹ̀. Hmm. Oh. Hmm lè padà bọ̀ sí lè padà bọ̀ sí tí wọ́n tó tí wọ́n tó sọ̀rọ̀ nípa yorùbá ẹ̀ pé àwọn kan ṣe yorùbá àwọn kan kí n fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ biscuit gbogbo tán sọ yẹn ni oòdùà ní bàbá lẹ̀ ní bàbá lẹ̀ yorùbá òun ni foundation yorùbá tí òun kọ́ máa máa yí ọ̀rọ̀ yẹn padà kọ́ ẹ̀ oòdùà kì í pé ọkàn wà nílé Ifẹ̀. pé hmm. kò sọ nǹkan kan tó wà ẹ̀bìrin ló tó bá sọ̀rọ̀ ìpá nìkan ó tàbí ọmọ ìsìn ẹ wọn mọ ẹjẹ ti jáde ẹnì kan èèyàn kọ́kọ́ lè jáde pé ẹgbẹ́ ọkàn wà nífẹ̀ẹ́ kan kọ́ ọ̀tẹ́ kí Yorùbá ó ti wà láti kọ́kọ́ ṣe Oòduà is forefather of Yorùbá land so wọn ò lè yí wọn ò tiẹ̀ lè ṣe ìdí ìsìn ẹ padà so ṣe nǹkan tí mo kàn fẹ́ fà bẹ́ẹ̀ pé kẹ òkè fún òkè fún freedom. pé kí unit kò lè wà láàrin wa ìṣèjà kakú máa ní Yorùbá nation so ó máa kó gbogbo wa papọ̀ because ká tiẹ̀ gbàgbé pé àwọn òdua ni ṣàdúgbò gbàgbé bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá fẹ́ gbalẹ̀ yẹn ó máa ní nǹkan tó máa fún orúkọ òdua yẹn ò lè ẹ́ bà parẹ́ mọ́ orúkọ òdua ti wà ó ti wà nìyẹn títí láéláé ni tí ẹ bá tún wá rí ẹ̀yẹ tún wá wọn kan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ pé pé ẹ tún wá wọn ọmọ tí àwọn ọmọ òdua náà sì gan wọn ṣáà wọn support gbogbo freedom tá à ń ṣe àwọn aládé wọn support ẹ̀ ẹ tí ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ọdún ọjọ́ tó ń ṣe ọjọ́ tí ọjọ́ lọ́dún tó ń ṣe eléyìí ti láti ẹ hmm. Hmm. Hmm. wọn bàbá bẹ́ẹ̀. ọmọ ní ìwọ̀n jáde náà ẹ tún é ẹ wù kọ́sẹ́ ẹ lọ ẹ kú dáadáa àwọn bàbá méjì tún jáde tó ní àwọn bàbá yẹn kúrò bẹ́ẹ̀ àtinú àfihàn láti àtinú àfihàn láti sẹ́ndì àwọn bàbá bàbá ẹ̀ jáde kíkọ́ lọ lé àwọn bàbá ẹ̀ kúrò mbẹ́. Hmm. lára àwọn ọmọ Oòduà náà nìyẹn ẹ ẹ tó ń jà fún tí ò jà fúnra wọn sọ ìgbésẹ̀ kan fún lórúkọ ẹ pé Oòduà nation Oòduà nation is Oòduà nation ẹ no ẹ no ẹ jọ pé Yorùbá nation is Yorùbá nation because ká tún ọgbà pé àwọn ọkọ Oòduà àbí kìí ṣe Oòduà á ti mọ̀ pé orúkọ ẹ ti wà ń bẹ orúkọ láíláí ni bàbá Yorùbá ló ń jẹ́ hmm. bẹ́ẹ̀ ká tún mọ̀ pé Yorùbá is Yorùbá that's Yorùbá nation so kàtí mi kàn fẹ́ sọ nìyẹn pé kọ́mọ́ change history pé kí n jẹ pé àwọn kan wọn ò bẹ́yẹ̀ kankan bẹ́ẹ̀ wọn báyẹ̀ kankan bẹ́ẹ̀ i Yorùbá ni ẹ̀ hẹ́n that's it ẹ jọ̀wọ́ ẹ ṣeun gan mọ̀ ẹ pẹ́ fún mọ̀ hello. ẹ ká ah, o. ẹ jẹ sáré lò kí ni. yes sir so um, ẹjọ mú kan ní contribution kékeré kan tí mo fẹ́ contribute sí kíni kẹrí ọlọ́run àmà fún yín ṣe ọlọ́run àmà fún yín ṣe ọlọ́run ní ọlọ́run níjà ṣe tì ọlọ́run àdẹ ní kábàámọ̀ lórí tá à ń ṣe lágbára ọlọ́run kẹrí gbogbo bá àwọn èèyàn ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni mò ń rí ah. tèmi kàn rí sí àárín yìí ni pé èyí gan àwọn kan sọ fún yín wípé. Eh, why they should bring the topic yẹn o wáì tí yí nǹkan kan ṣe ṣẹlẹ̀ no matter thing ni tẹ́ ń ṣe because kini yìí oh wà ó ń lọ táwọn èèyàn ò fura sí i ṣe rí mo fẹ́ pè é ṣàkíyèsí kan ṣe rí eh, kí n tó pè é ṣàkíyèsí ẹ̀ wọ́n ní wọ́n ní eh, inú àwọn mẹ́sẹ̀jì tí mo gbọ́ lẹ́ẹ̀kan àwọn kan ní àwọn àbí yorùbá àwọn kan pé àwọn ní yorùbá àwọn kan ní pé àwọn ò ṣe yorùbá sẹ́rí tẹ́mi kan rí dáhùn yẹn ni pé ẹ ti ká lé ẹlẹ́yọ̀rọ̀ lóná ká tó wá fàbọ̀ fẹ́ di rẹ̀. Hmm. ǹjẹ́ mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ yorùbá nílé lóko lẹ́yìn odi tí wọ́n pọ̀ bìbà ni wọ́n sọ pé àwọn onílọ́wọ́ sí kinní ò torí ẹ̀ ń pè ní oòdùà nation kí n tó lè fi wá fi ṣe topic you can imagine as a blogger yìí pé etí ọba lóko etí ọba nílé mo ti gbọ́ many yes. many things confusion ti wà káàkiri káàkiri tí a bá dẹ̀ try tá a bá treat the topic yìí kò ó máa fà wá sẹ́yìn gan o ibi tó yẹ ká dé on time kò ní jẹ́ ká débẹ̀ on time i'm telling you. exactly ṣẹ́rí mo fi yín gan mo fi mo mo mo fi yín mo rí mo fẹ́ lè sọ pé mo rí inú yín níbi tí kìíní ẹ̀ ń ta yín lára dé ṣẹ́rí iṣẹ́ um, mi ń rí tábánikán lo Odùduwà nation. Hmm? Odùduwà nation yẹn ó máa lórí nǹkan tá à ń jà fún ni o ó máa ṣe kí ni ó máa ó máa create more population fún wa more population fún wa but tó bá ní pé Yorùbá nation àti yọ àwọn kan kúrò náà tọjọ́ mọ Odùduwà <laughs> àbọ̀rọ̀ mi ò yé yín àkíyèsí tí mo fẹ́ pè yín sí ṣé ẹ mọ̀ kọ́là mi nísìnyí pẹ̀lú statement ìtẹ̀sọ yẹn ẹni tá a bá pè ní yorùbá hmm. nation àti yọ àwọn kan kúrò hmm. tí wọ́n pè é ní Odùduwà bí èmi wá ń sọ fún yín ni wípé nígbà tí a ṣe rally yẹn tá à ń ṣe ìpolongo rally àkọ́kọ́ ta kọ́kọ́ ṣe yẹn tá a dẹ̀ tún múra ìkejì ah. lọ́wọ́lọ́wọ́ ìgbà yẹn àwọn èèyàn pè mí wọ́n ní àwọn ò kì í hmm. ṣe ọmọ Odùduwà pé yorùbá ni àwọn ìjọ yẹn ni first time ti máa kọ́kọ́ gbọ́ láyé mi ṣe rí àwọn yẹn àwọn yẹn ní òye. ṣé ta bá pè ní yorùbá nation àwọn ọmọ tí wọ́n jẹ́ ti tó dúdú wà náà wọn ò ní sọ pé òkè ẹ ti pè ní yorùbá nation àwọn ò kì í ṣe ọmọ yorùbá àbí kò yé mi let's sort this thing out once and for all ká kúrò lórí ẹ̀ ká move forward àbí kò yé wa bẹ́ẹ̀. ṣe rí àwọn yẹn ní àwọn yẹn ní òye tó bá yé wọn ni wọn ní sọtán sọ yẹn ẹ máa bínú sí nǹkan tí mo sọ because ọ̀rọ̀ yìí ń ká mi lára gan ṣe lákèsí tí mo fẹ́ pè yín sílẹ̀ kan. Mm àkíyèsí mo fẹ́ pè ní sílẹ̀ kan ni pé tẹ bá lọ sí àwọn South America yẹn tẹ lọ sáwọn Caribbean country yẹn tó bá máa sọ ìran Yorùbá náà ń sọ nítorí pé kí ni tẹ bá rántí láyé ẹ pé wọ́n ṣe ẹrú wọn kó wa lẹ́rú níbẹ̀ yẹn so àwọn ẹ̀yà Yorùbá tó wà níbẹ̀ yẹn tó sì ń ṣe tó ń ṣe ẹ̀mí lọ níbẹ̀ yẹn káàkiri wọ́n pera wọn ní Yorùbá ni wọn sọ wípé Odùduwà làwọn àbí kinní kan ṣẹ́rí tí ìtàn bá ń lọ tí ìtàn bá ń lọ òun ni Odùduwà fi ń ṣe kíni ló fi ń wọlé sáàrin yẹn ṣẹ́rí ti pé Odùduwà àní mọ́ group mọ́ population mọ́ population tí mo sọ ẹni pé nínú àwọn tó wà lára ọmọ Odùduwà tán sọ Yorùbá hmm. tó jẹ́ pé àárín yẹn ti yẹ yín tó jẹ́ pé wọn ò sọ Yorùbá hmm. irú àwọn yẹn ń sin tó dẹ̀ jẹ́ yí pé ẹ̀sìn Yorùbá pawápọ̀ culture Yorùbá pawápọ̀ ìyẹn ló jẹ́ ká ní more than population but àwọn tí mò ń sọ yìí náà bọ́ọ̀ join náà kò dín population Yorùbá kù because Yorùbá ethnic tó tóbi ni wá àbọ̀rọ̀ mi ò yé yín so ẹ jẹ́ kí advice tèmi tèmi ní fún àwọn èèyàn wa òun ni wípé kán jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ náà ká tó wá fi àbọ̀fẹ́ dì ẹ́ nítorí wípé tá a bá ní wípé ẹ abẹ́ máa sọ wípé ẹ ṣèbí Odùduwà nation náà sọ èmi kọ́ra ẹ̀wò kẹ́ tún lè mọ̀ gan mo rí lórí ìlà tí àwọn kan òkè ẹ̀dín sọ olùdèmí ọ̀nà ti wá fún Kwara state mo ti wá àbọ̀rọ̀ nìyí mo ráwọn fídíò kan bọ̀ fídíò ẹ̀ mo ń doubt pé bóyá Kwara state ló ti wá pé ẹ àwọn yẹn sọ̀rọ̀ nípa pé gọ́ọ̀mẹ̀ntì dáa pé ọ̀nà ọmọ Yorùbá kọ́ ló wà lórí oyè àbí ọmọ Yorùbá pé e ṣáàtì a ẹni tí mo sọ yẹn ti yé yín sẹ́rí mo ráwọn èèyàn gẹ́gẹ́ bí alápámáṣiṣẹ́ kejì olè nítorí nígbà tá a ní pé ká gba wálẹ̀ ló ẹrú sọ wípé eh, ọmọ Yorùbá ọmọ Yorùbá wo ni tani Yorùbá tani ibadan ẹ láti di náà ti àwọn tí ṣe ní àwọn tí wọ́n sọ irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀yin ò mọ bí agbára wọn ṣe tó ẹ̀kan fojú tẹ́ńbẹ́lú wọn ní ẹ̀yin èèyàn mi ṣé rí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ní poisonous tongue ibi tó yẹ ká dé kí ìrìn àjò ikú má dàbí ìrìn àjò ọmọ Ísírẹ́lì tó yẹ ká rìn ní forty days tá forty years kó lè yá ìdí tí mo ṣe gbé túbìkì jáde ni wípé àti Yorùbá àti ọmọ Odùduwà ìkan náà ni wá ṣùgbọ́n ta ni Yorùbá ta ni Odùduwà kí ọ̀rọ̀ yìí ẹ bá mi ṣí ẹ̀ kí àwọn èèyàn gbọ́ kọ́ lè mọ̀ pé tí ẹlòmíì bá dìde ta bá rí àwọn ọ̀bàyéjẹ́ míì láàrin wa ọmọ Yorùbá tó bá dìde tó kóra wọn jọ àbílẹ̀ yọkọ ni tó ń sọ yí pé àwọn òun ṣe ìmọ̀ ìran Yorùbá àbí Yorùbá kan Odùduwà kan lọ́tọ̀ culture ẹ jẹ́ kó máa yé yín wípé lọ́dọ̀ tèmi dára o àti yorùbá àti odùduwà ìkan náà ni wá ẹ sọ̀rọ̀ yín. bẹ́ẹ̀ni ṣe é rí ehm, tí òye ọ̀pọ̀lọpọ̀ yorùbá pọ̀ ju tó yé wa lọ ẹyẹ wo nísìsiyìí tá a bá sọ̀rọ̀ ọsìn a sọ̀rọ̀ pé haúsá a sọ̀rọ̀ pé fúlàní mm-hmm. àbọ̀rọ̀ mi yẹn bò níwájú àwọn kan fúlàní àṣà tá a máa ń dáńgbà tá a máa ní gàbárípa fúlàní ò lẹ́jọ́ náà àdìbáwò làwọn yorùbá ṣe máa ń sọ ṣe mọ̀ yìí pé àwọn pípù yẹn tó bá fẹ́ ṣe nǹkan papọ̀ wọ́n sọ wípé èmi ò ṣe fúlàní o àbí èmi ò ṣe haúsá o wọ́n máa ṣe kí ni wọ́n ń torí bọ̀bì kan náà ni kódà kan tẹ bá lọ sílẹ̀ Ìgbò náà àwọn ẹ̀yà yẹn náà wà nílẹ̀ Ìgbò tó jẹ́ pé káàkiri káàkiri káàkiri bẹ́ẹ̀ yẹn but tó bá ti di pé ká ṣe nǹkan gbogbo wọn come to match wọ́n ṣe nǹkan yẹn torí kí ni torí kí kìnìyẹn lè sọ sí but àwa àwa bóyá bá àwa bí òtó tẹ ẹ ká dìbò ara a máa give excuse yẹn kí ni gbogbo yẹn ọ ní yóò bá ẹ Odùduwà tẹ́ ń ṣẹlẹ̀ lélẹ́yìí nítorí ṣẹlẹ̀ lélẹ́yìí lẹ́yìn nínú ìfowó káwọn Yorùbá ká gbé wa sákìyèsí. ẹ ṣe gan ni thank you sir. tí mo fẹ́ káwọn Yorùbá gbé wa sákìyèsí ni wípé ethnic Yorùbá ẹ̀yà Yorùbá gbogbo gbogbo ẹ̀yà ni ò fẹ́ kẹ́yà tiẹ̀ ó di nǹkan tó máa parun so ẹ̀yà Yorùbá ó yẹ ká fún ní full pack kí ẹ̀yà wa máa parun nítorí pé kí ni níta gbé dání àmọ́ yìí ẹ̀ wọ àwọn tó mọ yìí ẹ̀ ń wò wá àwọn tó mọ yìí ẹ̀ <laughs> wọ́n wò wá kárí ayé but táwa gẹ́gẹ́ tá a bá kóra wa níjànú ká gbẹ́sẹ̀ síta wọ́n ní Yorùbá ní ọmọ tó bá ṣípá ònìyí ẹ̀ máa gbé táwa gẹ́gẹ́ ò bá ṣípá àwọn tó fẹ́ ràn wá lọ́wọ́ gan ò lè ràn wá lọ́wọ́. this is it. wọn ò lè ràn wá lọ́wọ́ because ṣé àwọn náà nílẹ̀ ni tèbáwá ethnic yẹn bá ṣe ní jẹ́ kó parẹ́ òun lè mí wà áfítà pé ó yẹ káwa Yorùbá nítorí pé nínú kíni ẹ wo Germany tá wà yìí. ẹ kọ́lá mi mo ẹ má bínú a ní láti kọ́ọ̀tù yín nísìn nítorí pé a ní láti gbé kọ́ọ̀tù yín ní ẹ má bínú. ṣèbó ìbò ni wọn ṣèbó ìbò ni wọn. hello kọ́lá from Sweden. hello. hello ẹ kálẹ̀. mo fẹ́ dá sétò ni o. ẹ bá wa dá sétò sá tó ilẹ̀ Yorùbá ilé Ifẹ̀ ló ti wọ́ wa àwọn ẹ̀yà yòókù àwọn ìlú yòókù ẹ̀rùn tó rí wọn complete but tó yí ilé Ifẹ̀ yẹn gan báwo ni ilé Ifẹ̀ ti jẹ́ ilẹ̀ Yorùbá ilé Ifẹ̀ hello. à ń gbọ́ yín. ilé Ifẹ̀ ilé Ifẹ̀ jẹ́ bíi kápítà ni ẹni tó bá yá ilé Ifẹ̀ ní gbogbo Yorùbá ti tẹ̀ wá màdẹ́ẹ̀fì ẹ̀sáàpù àti ẹ́fídẹ́ẹ̀sì àjáde for example àwọn ìlú kan wà bí Ọ̀wọ̀ Olúgbò Ìjẹ̀bú story tẹkọ fi yára pé màá sí òòtà fọlójú wọn lọ bomi wá ní Ìjẹ̀bú làwùjọ ẹ dàbí pé àwọn ìlú kan ti wà tó ń jẹ Ìjẹ̀bú kó lè tó dé hmm. hundred percent of story yẹn nìyẹn Olúgbò ti wà Olúgbò ló máa ń di tọ́pù ilé Ifẹ̀ ilẹ̀ Yorùbá kí Mọ́remí ó tó lọ síbẹ̀ ó tó lọ kọ̀ǹfàmù àgbà àwọn wa. ẹ ní sùúrù mi ìbéèrè ìtàn ilẹ̀ Yorùbá o mo ní ta ni Yorùbá ta ni Odùduwà ni mo béèrè sà. òun náà mo fẹ́ ó fẹ́ ṣàlàyé ẹ̀ fún mi pé Yorùbá ọmọ Oòduà ọmọ Yorùbá ni torí ni ibi tí torí mo fẹ́ sọ̀rọ̀ àlàyé bí torí ẹ̀ ti wọ́ wá kẹ́lẹ́ mọ bí Oòduà ti jẹ́ abẹ́ni. tá a bá ní pé kẹ́ máa wọnú sórí yẹn lọ ó máa gbà wá lákòókò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń béèrè wọ́n fẹ́ pè wọlé ó ní mo ṣe fẹ́ ká ṣe ní ṣókíṣókí. torí ó bá àwọn ìpèsè ẹ̀gbọ́n kọ́lọ́kọ́ jọ ọkọ́lọ́ba àkọ́kọ́ hmm. nílẹ̀ Yorùbá ọba àtàlá ti jọba òyìnbó náà jọ ní ilé Ifẹ̀ nílẹ̀ ilé Ifẹ̀ o tó ń kọ́ but ó ní àìdíà ó ti lọ sí ilẹ̀ àwọn Arábù kó tó padà torí ilé Ifẹ̀ ìtọ́ ti ṣe mistake náà ilé Ifẹ̀ lójúmọ́ ti mọ́ kí ni ìtumọ̀ ojúmọ́ ti mọ́ tí àwọn tó táwọn aláàtọ̀ ti ń dín ní four o'clock àbí ìṣàtọ̀ ti dín ní four o'clock ọ̀làjú civilization ibẹ̀ olómú àwọn tó mú civilization wà nìyẹn. Hmm. ipe ìfẹ́ ní ilẹ̀ ní ibi tí ojúmọ́ ti mọ́ ọ̀làjú ni wọ́n ni ipe ibẹ̀ ní ọ̀làjú ti bẹ̀rẹ̀. ọpọlọ àwọn ọpọlọ àwọn kankọọkù tó ń ṣe ìyẹn ni. my colleague you are the best. <laughs> ẹsẹ̀ wà ní Europe ní ìsìnbáyé kí n táwọn wà ní Europe kí n táwọn wà ní hmm. Asia country kí n táwọn wà ní America. Hmm ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun thank you very much. so èyí ọtí ìfipẹ́pọ̀lọ́ yorùbá ti ibi ti da yorùbá yẹn rú mọ́ wọn ẹ̀dá rẹ̀ ọmọ ìtumọ̀ ogun náà ogun láka ayé wọn ọmọ ìtumọ̀ rẹ̀ ogun onílàkáyè onílàkáyè onílàkáyè. ó ní ogun lákàáyé ogun lákàáyé means onílàkáyè àbí. onílàkáyè tó lóun ló mọ́ ti ń rọ àdá nítorí wípé orúkọ tiẹ̀ nìyẹn onílàkáyè. ibi tí tó rí yorùbá ti dàrú nìyẹn tí wọn ti mọ ìtumọ̀ ọ̀rọ̀ anúgbò ọ̀rọ̀ yẹn kó lọ sọ fún ọ̀rọ̀ orí tó parí tó lọ wà. alábàámu gbogbo nǹkan tó ti sọnù ní ilẹ̀ Yorùbá ẹ̀yin sẹ́gbẹ́ ẹ ṣe gan ni kọ́lá mi thank you. ẹ mo mọ̀ pé nǹkan tí mò ń ṣe ó lè má yé púpọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n ènìyàn wọ́n á mọ̀ nǹkan tí mò ń ṣe àsìkò ti tó akọ̀sọ́ ipa fẹ́ gba Yorùbá nation mo rí Prince Ogutade any the subject of discussion should be left for prof, uh, Professor Akintoye to come up with and do not forget madam that he already registered the name with UN and he also an historian. Thanks for the wonderful job. God bless you. Thank you very much, Prince Ogutade. I know that Professor uh, Professor Banji Akitoye has already registered us as a Yoruba nation, Abi, under UN. There is no problem, and I'm not changing that, and I can never ever change anything. You understand? But mo fẹ́ kí ó yé wa wípé àwọn nǹkan kó wà tí ó jẹ́ wípé a máa mú lórí ta máa rò pé kò kò kò kò wà important ṣùgbọ́n tó jẹ́ pé ó máa jẹ́ gbòǹgbò fún wa lẹ́sẹ̀ even ká ti fẹ́ dé ibi tá à ń lọ tó máa fẹ́ kọ́ wa lẹ́sẹ̀ láti dá wa dúró a ní láti yànnàná àwọn nǹkan kan kó ṣe pé gbogbo ìgbà náà ká máa bọ́ síta Tinubu ni o ẹ o Odùduwà nation what about Odùduwà ẹ jẹ́ ká dig deep àìmọye àwọn ọmọ wa tí a ti bí tán ti dàgbà tán jẹ́ lára youth wa tí wọ́n bá pẹ́ ní púpọ̀ nínú wọn lé ní ninety percent wọn kọ́ wá sọ nípa story eh, Yorùbá wọn ò mọ kankan they know nothing mo dẹ̀ mọ̀ pé lẹ́nu ìwọ̀nba àwọn tó ti pè wọlé yìí lára àwọn èèyàn tó ń wò mí tó ń gbọ́ mi lọ́wọ́ ẹ ti mú ẹ̀kọ́ kan àbí mi at least ó máa ti ní nǹkan ẹyọ kan tí ẹ ti gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́ tó ti gbọ́ ìdí rèé ta ní láti treat topic yìí tí ẹ bá ní àwọn bàbá àgbàlagbà àbí ìyá àgbàlagbà tẹ́ ẹ mọ̀ tó dá yín lójú tó jẹ́ ògbóǹtarìgì tí wọ́n lè ṣe kíni tí a lè invite wọn wá sórí show wa láti wá bá wa túbọ̀ tàn mọ́lẹ̀ sí ìyẹn ní ká pè mí ẹ add mi sórí WhatsApp number mi kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí ẹ ṣe connection yẹn kí a invite wọn ká gbé wọn wá mo rí pé kinní yìí ó ti ó máa dá wàhálà tó pọ̀ gan ó máa dálẹ̀ àwọn agbẹ̀yìn bẹ́bọ́jẹ́ wọ́n máa lo opportunity yẹn láti wọlé sí wa lára ó máa ń bu omi ìrẹ̀wẹ̀sì bá àwọn èèyàn lọ́kàn ẹ má jẹ́ kó máa jẹ́ wípé táwọn èèyàn bá ẹ má rò pé mo stupid mi ìmọ̀ nǹkan tí mi ń ṣe i know what i am doing exactly and lórí ọ̀rọ̀ Odùduwà nation orí ẹ̀ náà ni mo sì dúró sí tí mo dẹ̀ máa wà títí títí dé òpin. hello caller. hello kọ́là ẹ bá wa lówà fọ́lùmù nǹkan tẹ̀ ń gbọ́ o ẹ káàbọ̀ sórí ètò hello kọ́là. mo ń gbọ́ yín à ń gbọ́ yín sà ẹ káàbọ̀ sórí ètò. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí ètò orúkọ mi Adékúnlé. ẹ bá wa dá sí ètò ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ ẹ bá mi kọ tẹlifóònù bá wa. Please hold the line. ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ tẹlifóònù nọ́mbà nìkan tẹlifóònù nọ́mbà nìkan. hello caller from UK. hello. ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́ o. ẹ bá wa dá sétò sà. ẹ jọ̀ọ́ mo ní kí n dá sétò ni o. ẹ bá wa dá sétò. Ah, bàbá mi ara. ọmọ. kò ló ń jẹ́ yà ẹnìkan pè ń kò sọkọ láti èkó mi èkó. bá a yín sọ̀rọ̀ yìí ọmọ èkó lèmi náà ọmọ ọbàdẹ lèmi náà ọmọ akẹ́. hmm nǹkan tó sọ òótọ́ ni ọmọ akíṣe mọ́ ìlèmí ọmọ ọba lèmi hmm. ọmọ ọba lèmi náà kódà ṣẹ́rí ọmọ àgbà máa ń pa òwe kan wá ní tí ẹrú bá jọba ìlú òní kúkọ hmm. òun lọ̀rọ̀ Akiolu tó sọ pé òun ṣe Yorùbá tó ti fi ẹnikẹ́ni sí ipò tí ò bá yẹ aṣọ ìsọkúsọ lóòótọ́ gbogbo ọmọ ọba tó ń jẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni ọmọ ọba bẹ́ẹ̀ni ni wọ́n ṣùgbọ́n tó bá worísun wọn lọ Ifẹ̀ ni wọ́n ti wá Ifẹ̀ ni gbogbo wa ti wá Ifẹ̀ tá bá worísun wa kódà ní Èkó ńgbà yẹn nígbà ìwáṣẹ̀ gbogbo ọba tó bá jẹ lẹ́kọ̀ọ́ tó bá kú tó bá kú wọ́n hmm. máa gbé lọ sí Benin lọ sin hmm. ọba tó bá wá kú ní Benin ọba tó bá kú ní Benin. Mm nǹkan tó ṣe ń pamí lẹ́kùn tó ṣe ń pamí lẹ́rìn fún àwọn Benin nìyẹn gbogbo ìtànkítọ̀ tó ń pa ọba tó bá kú ní Benin wọ́n máa gbé orí ẹ̀ lọ sí Ifẹ̀ lọ ni ẹ lọ bí jáde sọ mo sọ mo sọ nínú orí péjì mi mo bá àwọn Benin sọ̀rọ̀ mo ní a time is coming tó máa ṣe test tó máa ṣe scientific test lórí gbogbo àwọn orí ọba tó ṣe sí Ifẹ̀ tó máa dispute gbogbo irọ́ tó ń pa tí àwọn Bìní ń pa gbogbo ọba tó bá kú ní Bìní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà wáṣẹ̀ wọ́n máa ń gbé orí wọn orí wọn máa gbé lọ sí sí Ifẹ̀ lọ sí ìkọ́sọ́ orísun orísun gbogbo wọn nìyẹn. Hmm. so ká wá padà sí orí Yorùbá Odùduwà Odùduwà is the is the uh, modern father is the òun ni father modern nation Yorùbá kan Yorùbá name òun ni general name tó kó gbogbo everybody wá yálà ojú ọmọ ojú ọmọ Oòduà ni o ojú ọmọ Ọbàtálá ni o ojú hmm. ọmọ Ọbàdìfọ̀n ni o and all that Yorùbá yẹn ló kó everybody wá papọ̀ Yorùbá yẹn ló kó everybody wá papọ̀ sọ̀rọ̀ hmm. mi ní eyín so nǹkan tí mo ní kí n kémi náà dá sí nìyẹn. ẹ ṣeun gan ni thank you very much ẹ ṣe gan ni. Hello, láti Nigeria. Hello, Kọ́lá from Nigeria. Ẹ kálẹ́ o Nigeria. Hello, ẹ kálẹ́ láti Nigeria. Hello. Hello, ẹ kálẹ́ láti Nigeria. Hello, Dárátọ̀. À ń dá yín lóhùn sá. Hello. Ẹ kálẹ́ sá. Hello. Okay, okay. Dárátọ̀. Yes, sir. Ah, inú mi mọ̀ mo ti pè é one hundred and ninety eight times. Ah, sorry sir ẹ má bínú ẹ má bínú <laughs> ẹ má bínú ẹ bá wa dá sétò sà ta ni Yorùbá ta ni Odùduwà sà. Oh, ah. nẹ́tíwọ́ọ̀kì yẹn ti lọ it's a pity. ẹ bá mi reconnect again Number yẹn ti ń dàrú mọ́ra wọn I swear down hello láti nàìjíríà ẹ kalẹ́ o. ẹ dán hello bàbá mi àràbà láti us ẹ kalẹ́ sà. ẹ kú iṣẹ́ o. <laughs> ẹ kalẹ́ bàbá mi tí ò ní tí tí ò ní tẹ́ lálẹ́ god bless you daddy god bless you brother. Ah, kò sí ìtọ́pẹ́ mà lórí ọ̀rọ̀ ìbéèrè tẹ níwájú ìbéèrè méjì ni mo pẹ́ bẹ̀rẹ̀ níbo ni Yorùbá ti ṣẹ̀ wá tàdé tó ní Oòduà àbí béèrè yẹn kọ́ ni. ẹ ta ni Yorùbá ta ni Odùduwà. yeah very good ẹ Yorùbá jẹ́ ẹ̀yà aláwọ̀ dúdú tó tẹ̀dó sí síkùn ilẹ̀ áfíríkà ní west side níbo ló wọ́n wá ti wá mi ò ní lè fìdí ibi tó ti wá múlẹ̀ nítorí pé mi jẹ́ trade controversy tó pọ̀ hmm. ṣùgbọ́n àwọn tó bá kàwé àtàwọn tó mọ documentary àtàwọn tí wọ́n jẹ́ ìjìnlẹ̀ àgbà nínú ìtàn àwọn ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ nà sí wọn wájú wípé ní gbogbo ìwé ìtàn láyé kò síbi tí dúdú ti ṣẹ̀ rí kò síbi tí dúdú ti tó ti ẹ̀ sí ìsìn rí yàtọ̀ sí Egypt. Hmm. kò tí síwèé náà kò sí dọkumẹ́ntìrì kò sí ìtàn tó sọ pé wọ́n rí dúdú kan ibi tí dúdú ti bẹ̀rẹ̀ rí Egypt ìjà àkọ́kọ́ tí dúdú ti bẹ̀rẹ̀. ìjà ló wáyé láàárín tẹ̀gbọ́n tàbúrò ọkùnrin ló kó jẹ ọba táwọn ń pè ní báráwò sìn ṣùgbọ́n ẹ̀gbọ́n lóbìnrin ìjà ló ṣẹlẹ̀ láàrin wọn gbà yẹn tó fi di pé ìran dúdú ìgbà àkọ́kọ́ tí ìran dúdú máa ya pa láàrin ara wọn nìyẹn. anisọ ani Sudanese àwọn Sudanese Sudanese ibẹ̀ lọ lára wọn ní àwọn ìjà yẹn mi ní fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ so tábà ń wábi tí yorùbá ti wá ipò gbọ̀ngàn ni dúdú ti wá ní ká bẹ̀rẹ̀ ibi tí dúdú bá ti wá lórí ilẹ̀ àgbáyé. bàbá mi àràbà mo tún ah. gbọ́ àwọn kan sọ wípé ẹ̀yà dúdú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nísìnyí mo ti gbọ́ lẹ́nu àwọn bàbá mi kan wọ́n ní ẹ̀yà black dúdú wa pé south eh, Sudan láti wá ṣé Sudan ni àbí Saudi Arabia àbí nǹkan kan Eh, ṣẹ́rí ó máa mistake Sudan to Saudi Arabia ìdààmú eh. ìjẹ̀kẹ̀ lọ́tún máa mistake Sudan to Egypt. Hmm. ṣẹ́rí Egypt ni origination of life. Hmm. gbogbo ìwé ìtàn tó bá fẹ́ tòótọ́ Egypt is origination of life. Hmm. And Egypt is part of Africa. Hmm hmm. ṣé even tí ó bá tiẹ̀ ti ó wà ní part of Africa bọ̀ bí ó bá tẹ̀ ṣe bẹ́ẹ̀ gan ibi tí ilé ayé ti ṣẹ̀ wá nìyẹn. Hmm. bí dúdú ṣe wá dé ilé Ifẹ̀ tí dúdú tọ́ka káàkiri oríṣiríṣi ìtàn nìyẹn bá lọ ṣùgbọ́n gbogbo dúdú ayé gẹ́gẹ́ bí ìwé ìtàn Egypt láti ṣẹ̀ wá gbogbo dúdú ayé tó tọ̀ káàkiri. Egypt and Sudan, God bless you, brother. <coughs> ẹ ṣeun bàbá mi god bless you. so màá fi àyè bẹ́ẹ̀ fún another caller to contribute thank you. ẹ ṣe gan ni god bless you. ẹ ẹyin tẹ́ ẹ fi private number pè mí yẹn mi kì í gbé private number i'm sorry ẹ pè mí with real number thank you. Eh, bàbá mi yẹn Kọ́láwọlé Ajétúmọ̀ bí wọ́n ní Egypt and Sudan ni a ti ṣẹ̀wá. ẹ má ẹ má bínú jàre sísá mi àti òsì ló wà online. Ah. ṣẹ́bírí mo ní kí wọ́n fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò. Yes, sir. Ṣé ń gbọ́ mi mà? Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí, this is the only point. Ah, okay. Sorry o. Yorùbá it's a lang uh, uh, Yorùbá it's a language language wa ni Odùduwà ilẹ̀ Odùduwà láti wá ṣó ti yẹ yín then when you are talking about Yorùbá tó wà lọ́tà. language ẹ̀yin ọmọ Odùduwà o yorùbá ni language wa so tá bá ní ká máa tú eh, story ibì eh, kan láti wá ibì kan láti wá ẹ wò ẹ má yẹ kí n tọ̀ yín sẹ́rí àìmọye wọn tó ń sọ pé eh, àwọn Odùduwà yẹn kìnnìkan kìnnìkan wọn ò ní kan ṣe ní aláìníkan ṣe tó ń dá parí oṣù lọ́pọ̀lọpọ̀ wọn so ẹ má jẹ́ má yẹ kí wọ́n máa fa setback ṣẹ́tí bó ṣe wà ọ̀pọ̀lọpọ̀ wọn náà oúnjẹ lábẹ́ mùdùmúdù àwọn kìíní burúkú yìí so oríṣiríṣi ẹ má yẹ kí n tọ̀ yín sẹ́rí I am a teacher tíjọba bá fẹ́ tó bá fẹ́ dojúlé skul àwọn àwọn nǹkan foolish question kékèké ẹ kàn máa rí tán máa true question wọn lè tú nǹkan jáde nǹkan tí ò necessary so this thing the question wọn gbogbo ọgbà excuse wọn. bẹ́ẹ̀sì hmm. ni pé ilẹ̀ Yorùbá is our language ṣó ti yẹ yín so that is the only point tẹ́mi fẹ́ bring out torí because tẹ́ bá ní ok nísìnyí ìgbà tó ń lọ sọ story ẹ bóyá Sudan kan láti wá àbí kíní at the end of the day ẹ fẹ́ fún àwọn kíní burúkú ẹ̀ sílẹ̀ náà Fúlàní èèyàn fẹ́ fún wọn ní èèyàn fẹ́ fún wọn ní gbé èèyàn fẹ́ fún wọn ní opportunity wọn á ní sọ́tọ́ táwọn ò ti sọ pé àwọn làwọn nílẹ̀ àwọn làwọn ṣe kíní kan. irọ́ láyé láyé ẹ má ronú lọ́bẹ̀ yẹn láyé láyé láyé láyé láyé láyé ẹ má eh, ronú lọ́bẹ̀. Eh, eh, so nǹkan tẹ̀mí nǹkan tẹ̀mí kan point tẹ̀mí fẹ́ bring out yẹn pé Yorùbá is our language Odùduwà is our land so ẹjọ́ torí ọlọ́ọ̀ hold on torí àpọ̀tọ́ ti ń try nọ́mbà yín bíbá. ó dáa náà ẹ hold on fún mi next caller tó fẹ́ sọ̀rọ̀ yẹn ẹ má bínú ìṣẹ́jú kan ṣe rí nǹkan tí èmi fẹ́ kó jáde nínú topic lẹ́ni inú tèmi ti ń dùn already because nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò lè yé yín ó yé àwọn kan ó yá ẹ má sọ̀rọ̀ yín mò ń gbọ́. ok ẹ mama mi ẹkújọ mẹ́ta ó ga gan ó lé gan ká lè kí nǹkan nǹkan tí mo ti sọ látàárọ̀ ni but ó dà gbà mò ń gbọ́nu program ní ìlú ìbẹ̀rù òkú tí wọ́n ti sọ kọ́ńfẹ́ sọ gangan kémi náà kọ́ fi tèmi náà kún ni wípé Yorùbá is our language ṣèbí British wà ẹ ló ṣe wà mbẹ. à ń gbọ́ yìí. ṣèbí èdè wo ló ń sọ ní England ṣèbí English ló ń sọ ń bẹ àdèmọ́ as a British so gbogbo nǹkan tó ń sọ Odùduwà is our ibi tá a ti ṣẹ̀ wá. <laughs> èèyàn. <laughs> Ma, tí máa ń rò ní wípé àpèrè àwa ń jẹ̀bù àwọn kan pera wọn ní Ìlọrin hmm. àwọn kan pera wọn ní bóyá Kwara àwọn pera wọn ní e, e, ohun state oríṣiríṣi tá a wà hmm. but èdè wo là ń sọ wáyé báwo lè èdè yẹn ṣe wá wá tó jẹ́ pé Yorùbá yẹn náà adẹ̀ ń gbọ́ra wáyé etiquette kan tí mo sọ so definitely ibì kan náà láti jọ wá yẹn dẹ̀. kí ló lè lè so definitely Odùduwà ni wá anybody tó bá sọ pé òun ọ̀ṣọ́ Odùduwà ẹ̀yin ẹ jẹ́ ká gbà á fún ẹ̀rí pé òun kọ́ máa claim rẹ̀ kọ́ ọmọ Odùduwà lòun ẹ̀yin máa wo náà ta ló ṣe bá lọ sí gbogbo àgbáyé ẹ̀ ṣé nǹkan tó ti wà ní ọ̀dọ̀ British already government British mọ̀ pé ilẹ̀ kan wà ní Nàìjíríà o ìlú kan wà náà pé wọ́n ní Odùduwà ṣé Yorùbá àwọn èdè wa ni ọ̀tọ̀ wa mọ̀ wá generally pé ah, yorùbá yorùbá kí ló fẹ́ máa pín yorùbá nation orí tọ́rí yẹn ṣé kò sórí adé. ẹ ṣe gan ni thank you. tọ́rí yẹn ni ẹ orí adé orí ni kò sí ìlú tó kì í ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ ṣe gan ma. ẹ ṣe God bless you. <laughs> hello from US I guess hello, or Canada. hello kalẹ́ ẹ kalẹ́ ma. Yeah. ekele kálẹ́ ẹ má bínú o ajé ni àwọn pọ́ǹtì kan mo ní àwọn èèyàn kan ti sọ síwájú nípa Odùduwà Odùduwà lóòótọ́ òun kọ́ ló kọ́kọ́ dé ajé nílẹ̀ hmm. òun ló gbé ọ̀làjú wá wọ́n bá láwọn kò ń ṣe ọmọ hmm. wọ́n mì ní pé ìwọ̀n Oòduà kọ́ ló tẹ ilẹ̀ èdò ni hmm. wọ́n ń ṣe pé wọ́n ń ṣe Yorùbá láìka wọ́n ọmọ kọ́ ló tẹ ìjẹ̀bú tó ìyẹn lọ́sẹ̀ sọ́pàwò ń sọmọ Odùduwà ẹ jẹ́ ẹ̀sán kankan yìí pé òun la kọ́dá nínú ọmọ méje tí wọ́n bí òun ni alákọ̀ọ́bí òun ló kọ́ kú òun lè fẹ́ tó lọ tẹ òun dó olówùú alágbára lòun náà last one wọn ni tí oh, oh, ló ń kọ ọba Ọ̀yọ́ yìí o. Oh, ọba Adéyẹmí. ọba Ọ̀yọ́ tó tẹ Ọ̀yọ́ dó ṣá last one wọn ni. tọ́gbà wá yòókù tí ọmọ Odùduwà ò tẹ ibẹ̀ dò ibẹ̀ lọ́ máa ń sọ wípé àwọn oṣù ọmọ wa Yorùbá kan náà ni gbogbo wa lóòótọ́ Yorùbá ní èdè káwọ́kùkù wa lọ́mọlúwàbí àwọn tápà náà wá wa èdè Yorùbá ni wọ́n sọ àwọn náà wá wa àwọn ìkálẹ̀ náà wá wa bá wa wa ọ̀ àlè wa láéláé ló mú ọ̀làjú wọ ilẹ̀ Yorùbá. Hmm. kò sí èèyàn kan tó máa fọwọ́ ti fọwọ́ kan idẹ̀ lójú Odùduwà bàbá wa ni láéláé ọdún tó yẹ kí gbogbo wa máa ṣe ni both hmm. christian muslim àtàwọn oníṣẹ̀ṣe òun ló kó àlàjú wa òun ló kọ́ wa pé adé là ń dé ìgbà wọn láì ṣèjọba ní nọ́ọ̀sì gbogbo wọn kọ́ọ̀tì wa nìyà ọpẹ́lọpẹ́ Odùduwà a lè gbàgbọ́ Odùduwà bọ̀tì tó bá débi wípé wọ́n ń sọ yí pé ìlú wo gbogbo wa kọ́ ni ọmọ ìlú wa tẹ èkó ẹ àflótẹ̀dó sí èkó sì káàsì ìfẹ́ ni wọ́n tó gbogbo tó bá ti ní ọmọ òbí nínú òun ìfẹ́ ló ti wá hmm. àwọn tó bá ti ní ọmọ ọlọ́sìn làwọn ìfẹ́ ló ti wá but ìfẹ́ gbogbo àwọn ọmọ òdùdú wa pọ̀ nílẹ̀ yorùbá but ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n wá láti ìfẹ́ gbọ́jẹ́ èdè wa yìí ni wọ́n ń sọ. bẹ́ẹ̀ni mi so olóòtú ẹ máa bọ́ thank you very much. Sherry. ní tèmi ní tèmi mi ò jẹ́ báwọn péjọ ọ̀tẹ̀ ní tèmi ní tèmi mi ò jẹ́ báwọn péjọ àbòsí ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́ nǹkan tí ọlọ́run mi bá ní kí n sọ tọ́pìkì tó bá fi sí mi lọ́kàn àṣẹ mẹ́sẹ́ẹ̀jì pé kí n deliver fáwọn èèyàn rẹ̀ òun lèmi máa ṣe kò ń ṣe nǹkan tí ẹ̀yin bá fẹ́ kí n ṣe nítorí wípé ibi tí ọlọ́run mú mi lójú ibi tí ènìyàn mú mi dé hmm? ìdí tí mo ṣe gbé tọ́pìkì kalẹ̀ fún àwọn tí wọ́n gbọ́ tro lọ́wọ́ tí ẹ understand ẹ ti mọ ibi tí mò ń lọ inú tèmi náà dé wá dùn ẹ má bínú mo máa fún yín láyè láti pè wọlé o inú tèmi náà wá dùn lẹ́nìí wípé àtọmọ dúdú wa o àti ọmọ yorùbá pẹ̀lú ágúmẹǹtì níwọ̀nba àwọn tó ti pè wọlé ṣé kò ti wá jájó wa lójú nísìn kò ti wá yé wa wípé ìkan náà ni gbogbo wa ni tí a bá sọ ìdí tí mo ṣe dé sílẹ̀ ni wípé tí a bá ní pé ká lọ máa tanná wọ́ ẹ̀kọ́ kiri ká lọ máa wá orísun ohun dúdú wà tí gbogbo àwọn ọ̀bàyéjẹ́ àwọn àwọn adánilédèrú amájẹkọ́rọ́ kíni rọ́nà lọ tí wọ́n fi ń da ríboríbo tó fi bu omi tútù sí ọkọ̀ àwọn ènìyàn wọ́n á ní ká lọ wọ́ orísun bóyá púpọ̀ nu yóò kì í gbọ́ bóyá ẹ̀ kì í wo many shows nípa Odùduwà wọ̀nyí ni many many people náà ṣe tí wọ́n sọ as a blogger as a motivational speaker tó máa ń sọ yí pé ọ̀ǹtì tí ẹ bá mọ orísun yín ìgbà yẹn lẹ tó lè gba Odùduwà àbí Yorùbá nation ọ̀ǹtì tí ẹ bá mọ ibi tí Yorùbá ti wá ọ̀ǹtì tí ẹ bá mọ orísun yín ọ̀ǹtì tí ẹ bá mọ ibi tí wọ́n ti Odùduwà sí ọ̀ǹtì tí ẹ bá mọ ọba tó kọ́kọ́ jẹ nílẹ̀ Ifẹ̀ ọ̀ǹtì tí ẹ bá mọ ìran àwọn Yorùbá tí kọ́kọ́ wà nílẹ̀ another thing to me tí ẹ bá rántí ní àwọn ṣóò mi tí mo ti ṣe tipẹ́tipẹ́ mo ti máa ń sọ pé àwọn ọ̀rọ̀ báyà nídìí jẹ́ ká kó sẹ́yìn ṣùgbọ́n mo rí pé kàkà kí àwọn èèyàn gbà torí kìkìní má máa dá wa dúró lójú ọ̀nà ibi tá à ń lọ i have to bring it as a topic láti lè jẹ́ kí àwọn ọmọ yorùbá náà kẹ́ pé wọlé fúnra lára yín lórí tópìkì náà ni gbogbo wa ti jọ máa sọ bẹ́ẹ̀ ṣe ń pè wọlé náà làwọn èèyàn ń wò tán dẹ̀ ń gbọ́ ẹjọ́ ẹ bá mi ṣe èso yìí láti jẹ́ wípé látẹnu àwọn ọmọ Yorùbá náà ni ẹ ti ń gbọ́ fi etí ara yín gbọ́ bóyá ìmí tó pè àsọmọ dúdú wa ní àbí àsọmọ Yorùbá ẹ rí wípé gbogbo nǹkan tí àwọn tó ń pè wọlé àtẹ̀yìn tẹ̀ ń kọ́ the same thing ni gbogbo wa jọ sọ pé whether Yorùbá nation or Odùduwà nation we are one that is the main topic ẹ̀yin tí ẹ máa ń sọ wípé. Odùduwà nation ni o ọmọ Odùduwà ni ọmọ Yorùbá ni a ní láti ṣe gba ní láti ṣàwo it is enough ẹ lè fi ìyẹn da ìrìn àjò yìí rú hello brother mi <laughs> hello prince. nẹtikẹ ya mi. yóò lẹtikẹ. ẹ ó nẹtikẹ o. <laughs> ẹ bá mi sọ yóò ga jù bá sàn. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín bàbá. ẹ mo fẹ́ dá ṣètò. ẹ bá wa dá ṣètò. many people many people tó ti sọ̀rọ̀ eh, nínú ọ̀rọ̀ wọn correct nínú ọ̀rọ̀ wọn correct number one Egypt dàtí wà lóòótọ́ because nínú èdè wa four hundred languages four hundred word hmm. nínú èdè wa máa ṣe Egypt hmm. ẹlẹ́sìn kẹ̀dá ìṣẹ̀yẹ́ lé ní ọba kan ti jẹ́ ní Egypt náà rí tó ń pè ní fèrè Táíwò bọ̀tí kọ́ńtẹ́nì bá sọ ta ló fún wa ní Yorùbá àwọn tó kọ́kọ́ kúrò níbẹ̀ tó wá tẹ̀dó sí Ifẹ̀ ọmọlúwàbí ló ń jẹ ọmọ tínúwàbí ló ń jẹ ẹ máa gbọ́ ìgbà tó sọ tó fẹ́ fẹ́ gbogbo wọn fẹ́ dade gbogbo wọn ní adé lórí mẹ́rìndínlógún ni wọn gbogbo wọn lọ́fẹ́ jẹ lórí ìgbà wọn sọ pé wọn ò lè jẹ lórí ìpè ẹni tó ń bọ̀ àjọ lórí ń bọ̀ ẹ má gbọ́ ìgbà tó dúdú adé ọkọ̀ dúdú àjọba wọn òdúdú wa. nígbà tó dúdú adé kò sí Jẹ̀bú kò sí Ẹ̀gbá kò sí Ìbàdàn kò sí Èkó ẹ kọ́kọ́ tẹ ìkódó ògún ní èyí bọ̀ nínú ọmọ nínú nínú àwọn ọmọ bàbá wọn tó lọ jọba níbi ní tó ti civilize òun ló ṣe pé kí ọba ṣẹ̀lẹ̀ kó á ní kọ́ lọ gbàdájọ́ níbi ní ìgbà tí Benin Empire fọ́ la. lọ́wọ́ èkó onídìí ló kọ́kọ́ kí fún oníbi ló kọ́kọ́ kí fún àwọn Benin tọ́ọ̀kì sanwó orí mi ìfẹ́ lọ síbẹ̀ bọ̀dá àti jẹ́ Yorùbá ìgbà tí Ọ̀rànmíyàn tó lọ pa ẹni tó lé Odùduwà ní Egypt orúkọ ẹ̀ ń jẹ́ Yorùbá tó gbé orí Yorùbá Yorùbá ló sọ di Yorùbá. Hmm. ṣé ń gbọ́dọ̀ mi bọ́ọ̀ṣẹ̀ láti ni mo sọ fún yìí Odùduwà ló fún wa ní Yorùbá nígbà tí ọ̀rọ̀ mi ọlọ́pàá Yorùbá tó gbé orí ẹ̀ wá sílé Ifẹ̀ lọ́dọ̀ àwọn amafẹ́lẹ́ yìí amafẹ́lẹ́ máa jó orúkọ ni ká má bàa gbàgbé láyéláyé because ẹni tó lé bàbá àwọn kúrò ní eh, Egypt nìyí òun la fi ń jẹ́ Yorùbá o so ẹ má bínú Prince Prince. Prince ẹ má bínú ẹ bá mi repeat àárín yẹn lè tẹ ṣàlàyé last yẹn pé kinní kan ló ṣe kinní ẹ bá wa repeat again báwo làárín yẹn ṣe ṣẹlẹ̀ ẹ bá wa ṣe ẹ bá mi sọ. ìgbà ìgbà tó dúdú wa dé tọ́pọ̀ dúdú wa jọba hmm. ẹnìkan ló lé dúdú wa kúrò ní ìjì lókè ìjì. ẹ yàrùbá ìyẹn ló fi sáde lè fẹ ńgbà tó lè fi jọba nílé fẹ tó bẹ̀rẹ̀ sí ní bí ọmọ ọ̀rọ̀ míyàn wá dìde alágbára ni ó wá lóun fẹ́ lọ kọ̀yà ó wá lọ gbé orí yàrùbá wá sílé Ifẹ̀ Odùduwà wa sọ wípé a orí Yorùbá lọ́gbẹ́dẹ̀ yìí alágbára tọ́lù pẹ́nibọ̀dì ò lè pa a máa ma fele ìjórúkọ ni o Yorùbá bá ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ Yorùbá là ń jẹ́ Yorùbá yẹn lọ yí sí Yorùbá Odùduwà ló fún wa lórúkọ yẹn o sọ ọmọ Yorùbá ọmọ Odùduwà ni wá ọmọ wa ọmọ Yorùbá ni ẹ báwo ni Yorùbá ṣe wá ṣèbí ọmọ tínúwàbí lẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ọmọlúwàbí nígbà tí ilé ìfẹ́ dẹ̀ wà àwọn Ìjẹ̀bú tó kọ́kọ́ àwọn kì í ṣe ọmọ. Ah àtolóde tọ́wọ́ tẹ ilé Ifẹ̀ ló tọ́wọ́ tẹ ìjẹ̀búdó ilé Ifẹ̀ ló ti kúrò àǹtà uh, nígbà tí eh, lómìnúẹ̀ ló kọ́kọ́ jọba wọn ó tẹ̀lé Odùduwà wá ni nígbà tó dẹ̀ máa kú ó ní first born ọmọ òun obìnrin tó bí fún Odùduwà òun ni kó wá jọba àwọn dẹ̀ ló jọba dọ́là so báwo lọ ṣe jọmọ Odùduwà báwo lọ ṣe jọmọ Odùduwà hmm. so bó ṣe jẹ́ nìyẹn Yorùbá Odùduwà ni Odùduwà Yorùbá ni Odùduwà ló yẹ ká jẹ́ ìkọ́sà àlè gbàgbé olórí ẹni tó fún wa lọ́lá jù ẹni tó kọ́ wa lóríṣiríṣi ẹni tó kọ́kọ́ jọba nìyẹn tó gbadé wọlé adíẹ̀ ládé ààrẹ tó ń dé yẹn tí ọmọ Odùduwà níwá gbogbo ìlú tó wà nílẹ̀ yóò. àwọn ọmọ Odùduwà ló tẹ̀dó of course èyí tó tẹ̀dó àwọn ọlọ́jọ́ lórí ń bẹ̀ ó ti ọ̀wọ̀ ọmọ Odùduwà ni ọlọ́wọ̀ fọ̀wọ̀ so kí là ń sọ ó ti àfọ̀já ìran Odùduwà náà ni because Ọ̀yọ́ nìyẹn náà ti lọ so Odùduwà ló kó wa ní Yorùbá tá à ń jẹ́ orí yorùbá tó gbé wá according ìtàn orí yorùbá tó gbé wá wọn náà máa máa fẹlẹ ìjórúkọ ni o ká má bàa gbàgbé yorùbá yẹn lọ sọ di yorùbá nígbà tó làjú ń dé ṣòwò ìjẹ nìyẹn yá mi Odùduwà yorùbá yorùbá Odùduwà bó ṣe jẹ ẹ tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ ó pùfẹ ẹ lọ wo èdè wa four hundred words ló wà nínú yorùbá tá à ń sọ yìí tó jẹ the same thing pẹ̀lú Egypt hmm. <coughs> so bó ṣe jẹ́ nìyẹn ìyá mi ọba kọ́ fẹ́rẹ̀ kọ́ fẹ́rẹ̀ kọ́ ti jẹ ní Egypt wọ́n ń porúkọ ẹ̀ ní fẹ́ràn táyé ẹ̀ ẹ̀ tẹ̀bá fẹ́ gbọ́gù ẹ̀ wọ́n ní jẹ́kẹ̀ wọ̀ wọ́n á sọ pé kílẹ̀ ń wá bọ̀tẹ̀ àwọn òyìnbó ò kì í sọ fún wa so bọ̀tẹ̀ ẹ jáde tẹ̀bá wọ́n ní aka ẹ̀ bá fẹ́ràn táyé ó wà ń so bó ṣe jẹ́ nìyẹn ìyá mi kọ̀ọ̀kan náà ni wá wá ṣòwò ńgbà tí ọ̀rọ̀ míyàn tó lọ gé orí ẹni tó dé bàbẹ́ wa tó gbé orí yẹn wá sí Ifẹ̀ ni Odùduwà sọ pé àwọn máa ìjọ orúkọ ni la ṣe di Yorùbá ni Yorùbá ni Yorùbá yẹn lọ sọ di Yorùbá ẹ lọ tútàn ẹ bá bẹ ọ̀rẹ́ tí mo sọ fún yín àwọn tí ò. Eh, Kọ́láwọlé Ajétúmọ̀ bí ó ní wrong story sir we are not from ó ní wọn Odùduwà pé no Ọ̀rànmíyàn wọ́n ní wọn eh, Nupe ló ti stop wọn pé wọ́n jẹ́ kán wọ Egypt kind of. ìsìláì ó gbé orí yorùbá wá sífẹ̀ ó gbé orí yorùbá wá sífẹ̀ sóbórí yorùbá ti wá gbọ́dọ̀ hmm. orúkọ yẹn ti wá hmm. ẹ lọ tú ṣe wọn jẹ́ kó wọ Egypt kẹ àwọn olójẹnu péńgbà yìí tiwọn. ẹ ṣé bàbá mi God bless you thank you <laughs> ẹ wo. ó lẹ́ni mo ti sọ mo ló máa ń lẹ́tìkẹ́ seriously fine many of you ẹ lè má realize nǹkan tí mò ń ṣe but ó yé mi mọ̀ dẹ̀ mọ̀ pé ó yé àwọn èèyàn mi kankan náà ní nǹkan tí à ń ṣe ipe à ń sọ pé ta ni yorùbá àbí ta ni odùduwà èmi fẹ́ fà á yọ ipe ní ìgbàkúgbà tí ẹ bá gbọ́ tí ẹnikẹ́ni àfàkàfà pásítọ̀ kí pásítọ̀ abẹnikẹ́ni tó bá sọ àbí ìṣẹ̀dá àwọn èèyàn ẹlẹ́sìn kẹta ẹlẹ́sìn àbínibí tí ẹ bá tán bá sọ tẹ bá ń gbọ́ ní anywhere wípé ẹ a kì í ṣe ọmọ Odùduwà a kì í ṣe ọmọ Yorùbá wọ́n ní pé ní Odùduwà àwa tá kì í ṣe ọmọ Odùduwà ńkọ́ àti Odùduwà àti Yorùbá ìkan náà ni wá mo wá nǹkan tí mo wá fẹ́ bring out tí Ọlọ́run padà gbà fún mi lénìí òun ni wípé ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ ṣó yìí àtẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí nísìn ṣé ẹ ti padà rí pé ká máa sọ pé akọ́kọ́ fẹ́ lọ wá ìran ibi tá a ti wá ṣé ẹ rí pé long time. ni fún ẹ̀yin àti èmi àní kúrò níbi tá a wà á tún máa padà sẹ́yìn ni we don't need it ká ṣẹṣẹ ló máa sọ pé ó dìgbà tẹ bá mọ orísun yín ó dìgbà tẹ bá mọ ibi tẹ ti wá ó dìgbà tí bàbá yín bá ta bá lọ́wọ́ olórí Odùduwà àbí kinní kan ibì kan láti wá ìgbà yẹn la tó lè máa sọ pé a fẹ́ irọ́ ni àìní kan ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ àti Yorùbá yẹ́dà ó pera ẹni ọmọ Yorùbá ni àbí ó pera ẹni ọmọ Odùduwà lénìí ní orí Dara Talk Show èmi sọ fún ẹ pé ìran kan náà ni wá o ìkan náà ni Odùduwà ìkan náà ni Yorùbá káyé fi dára wa láàmú àlè wá nǹkan sítórì tó ti kú tó ti kẹ̀tẹ́ nìkan k nǹkan ọ̀mọ̀ tó wà complicated ìyẹn lè fẹ́ máa fi wọ́mi ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn I myself I will never accept that from anybody. hello láti nàìjíríà. hello uh, ẹ kálẹ́ sà. ẹ eh, adiola lórúkọ mi. ẹ kálẹ́ o ẹ bá wa dá sétò ìṣẹ́jú méjì sà. ẹ eh, mo dúpẹ́ fún ètò tẹ́bí wa yìí so fún gbogbo nǹkan táwọn èèyàn ti sọ eh, Ah, sorry o. Àgbẹ̀ nìyẹn mọ́, èyà. Hello láti Washington DC. Ẹ ṣe ìyá mi. Ẹ kalẹ́ sà máa. Ìyá mi dára kò ní kúkú rẹ̀ yín lágbára náà. Àmín sà. <laughs> àtẹ̀yìn àtọmọ àtọkọ àti ìdílé yín àti gbogbo àwọn tó fẹ́ yín wọ́n fẹ́ yorùbá nation rere. àmín àmín àṣẹ. wọn ní kúkú wọn ní kúkú fẹ̀mí wa ṣètùtù. àmín àmín. ẹ bẹ́ẹ̀ gbọ́ wọ́n ní ká arósọ mọ́dì ká aródì mọ́ṣọ. kídì má ti gbó fún. tèmi kídì má ti wà ní wòwò ni <laughs> àbí kí la wá ń wí kí la wá ń sọ. bẹ́ẹ̀ ni nígbà yẹn nǹkan bá gbẹ kí ló kí ni ká wá pawó lọ́wọ́ kí ni ká wá pawó lọ́wọ́ ńgbà náà mm-hmm. ẹ wo ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ̀kọ́ òkọ́là ẹ̀yin ọmọ Yorùbá mo ní bá sọ̀rọ̀ ní tèmi o torí pé ṣe rí tí ìyá ìgbé wá lónìí àṣírí Olódùmarè lọ́lọ́run fi sọ́kàn ìyá yìí àwọn tí wọ́n fẹ́ sáṣá bẹ́ẹ̀ sìn tí wọ́n fẹ́ máa fi di eléèrà tí wọ́n fẹ́ máa fi yọ wá lẹ́nu tí wọ́n ń pè orúkọ kan èyí yìí ṣe orúkọ kan <laughs> ìyẹn ti bí ìyẹn tòkè ọlọ́run tún wá lo ìyá yìí láàárọ̀ pé kó tètè sí wa ń yè kó tètè sí wa ń yè ṣe ráwọn tó ti gbowó tán ti fọjọ́ ọ̀la àwọn ọmọ ra wọn gbowó láì ṣe tiwa. Hmm àwọn ló ń kóra wọn jáde tí wọ́n fẹ́ máa lo ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ò wá wọn ni wípé wọ́n pe kinní kan wọ́n ní Ògún wọ́n ní Ọya wọ́n ní nǹkan ṣẹ̀pọ̀n náà ní nǹkan ṣàngó èèyàn mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. kì máa ṣèṣù kì máa ṣèṣù ẹyọ ọmọ Yorùbá ẹ sọ jí. kì máa ṣèṣù ní jẹ́ bẹ́ẹ̀ orúkọ sápè lódùdúwà Odùduwà kì máa ṣe mọ́ lẹ èèyàn mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Mm kì í sì kì í wá ṣe yẹn gan-an mo bá wá torí pé àwọn èèyàn ọlọ́pọlọ wọ́n ti pè wọ́n sì ti yanjú ẹ̀ ṣùgbọ́n nígbà tí mo béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ bàbá mi professor of history hmm. Akíntóyè mo wá bèèrè lọ́wọ́ wọn ní bàbá mi ọ̀rọ̀ kíní kan sì ń bẹ nílẹ̀ òtó jẹ́ pé àwọn ẹlẹ́sìn fẹ́ máa fi yíra wọn lọ́wọ́ o hmm. wá ní kí nìyẹn mo ní ọ̀rọ̀ orúkọ yìí nì ó ní ṣóun lòún máa fún ohun tóun ti darúgbó tó ń lò mọ́ fún ilẹ̀ wa lórúkọ ni ó ní àwa la máa sọ lórúkọ ṣe é gbọ́ olóye bàbá yẹn bó ṣe fún mi létí hmm. bó ṣe fún mi létí lọ́jọ́ yẹn ni àwọn èèyàn pọ̀ nínú mítì yẹn hmm. bó ṣe sọ péréte nìyẹn hmm. ọ̀rọ̀ mi lè kó àgbà ọkàn mi wá sọ pé orúkọ kan sì ti lọ UNPO ẹ rí i pé bàbá bàbá yà sọ pé ṣé wọn làwọn máa fún wa lórúkọ ni so ẹ jẹ́ ká kúrò lórí à ń fa orúkọ à ń ṣe ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ o téèyàn bá fẹ́ jàjàǹgbara ẹni bá ti sọ pé orúkọ ìran kan ní kinní kan kinní kan ẹ má gbàgbé àwọn òṣìkà ẹ̀dá kan tó sọ pé a máa jà fún hundred years mhm. ẹ sọ yí o mhm. ẹ sọ yí o ah, kọ́là mi ẹ̀ ní ṣe orí burúkú mi ìmọ̀ yín ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín. ẹ sọ yí o ara wọn ni wọn ti tún bá bọ ibi tá à ń lọ ni ká dojú kọ ìyá mi dára ntẹ́mi fẹ́ sọ ni wípé iṣẹ́ tọ́lọ́run rán mi tó rán mi mọ́júmọ́ lónìí ni mo ní kémi ò wá tún sọ lórí ètò torí mo sọ lórí ètò mọ́júmọ́ lónìí hmm. òun ni wípé nígbà tí minority bá ń ṣagídí wípé kò sí restructuring kò dẹ̀ sẹ́nìkan ni tí wọ́n fi lẹ̀ tẹ́wọ̀n pòfẹ́sọ̀ fúlàní sì tún sọ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ tí wọ́n ń wí pé kí là ń sọ ìsọkúsọ wo là ń sọ. Hmm. géèmù wa kúnlẹ̀ mo wá bẹ lọ́wọ́ pé olúwa báwo lẹ́ni ṣe lè láyà tó ibi ìfarao tí ó fẹ́ parun ní ọlọ́run rárá o kì í ṣe pé ó fẹ́ parun bí ìfarao ọlọ́run ní kíkẹ́ tèmi kí n gbọ́ pláàni wọn rèé o ìjẹ́ mo rántí pé wọ́n sáìnì bíìlì kan kó tó di pé ọlọ́run lẹ́yìn ìgbà tó lọ́ọ́ fi rìn mí bíìlì kan sáìnì pé wọ́n fẹ́ ṣe sẹ́ńsọ̀ kò sí sẹ́ńsọ̀ tí wọ́n fẹ́ ṣe kò dẹ̀ sí ọgbọ́n tí wọ́n fẹ́ ta láti yí wa lẹ́pọ̀n sẹ́yìn ní gbogbo ẹ̀. ẹgbẹ́ ọmọ yorùbá buhari tó ń ṣagídí pláàni ẹ̀ o ó fa jòlá tá à ń bọ̀dí bàbá yín tinubu ló fẹ́ jáde àwọn kan wọ́ mọ̀ọ̀pù ní ibo land tí election tẹ ẹ bá ti lọ sí election ẹ gbọ́ ohun tó lù wá wí lélẹ́yìí o ègbé ni fún ẹni tí ó wí nígbà tí ọlọ́run ò bẹ́ẹ̀ bá ti lọ sí election tẹ ẹ jàdú orúkọ báyìí tẹ wá gbàgbé tẹ ẹ jẹ dùdú gbàgbé àdá tẹ wá lọ sí election ẹ gbọ́ tí ó ṣẹlẹ̀ wọn á wá dàrú fúlàní á wá gbé bùrọ̀ká tí wọ́n ní kó ní ipò rẹ̀ tó ti rìtáyà tó ti dàgbà tó ti ṣe àá wá gbé bùtà ẹ wá fi ìbá já ìjọba yẹn gbà nígbà tó lóṣèlú bá bára wọn jà ní kí ó ṣẹlẹ̀ ní tọ́lọ̀ sọ fún mi pé yóò ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá wá fẹ́ kó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ kéde báyìí báyìí ká lọ sí world court ká lọ jẹ́jọ́ ń bẹ̀ thank God pé gábà ṣe àmọ̀ bóyá òótọ́ bóyá rọ́ news bóyá fake news pé wọ́n gbé wa lọ sí kóòtù ó tiẹ̀ máa jẹ́ ó yá mi tí wọ́n bá sì gbé wa lọ ẹ jẹ́ wa lọ kí Biafra nǹkan dìde nísìnyí ká dìde ká lọ declare nation ti wá báyìí báyìí kó tó di twenty ẹni bá ti lọ sí twenty twenty three àbọ̀tí pàápàá nìyẹn o mìíràn pẹ̀lẹ́kẹ́ mi mú yà ní tèmi. ìyá mi dára mú ní kí ẹ sẹ́ǹdì àtiwọ́n yín sí mi kí n ràn yín lọ́wọ́ nípa àwọn tẹ́ ẹ gbà mo rà nìyí ní germany inú mi dúró kò ní bàjẹ́ fún yín ṣùgbọ́n ẹ ò dáhùn ẹ ò sẹ́ǹdì ẹ̀ sí mi èmi ọmọ yín àbúrò yín ni mo sáré bá yín sọ̀rọ̀ yín yorùbá bàbá àròkọ rélé o ah, ojú wa ibi àti ìdààmú kò ní wọlé wa o. <laughs> ẹ ṣé gan ni sir god bless you màá save number yìí this time around ẹ jọ àdmí ẹ bá mi save number ẹ̀yìn eh, time tí wọ́n pè mí ẹ ṣé gan ni bàbá mi god bless you sir. bọ́dà mi. yes sir. <laughs> ṣé ti wá gbọ́ báyìí inú mi dùn nísìnyí inú mi dùn ayọ̀ mi ti wá kún ayọ̀ mi kún jọjọ nítorí wípé mi ìfẹ́ kó jẹ́ pé ẹnu mi ni mo ti máa sọ nìkan pé Yorùbá o Odùduwà ọmọ Odùduwà ìkan náà nìyí tá a bá rí ẹnikẹ́ni tó bá wá ń bá yín tó ń kùn sí yín létí wò ó lọ bá Orísun ẹ ṣé o tilẹ̀ mọ Orísun ẹ ṣé o mọ ibi tó o ti wá ṣé o mọ ibi tó ṣu ẹ ṣé o kan ẹ máa jẹ́ kó yé wọn wípé ọ̀rọ̀ nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti kọjá kaṣẹ̀ lọ́ọ́ máa wóró rí bàbá Odùduwà kiri ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí à ń sọ̀rọ̀ ẹ̀mí à ń sọ̀rọ̀ àlàáfíà à ń sọ̀rọ̀ nǹkan gidi ẹ̀ ń sọ̀rọ̀ yìí pé ká lọ máa wá story tó wà complicated tó jẹ́ pé ta bá ní pé ká jókòó ti story yìí lásán mi ì mọ iye ọdún ta lè wà lẹ́nu ẹ̀ mi ì mọ iye ọdún because story yẹn ti pọ̀ jù ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ ni wípé yorùbá ni yorùbá máa jẹ́ yorùbá ni Odùduwà Odùduwà ni yorùbá àgbọ́ nínú ìtàn kankan rí wípé ó dúdú wa o àwọn ọmọ dúdú wa wọn ò kí ń fẹ́ ọmọ yorùbá àbí ọmọ yorùbá ò kí ń fẹ́ òdúdú wa gbogbo nǹkan story ti everybody tó ń pè wọlé àtẹ̀yìn tẹ̀ ń kọ́ tẹ̀ ti ń sọ látàárọ̀ ni wípé ọmọ yorùbá òun ni òdúdú wa ọmọ òdúdú wa òun ni ọmọ yorùbá so tán bá wá sọ pé wọ́n register sódù oòdùà nation àbí òdúdú wa nation àbí yorùbá nation èwo logun bẹ́ẹ̀ èwo lọ̀rọ̀ ń bẹ́ẹ̀ taná máa pè lọ́mọ yorùbá nínú wa tó máa lóhùn sọmọ yorùbá bẹ́ẹ̀ pè mí lọ́mọ dúdú wa máa jẹ́ bẹ́ẹ̀ pè mí lọ́mọ yorùbá máa dáhùn kí wá ní wàhálà kí ni ogun wèrè gángangangangan tí a bá ṣe tábà ẹ̀yin tẹ́ máa ń convince èèyàn tí ẹ bá mọ nǹkan tí ẹ tún fẹ́ sọ tẹ́ fẹ́ gbé dìde láti fi máa bo ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn ènìyàn àníkẹ́ lọ wá míì wá lórí pé ó dìgbà tá a bá mọ orísun wa ó dìgbà tá a bá mọ ẹbí ẹ àwọn tó tẹ ilẹ̀ yorùbá dó ó dìgbà tí a bá mọ ibi tí Odùduwà kú sí ó dìgbà tí a bá mọ orísun yorùbá yẹn àkó yẹn jẹ mọ́ that is not a that's not the issue na ìyẹn máa dí iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lórí ọ̀rọ̀ tá à ń sọ nítorí wípé ẹ wo ẹ̀yin ọmọ Odùduwà bí ọmọ yorùbá ìran ọmọlúàbí ilẹ̀ ti rọ. Ah! ti rọ́ bàjẹ́ bàjẹ́ nǹkan ti bàjẹ́ jù ẹ wo ìwọ̀nba tẹ́ ẹ gbọ́ lẹ́mọ̀ èyí tẹ́ ẹ mọ̀ lẹ́mọ̀ nǹkan ti bàjẹ́ jìnnà jìnnà mo kàn rí wípé oníkálukú wá ń gbóríṣiríṣi jáde ìkan tún ní ẹ referendum ni o àwọn kan tún ní constituency ni o ẹ kìíní kan ni o oríkálukú ìkan ní pé ká bọ́ síta ká kọ́kọ́ wá sọ kí la fẹ́ ṣe ná tá bá dé kìíní kan ẹ mọ̀ wípé ìkọ̀ọ̀kan báyìí là ń yẹ ẹsẹ̀ lẹ́kù ìkọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ lẹ́kù ẹ ẹ kàn sọ pé ká darapọ̀ mọ́ yín ká máa sáyìn petition ká máa sáyìn pool ẹ àmọ́ bí tán ti wá àmọ́ kinní kan kinní kan gbogbo àwọn tó bá yìí sọ pé àwọn fẹ́ lọ máa wá àwọn nǹkan àwọn ọ̀rọ̀ tó ti tó ti dì mọ́ra wọn tó jẹ́ pé kò ṣeé tú easily wàláyà ẹ̀ níbi lọ ẹ̀ ní nǹkan ṣe èmi á ní pé kẹ́ pa ara yín pọ̀ sẹ́nà kan èmi á ní pé kẹ para yín kò sọ́nà kan kẹ yé bu omi ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn ènìyàn tó ṣetán láti lọ torí wípé àwa gan ò bẹ gbogbo ilẹ̀ Yorùbá àdẹ̀bẹ́ gbogbo ìran ọmọ Oòduà a sọ wípé gbogbo wa pátápátá la máa fọwọ́ sí ìjàgbara tá a fẹ́ jà ìyá àbí kò yé yín ni ọ̀pọ̀lọpọ̀ ni ò ní lówó sí ìjàgbara tá à ń ṣe ìwọ̀nba péléṣe wa la máa ṣe é ṣùgbọ́n ìdùnnú ti tèmi ní àti in fact ìwúrí ló jẹ́ fún mi torí pé mo represent ẹbí mi tí mo ti jáde yìí pé àbá wọn kópa nínú ìjà àgbára tí a fẹ́ gbà wo ìwọ tó bá sì lọ́rọ̀ yìí pé kò síbi tán lọ ẹ̀ lè gbà wà láìtàlá yìí ò mọ bó ṣe ń lọ ní o ó mọ bó ṣe ń lọ ní o tó o bá rìn mọ́ àwọn èèyàn tí wọ́n rí lè ń ja ogun yìí eléyìí tí ẹ̀ ń gbọ́ tẹ̀ ń rí níta ìwọ̀nba péléṣe ni iṣẹ́ tí ó lọ ní under oh God almighty oh God almighty ẹ má jẹ́ ká wò é pé ẹ bóyá ẹ belong sí group kan àbí group kan bóyá wọ́n ń jà wọ́n sọ pé kíní kan kíní group ní ṣe pẹ̀lú nǹkan tá a fẹ́ ṣe ó ti di dandan ká mọ̀ pé gbogbo group tá a bá dá sílẹ̀ àwọn agbẹ̀yìn bẹ́bọjẹ́ máa wà ń bẹ̀ àwọn ìran ọmọ àlè máa wà ń bẹ̀ àwọn traitor wọ́n máa darapọ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ láti lè máa get information kan tẹ́ bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti lọ máa mọ bó ṣe máa ṣe títí wọn àbí kò yé yín kí ni kókó ìdí ọ̀rọ̀ mi léni ni wípé àníṣe bó o bá pe ara ẹni ọmọ Odùduwà àbí Yorùbá ìkankan náà là ń jà fún kí là ń dára wa láàmú fún o jẹ́ dìde lórí ẹsẹ̀ rẹ kó ṣe nọ́màtì tó yẹ kó ṣe yé já yé yé ṣe iye ẹ̀sìn ni ẹ má gbà fún àwọn tó náà ń ṣe agitate tó dìde fún ìjàgbara o torí pé wọ́n fẹ́ gbé ẹ̀sìn wọ́n fẹ́ gbé wọlé wọ́n fẹ́ máa ṣẹbọ níta ló bá ẹ sọ̀rọ̀ ẹbọ ta ló bá ẹ sọ̀rọ̀ ẹbọ èmi tí mò ń sọ̀rọ̀ i am a christian ìgbàgbọ́ ẹ̀sìn ìgbàgbọ́ inú ẹ̀sìn ìgbàgbọ́ ni ìyá àti bàbá mi bí mi sí bóyá ká ní mo fẹ́ ọmọ mùsùlùmí ni bóyá màá padà torí pé mo máa ń gbé pàwọ́ àwọn obìnrin àlẹ́sìn tabadẹ̀wò lóòótọ́ ó dàbẹ́ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro tó o bá for example bí mo ṣe jẹ́ kristẹni tí mo bá fẹ́ ọkọ tí ọkọ mi jẹ́ mùsùlùmí tó bá lóun ò fara mọ́ ẹ̀sìn méjì ó ti di dodo torí pé ó ti jẹ́ adé orí mi èmi lèmi máa calm down fún èmi lèmi àfọwọ́sowọ́pọ̀ láti sin ẹ̀sìn ẹ̀ ìdí tó ṣe máa ń sọ wípé àwọn obìnrin àlẹ́sìn nìyẹn mo dẹ̀ tún ní àwọn fámìlì tó jẹ́ wípé àtọkọ ọkọ jẹ́ mùsùlùmí ìyàwó kristẹni wọ́n dẹ̀ fẹ́ra wọn nìkan ọkọ yẹn dẹ̀ sọ fún pé mùsùlùmí ìdílé mùsùlùmí ló ti wá máa ṣe mùsùlùmí máa practice ẹ̀sìn mùsùlùmí ẹ̀ lọ ìgbàkúgbà tó bá ṣèkó o lè máa kírun nínú ilé tó bá ń ṣe kìrìsìtẹ́nì náà ó dẹ̀ tún máa partake ẹjọ́ kí wá ní wàhálà kí lógun kí lọ́rùn ṣé torí àwíjàre kí tọ́ntọ́n lẹ́nu ni rárá ọ̀rọ̀ ìjàngbara fún Odùduwà nation kò ní ìkọ̀kan ṣe pẹ̀lú orísun ṣe bí yorùbá ló ń sọ ní èmi sọ nígboro ẹnu mi akamoye tẹ́sí sọ pé kí n máa sọ english ó dáná tẹ bá ní mi ìgbóyìnbó mi ìgbóyìnbó nìyẹn nítorí pé èdè òyìnbó kì í ṣèdè bàbá mi mo kọ́ èdè òyìnbó ni tó bá wù mí màá sọ tó bá wù mí mi ní sọ ibi bó bá wù mí máa rán mo máa gbé english mi gbà bó bá wù mí màá rọ wọnú iná bó bá wù mí màá rọ wọnú sí tó bá wù mí màá rọ pa torí kò ń ṣèdè mi àyálò èdè ni èdè tèmi abẹ́ẹ̀rí bó ṣe dùn lẹ́nu mi ni nítorí wípé lórí Dara Talk Show à ń sọ pé èdè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó jọ wá lógún then mo ní láti prove ẹ̀ òun ni mo ṣe ní láti máa sọ èdè Yorùbá nítorí pé púpọ̀ nínú wa including me ló jẹ́ pé ta bá ní ká sọ èdè Yorùbá gan kò lọ títí a máa ma ju English sí láàrin ni bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ tá à ń bí nísìn púpọ̀ nínú wọn ni wọn gbọ́ èdè yìí àwọn kan gbọ́ wọn ò lè sọ àwọn tó wà nínú ìlú Nàìjíríà gan lọ́wọ́lọ́wọ́ nílùú wa níbi tó forí wa sọlẹ̀ sí. Si ẹjọ́ mélòó nínú àwọn ọmọ yorùbá gan ló lè sọ yorùbá tààrà mọ́ kò sí kò sí ẹ̀yin kan ń dúró ẹ sọ wípé ẹ torí kẹba lè gbógun ti nǹkan tí à ń ṣe lọ́wọ́ ẹ fẹ́ lọ́wọ́ sí ẹ park well kí ló dé tó jẹ́ pé àwọn tó bá tún wá fẹ́ lọ́wọ́ sí ẹ máa fi ọ̀rọ̀ ẹnu yín ẹ máa fi bomi ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn ìkà yín mẹ́ ìkà ni yín èkìtì awí ẹ eji oluro eji olu elure eh, ṣe ọ dị gbakọ olure ọmọ ikan gị ìwọ tó to ṣe fi àwọn tó fẹ́ ṣe sílẹ̀ fi wọ́n sílẹ̀ mi ì lè wá orórì bàbá Odùduwà gbogbo sítórì bàbá Odùduwà wá láti bí bàbá kìnnì kan wá láti bẹ̀ yẹn kò kàn mí bọ̀bọ̀ mo ti mọ̀ bàbá mi àti ìyá mi kó tó jáde láyé kò fi ìran méjì hàn mí ìran Yorùbá yìí náà ni ìran yẹn ni mo dẹ̀ belong sí i love my yorùbá mo ní bó o bá jẹ́ ọmọ Odùduwà dára love you bó o bá jẹ́ ọmọ yorùbá dára love you mi ìríbi tìyín sí ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tẹ́ni ní tẹ́ni ẹ̀yin ní ti tèmi ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa mo ní mo love yín like that wọ́n ní ẹ̀ níwà wọ́n ní ìwà ìbàjẹ́ pọ̀ lọ́wọ́ yín mo ní mo love yín dákú wọ́n ní ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ̀ fi ohùn ṣọ̀kan ìmọ̀ yín òkò mo ní mo love yín like because gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yín pátápátá gbogbo ẹ̀dá tó wà nínú ayé ló jẹ̀bi ẹ̀ kí wà ní wàhálà kí ni kàrámọ̀ ṣó ní ẹbí kan tí ẹnu wọn ti kò ní bó bá ṣe wù kí ẹbí kó máa tòrò tó ajé wípọ̀ máa lébe kò tí dàgbà ní o bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan èèyàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá kò sí ẹ̀dá alàyè tó wà nínú ayé tí ò jẹ̀bi ẹ̀sùn yìí nínú ẹbí òyìnbó ṣé òyìnbó ń ṣera wọn ni òyìnbó á ṣe á dúró tiẹ̀ ṣe bí àwa yorùbá àti ẹ̀ máa ṣe á máa ọmọ òru là ń ṣèkà tó o bá fi tó o bá ṣe lọ́sàn-án ò lè farare lọ ni wà náà yorùbá àásì tó bá fẹ́ ṣèyàn wá máa háìdì ni tó bá ka ẹ̀ mọ́bẹ̀ wá yí mọ́ wọn lọ́wọ́ pé náà àbí kò sọ pé ò mọ̀ mọ̀ ṣùgbọ́n ọmọ kí la ti wá sọ̀tò òyìnbó tó mọ̀ ẹ́ tó dúró tiẹ̀ tó ṣe ẹ́ tó ba tiẹ̀ jẹ́ tó dẹ̀ dúró sí ẹ pé yes yes ó máa sọ fún ẹni come to Germany ẹ̀yin tèmi nílùú òyìnbó wá fà lọ́dọ̀ yín tí ẹ bá ní problem pẹ̀lú òyìnbó tó òyìnbó bá hẹ̀tì tó bá fẹ́ ṣe yín bó máa dúró tì ẹ́ nì á dúró tì ẹ́ pé yes I said it èmi ni mo sọ nǹkan tó ṣe nìyẹn ẹjọ́ ewo wá lógun bẹ́ẹ̀ tẹ́ ṣe fẹ́ fi gbégi dínà nǹkan tí à ń sọ bẹ́ẹ̀ ni wípé Odùduwà nation àbí Yorùbá nation àbọmọlúàbí nation tá à ń sọ yìí wípé ìdílé kan ni ọ̀tán bá gbà tán àwọn ìdílé yẹn náà nìkan tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni wípé ìran yín gò ní jẹ nínú nǹkan tá à ń sọ yìí wò mí gbọ́ mi my brother my sister àkàìmọye nǹkan tí ẹ̀yin go mọ̀ tó ti bàjẹ́ lọ nǹkan ti bàjẹ́ tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ti bàjẹ́ ó hàn sí púpọ̀ ní wa lójú ni wà láìsàlà ẹ̀yin gan ṣe jù báwa ṣe ń ṣe lọ ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wò ó ní ìlú wọrí rìfáínárì epo méjì ló wà ń bẹ̀ náà ìjọba Buhari wọ́n close méjèèjì down ǹjẹ́ mọbi tí wọ́n fẹ́ lọ́kọ́ ginger stick tí wọ́n ti kọrí sí ìlú Nàìjíríà sí nísìnyí àṣẹ rìfáínárì àánú yín ò ṣe mí ó ló ṣe ń dùn mí mi ìfẹ́ kí ìran mi kò di ẹrú mo rí àfa kan tó bọ́ síta tó ní ẹ wọ́n sọ pé ìran yorùbá ń ṣerú ìran yorùbá ń ṣerú àwọn òṣèrú ẹ lè mọ̀ pé ń ṣerú ìgbà tó jẹ́ wípé tí ìyá bá ti jẹ̀yàn jù nílé ayé yìí wà láìsàlẹ̀ ò òye ilé ayé ò lè yí ẹ mọ́ that is it tí mi ṣe lè bínú fún sí yín ǹjẹ́ mọ̀ bí nígbà tí wọ́n close down refinery méjèèjì ní ní Warri àtàwọn area kọ̀ọ̀kan wọ́n wá lọ sí bọ́dà Niger between Niger and north ibẹ̀ ni wọ́n fẹ́ lọ kọ́ gigantic refinery sí wọ́n wá lọ run pipeline yẹn oil pipeline wọ́n á lọ run ẹ̀ láti wọrí táwọn wọrí gangan tán lépo wọn wọ́n á lọ run ẹ̀ láti wọrí wọ́n á run ẹ̀ lọ sí bọ́dà Niger and Nigeria mo bi ẹni ìwọ tó ń sọ fún mi wípé ẹyọ ẹ kinní kan nǹkan tá à ń sọ àmọ́ nǹkan tá à ń wí jọ tí wọ́n bá ti gbé rìfáínárì yẹn síbẹ̀ tí wọ́n lọ run pipe yẹn láti wọrí lọ sí bọ́dà between Niger and Nigeria ta ni ìran tó rò pé ó máa ma ṣiṣẹ́ ń bẹ̀ Fúlàní of course ìran Fúlàní of course àwọn náà máa ma control ẹ̀ ìyẹn ò dẹ̀ tí ṣé ọ̀rọ̀ tí mo sọ yẹn kò tí ì ní mí nìsí ẹ o ò tí ì rí wípé àwọn yẹn wọ́n ti plan nǹkan tó máa tán ti mọ̀ ẹ́ pé nǹkan ti nàìjíríà ti dàrú gbogbo ilé ìtẹ̀kàn rí tán sọ lórí news àbí wọ́n wí yẹn agídí ni wọn ò gbúdọ̀ bọ́ síta káwọn náà ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti gbà bí ó ti sú wọn ẹ̀yin náà mọ̀ pé kan tá à ń sọ yìí wọn ò ní fún wa wọn ò ní fẹ́ fún wa lódìdí àwa gò gbúdọ̀ gbà láàbò torí àkíṣe ọmọ àlè ẹ̀tọ́ wa nǹkan wa là ń jà lé lórí àbèrè fún àwọn làwọn wá gbà wá àwọn làwọn wá jà wá lólè àwọn oníkan la wípé àfẹ́ mọ́ àfẹ́ gbà nǹkan wa èwo ló wá ṣókùnkùn sí ẹ̀yìn níbẹ̀ àtijọ́ tí fúlàní ti wà ń bẹ̀ mú bí ọ́ ni ìwọ tó sọ wípé o nígbà kí wọ́n gba yorùbá nation àtijọ́ tí fúlàní ti wà bẹ̀ kí ni wọ́n ti ṣe fún ìran rẹ kí ni wọ́n ti ṣe fún ẹbí ẹ wọn ò ṣe nǹkan kan fẹ́ ṣé ń mọ̀ ẹ́ ní ṣán ka sẹ́ńsọ̀ ni gbogbo ilé ìtọ́ ń bọ́ síta kò tí ì yé yín ni nǹkan tó mú bàbá Adébóyè mo rí pé púpọ̀ àwọn ènìyàn ẹ kàn máa ń gbọ́ fídíò ni ẹ máa ń wo fídíò àwọn content ọ̀rọ̀ tó ń sọ nínú àwọn fídíò yẹn ẹ kì í jókòó kẹ́ gbé yẹ̀wò báyìí ẹ rò wípé lásán ni bàbá Adébóyè bọ́ síta tó sọ̀rọ̀ bàbá Adébóyè gan tó ń sọ̀rọ̀ tó ní pé òun gò fún pé kí Buhari òun advice president Buhari pé kí wọ́n ṣe restructuring wà látàlẹ̀ bàbá yẹn mọ̀ pé ilẹ̀ ti rọ́ kò sí ọ̀nà àtúnṣe mọ́ gbogbo ẹ ti dojúrú bí ẹsẹ̀ ti lọ kò wọ́ọ̀kì mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kí bàbá yẹn tó lè àgírí ṣẹ̀bí the same bàbá pásítọ̀ Adébóyè tó jẹ́ wípé wọ́n máa ń sọ pé ẹ fún Nàìjíríà ẹ fún nation ẹ gbàdúrà ìṣẹ́pẹ̀ fún àwọn ọ̀tá Nàìjíríà bàbá bọ́ síta this time around ó ní restructuring ni ṣé ẹ̀yin ò kí ń ka news ní ẹ̀ kí ń rí pé gbogbo àwọn èèyàn àti gómìnà àti mínísítà gbogbo wọn náà sọ pé Nàìjíríà ti di rẹ́dẹ̀rẹ́dá there is nothing like location nine mọ́ ipò ti pack up kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ kí ló dé tó ṣe wá jẹ́ pé ẹ ọmọ Odùduwà àti ọmọ Yorùbá mi ń ṣọmọ Yorùbá mi ń ṣọmọ Odùduwà ó lẹ wá fẹ́ fi dá wàhálà lẹ̀ bá a ṣe ń gé yín lówó lẹ̀ ń bòrù ká bá a ṣe ń gé yín lówó lẹ̀ ń bòrù ká mo rí wípé púpọ̀ àwọn tó wà lábúrọ̀dù gan ni ò ní ìgbàgbọ́ sí ọ̀rọ̀ ọkọ tá à ń ṣe lọ́wọ́ àìmọye àwọn tá a máa sọ fún tó máa ní oh, ẹ waste time yín ni kò sí nǹkan kan ibo ilẹ̀ ń lọ yorùbá wo yorùbá tẹnu wọn òkò yorùbá tán nífẹ̀ẹ́ ara wọn yorùbá tán ṣe kinní kankan ṣe kinní kan jọ mo bi ẹni ní ìwọ̀gàn tó ń sọ nínú ilé ẹ̀ṣẹ́ nu tiẹ̀ kò pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ torí ẹ̀mí kan ṣe yín ni wọn ò ní ẹ mẹ́po wá bàbá rotẹ yọ welcome wọn ò ní ẹ mẹ́po wá wọn ò ní ẹ mátá wá wọn ò ní ẹ mú yọ wá wọn ò ní ẹ mú kọ̀kọ̀ wá ń kọ̀ ní kòkò support ìran ẹ̀ka ẹ kúrò nínú ìyà kẹ́yìn náà ká gbé normal life tó tí gbogbo àwọn èèyàn ń gbé twenty four seven ṣé wọn ẹ ti rò ó pé ní nàìjíríà pé tẹ́ ẹ bá gbé Odùduwà nation iná ò lè dúró ní nàìjíríà for twenty four seven ṣé wọ́n sọ fún yín pé kò lè sí àyè fún yín pé tí ẹ bá níṣẹ́ lọ́wọ́ nǹkan tí Ọlọ́run pèsè fún wa ní ilẹ̀ Yorùbá ó tó fún wa láti pé ò níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ebi ò nípa ó ní certain amount tó lẹ́tọ̀ọ́ sí àtìyàwó àtọmọ àtọkọ monthly nísìnyí ká ẹ lè mọ̀ yí pé àwọn ará bí ẹ eh, ẹ má má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ news nìkan àwọn tó ń gbé kiri àbílẹ̀ tó ń san yẹn òun lẹ́ ń tẹ̀lé èmi ò lè fún yín lófò má fún yín ní ògidì ọ̀rọ̀ àwọn tí wọ́n bẹ̀bẹ̀ ní ẹ̀yìn ní under fún restructuring tí àwa ń yarí pé àwa ò gba restructuring àwọn làwọn tún bọ́ síta pé nothing nobody can break Nigeria wọ́n fún yín ẹ̀yìn náà fún ìlú ara yín because ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó kọjá òye àwọn ènìyàn pẹ́pẹ́pẹ́ kò ń ṣe nǹkan tí èèyàn kan máa máa sọ káàkiri anyhow nítorí pé àmọ́ who is who ìdí nìyẹn tó jẹ́ pé àìmọye ọ̀rọ̀ lẹ́ẹ̀ lè gbọ́ lẹ́nu tèmi gan ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi ni fún yín ní wípé ẹ fẹ́ ni ẹ ni ọ̀ọ̀ mo ní àwọn ìran tèmi kúrò nínú oko ẹrú mo ní àwọn ìran tèmi ń lọ sí ìgbésí ayé rere mo ní ìgbésí ayé ìrọ̀rùn fún tẹrú tọmọ ní ìran mi mo ní ìyà yìí ti tó gẹ́ gbogbo ìwà bẹ̀yìn bẹ́bọ jẹ́ tó o bá sọ wípé dára ló gbé sórí àfi bẹ́ẹ̀ ni pé òun ló nìyá kìnnìkan kìnnìkan nítorí pé mo nífẹ̀ẹ́ ìran mi ni ìfẹ́ yín ni òun ló ṣe mí bẹ́ẹ̀ òun ló jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn torí pé mo rí i pé ìyà yìí ti pọ̀jù kí ló dé tí ọmọ ẹlẹ́ran Yorùbá ń jẹ gógún kí ló dé tí ìran ọmọ Oòduà tọ́gbọ́n aláṣọ yín tó ń wà kísà kí ló dé tí ẹ wẹnu lẹ̀kẹ́ wẹnu ọkọ́ tí ẹ bá ti kọ̀ ní àsìkò yìí tí ẹ jẹ́ ká ja ìjà yìí once and for all ń ṣe ìjà tó nira ẹ̀yin kàn ń rò wípé ẹ tá ṣe a máa jagun ogun máa dé ni ìgbà ogun wẹ́ẹ̀tì ẹ̀ ìgbà ogun kìrìjì ìgbà ogun kìrìjì ìgbà ogun kìnnìkan ìgbà tí ogun wẹ́ẹ̀tì àti ogun kìrìjì gan òde nísìn ṣé ogun kíríjì àti wẹ́ẹ̀tì tó ń bá ìjà nínú iléeṣẹ́ ogun tó ń bá ìjà ṣé kò ju ti kíríjì àti wẹ́ẹ̀tì ẹ̀ lọ ìwọ tó jẹ́ pákọ ni ẹ́ ò ní nǹkan tó fi ń ṣọkọ agídí ló fi ń ṣọkọ ńlé ò lówó agídí ló fi ń ṣọkọ agídí ni ó dẹ̀ níṣẹ́ o ṣùgbọ́n kò sówó situation àwọn ọmọ fúlàní wọ́n rún ní láìfù ẹ débi wípé wọ́n sọ ẹ́ di aláìmọ́ṣe wò ó jẹ́ kí n sọ fún ẹ sórí àwọn governors àwọn ministers àwọn ministers àwọn senators àwọn house of rep gbogbo wọn yẹn wọn ò lè gbà fún yín kẹ́ because ó ye wọn ẹ̀yin ní oro? yìí ò yé tẹ bẹ́ẹ̀ ṣe ti pé kí wá sọ fún yín nísìnyí pé tá a ti gbọ́ dúdú wa nation e, e, kínní kan bó ṣe máa rí bó ṣe máa rí nìyí rárá ìkọ̀ọ̀kan náà gbé ẹsẹ̀ lẹ́kù tá bridge yẹn we shall cross it ìyẹn kọ́ ló kàn tẹ bá ẹyin tẹ ẹ bọ́ síta ẹ wá sọ kí ni plan tẹ ti ní fún àwọn ọmọ so ó dìgbà tí mo bá wá sọ fún ẹ pé tó bá ti fọwọ́ sí sí Odùduwà nation ẹ yo iná máa wà twenty four seven omi máa ṣe kinní kan kinní kan igbá kan kinní kan we are not a politicians àbí òye òye púpọ̀ nínú wa ni àwa sọ pé a fẹ́ kúrò nínú ìyà fẹ́ lọ sílẹ̀ lérí wa ẹ̀yin sọ pé ká máa bọ̀ ká wá máa kàwé ká wá máa sọ kinní kan ẹ ti ń rí wa gẹ́gẹ́ bíi politics eh, politicians ẹ ti ń rí Odùduwà nation àbí Yorùbá nation tá à ń jà fún ẹ ti ń rí bí ìgbà tá à ń ṣe campaign àwọn PDP and APC rally or something no o mo máa sọ o máa ronú lọ́bẹ̀ o ọ̀rọ̀ tí à ń sọ̀rọ̀ Odùduwà nation Yorùbá nation ọmọlúàbí nation he has nothing to do with politics rárá rárá rárá ni adádúró gedegbe ni ìwọ tó ń sọ pé kinní kan ọmọ Biafra lọ bó bá wù yẹn ràn dín mọ́ bẹ́ẹ̀ ẹ̀ tí mọ̀ Biafra máa lọ ṣe ti gbọ́ àwọn Kaduna ga àwọn gan ti ń ronú káwọn gan fẹ́ dá dúró Rivers Nation ó wà ń bẹ̀ kò yé púpọ̀ nínú yín ẹ̀yin tí ẹ wá takú pé dandan ẹ fẹ́ kúrò àṣẹ yorùbá kò sí wàhálà kò jẹ́ dandan ìran yín lè papọ̀ mọ́ fúlàní nàìjíríà ẹ lè ṣe bí yorùbá orúkọ yorùbá ẹ nàìjíríà yẹn ló ń wò yín àwọn òfin dandan mú yín kò jẹ́ dandan èmi kàn tilẹ̀ mọ́ pé gbogbo wa kọ́ la máa délẹ̀ lérí ṣé gbogbo wa náà ga gbogbo àwọn kìíní nànà délẹ̀ lérí ni gbogbo wa kaná délẹ̀ lérí bọ ìwọ àti èmi tó nígbàgbọ́ nú ìrìn àjò tá à ń rìn yìí a máa délẹ̀ lérí àjọ máa diwọ ní Odùduwà nation ni pálí mi báyìí ṣaraṣara ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nítorí one million two million five hundred thousand tán fún yín ẹ ti gbàgbé pé máa ná tán ẹ tún padà sí situation tẹ wà nísìnyí ẹ má wọrí ẹ̀yin yúùtù mi kí ló ń ṣẹlẹ̀ àbẹ́yìn ò rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ẹdó ni kí ló dé tí ẹ̀yin yúùtù yorùbá tẹ yọjọ báyìí ná à ah, ẹ yọjọ ẹ̀yin dẹ nìkan rẹ ń wùjù nílé ayé ẹ̀yin lẹ like lẹ like láti máa dream big ẹ̀yin lẹ fẹ́ kọ́ mansion latest everything latest latest ẹ fẹ́ live like eh, hush puppy àbí ṣùgbọ́n ẹ fẹ́ ṣiṣẹ́ bó ti wù ó mọ ẹ fẹ́ stress anything at all ẹ ti ẹ fẹ́ gbé ìgbésẹ̀ kan tó lè pa yín lára rárá ṣùgbọ́n you want to live the best of life you are dreaming keep dreaming my dear èyí tó yẹ kó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ayé ẹ máa lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ kó má jẹ́ ó sinmi hmm, mo kàn ti ẹ̀ notice lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ pé àwọn pásítọ̀ wa gan ó ga jù coronavirus padà tú àṣírí àwọn àwọn fake pastors because mo rí wípé èmi ni seven days revival seven days come and meet Jesus Christ seven days is this is kò ń yẹ kọjá seven days twenty one days fourteen days kìíní kan ìyẹn ti ẹ̀ lọlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo tún notice ni, se, ni pé fake prophecy tí àwọn fake pastors máa ń fún wa wà láìsàlẹ̀ wọn padà rí wọn padà rí prophecy sọ lọ títí lórí ọ̀rẹ́ because ojú ìwà àtẹ̀mí ti là ta ni ẹni náà tó ń wí nígbà tí ọlọ́run kò wí ta ni ẹni náà tó ń sọ nígbà tí ọlọ́run mi kò sọ nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí olúwa fi ṣú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lójú tí olúwa ò bá jẹ́ kó hàn sí ẹ wà láìtàláì ọlọ́run mọ̀ pé tó bá padà hàn sí ẹ ó máa padà bà ìrìn àjò yìí jẹ́ ó fi ṣú ẹ lójú ni àfàìwá hàn sí ẹ̀yin ò ní pé kó máa fi ẹnu ba nǹkan tí àwọn èèyàn kan ń ṣe láìsùn láìwo tó ń bà jẹ́ ní tèmi ní tèmi ni o Odùduwà nation a máa gbà Yorùbá nation ó ti di gbígbà fún gbogbo wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wo àwọn governors wo look at it o ẹ wo governor yín ní Ogun State ẹ̀yin ọmọ Ogun State àbẹ́ẹ̀rí gọ́ńdọ̀ Dàpọ̀ Abíọ́dún ni ẹ wo lẹ́kan àwọn ọmọ bíbí bí ṣé bíbí nàìjà ò wọ̀rẹ́bà kí náà ṣe ní bíbí nàìjà ẹ máa rìn ìhò ọmọlúàbí ẹ máa bára yín sùn ní hòhò lóyè ní ẹ máa bára yín sùn tí gbogbo million billions of people wọn á máa wò yín kí ni ìgbésí ayé ẹ̀kọ́ tí èèyàn rí kọ́ nínú bíbí nàìjà kò sí àwọn nǹkan tó wà meaningful tó lè encourage àwọn youth wa government will never support it kò ṣe pé owó yẹn ò wá bẹ̀ because they want to waste the, their plan is to waste the rest of your life ìlú nàìjíríà ni mo rí rí níbi tí wọ́n ti sọ wípé àwọn youth àwọn ni future of tomorrow ṣùgbọ́n ní ayé ìgbà yẹn ni o torí pé àwọn bàbá àwọn old cargos tó wà bẹ́ẹ̀ gan tó yẹ kán kúrò kí àyíkán fi àyè fún ẹ̀yin youth láti take over wọ́n ti sọ di orísun ilé bàbá wọn wọ́n ti sọ di oyè bàbá wọn wọ́n fẹ́ jẹ́ tán ni pátápátá that is why you see sars ó ń pa gbogbo àwọn youth ó ń pọkùnrin ó ń pobìnrin bó o gbé laptop common laptop tó bóyá kò ní náà ló fẹ́ lọ ṣàjẹ́ tó bá gba ẹ̀mú lọ́nà wọ́n á ní eh, eh, yahoo yahoo ni ẹjọ́ mo bi wọ́n ni ṣé Nigeria police àtàwọn sars wọn padà dá yahoo yahoo mọ̀ tàti ẹ̀ ní yahoo yahoo gan ta ni ta ni gbogbo kinní wọ̀nyí this the same sars tó ń pa àwọn èèyàn ní àtórí pé wọ́n rí iphone lọ́wọ́ èèyàn ọ̀wọ́ tó ever ìyàwó ọmọ wọn nínú ilé ń lo latest iphone ìyàwó wọn ọmọ wọn gbogbo wọn house help wọn gan ní laptop nínú ilé bọ̀ tó bá pàdé ọmọ kò lè nìyàn lójú ọ̀nà tó gbé laptop ẹ̀ jẹ́jẹ́ sẹ́yìn tó fẹ́ lọ ṣàjẹ́ níbì kan àbó bàjẹ́ ó fẹ́ lọ repair wọ́n á mú wọ́n ní yahoo nítorí wọ́n ti bá laptop ń bẹ̀ ṣé irú ìlú yẹn country yẹn ni wọ́n sì fẹ́ takú sí mọ́ bí ẹni ṣé gọ́fúnà Abiodun ti Ogun State tó jẹ́ wípé during the lockdown during the lockdown hmm? ẹ̀wà tó ti ní kòkòrò tó ti bú tó máa tó bá jẹ tó máa máa yà ẹ́ ń gbé ṣòro ṣòro òun ni bàbá gọ́vnà tí wọ́n pín káàkiri mo rántí pé bèbí kan ṣe fi ara ta ọmọ yẹn mo láìkè bèbí yẹn ó ṣe fídíò yìí pé gọ́vnà ẹ Abíọ́dún ẹwà burúkú tó ti ń yọ kòkòrò yìí òun lẹ wá pé fún wa during the lockdown ẹjọ nítorí Ọlọ́run ṣé ẹ lè gbé ilé ìfún ajá ilé yín wọ́n máa mú ọmọ òun wọ́n náà ṣe lọ́ṣọ́ ní láti padà lọ tún fídíò míì ṣe of course she eventually did another video but ìkan tó fẹ́ sọ mo like ìkan tó ti kọ́kọ́ sọ mo ti love ẹ̀ that is it the same governor yín during the pandemic tí òkè èké bí lù yín pa tó jẹ́ pé tó bá fẹ́ jẹ breakfast àbọ̀ fẹ́ jẹ lunch lásán mi ì mọ oríṣi oúnjẹ dishes tí ò ní sí lórí tébù wọn wọ́n máa ń jẹun jẹ breakfast jẹ jẹ lunch jẹ dinner bẹ́ẹ̀ ni pé kò sí tomorrow ni àwọn gbé ẹ̀wà búbu wọ́n gbé fún ẹ the same governor yẹn òun ló ń encourage ilé kan mi ì ní problem pẹ̀lú ẹ̀ ò lẹ́kan you are my brother o. Oh you are my brother congratulations for win o but nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ó ń bb naija winner ní a three bedroom bungalow pẹ̀lú five million yàtọ̀ fún àwọn owó about thirty million or more than that thirty million naira or more than that tí bọ̀bọ̀ yẹn win lórí kíni torí pé wọ́n lọ sínú bb naija wọ́n ṣì ìdí sílẹ̀ wọ́n ṣì ọyàn sílẹ̀ wọ́n ṣì ara sílẹ̀ ẹjọ́ gbogbo àwọn students wa àwọn ọmọ youth wa tí ó jẹ́ pé nínú education they are one they are number one they are highly intelligent ẹ ẹ lè rí kí gọ́ọ̀mẹ̀ntì yín kó ẹ̀bà encourage wọn láyéláyé bóyá nínú sport ni bóyá wọ́n sáré ni athletics ni àbí football ni àbí anything you can never see your, your president or your governor to honour them bọ̀ wọ́n fẹ́ ṣojú ayé torí wọ́n rí i pé wọ́n ti bà ayé ọjọ́ iwájú ẹ̀yìn youth wọ́n ti bà á jẹ́ ó ní gbogbo ilé tí wọ́n ṣe fún yín náà èèyàn tí ò lè fún yín ló jẹ gidi nígbà tí ebi ń pa yín tó wá di ìgbà tí wọ́n lọ ṣe yàmàyàmà tó ń ṣe rubbish and nonsense tó ń fún ní five million jóyè àìmọye mílíọ̀n mílíọ̀n tó ti wà lọ́wọ́ ọmọ yẹn kò ń ṣọmọ yẹn o mi ì ètì ẹ o mo bá ẹ yọ o bọ ọ̀rọ̀ tí mò ń sọ àti yé àwọn tí mò ń bá sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi mo ń mú àwọn fáàtì díẹ̀díẹ̀ torí mi nílé wọnú àwọn ṣe rí àwọn fáàtì kọ̀ọ̀kan wà tí mo bá sọ tí mo bá jù sórí bíi wà láìtàláì ẹ̀yin kọ́ lẹ máa dìde wọn ò ní sọ wàlẹ́ tó bá di àárọ̀ la ìgboro ogun á ti dàrú ṣùgbọ́n kò tí ì yá ẹ ṣì máa gbọ́ a ní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ eh, ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kájá dúró kákù dúró ká wá fìrù ajá ká fi lẹ́kùn lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ wà láyé gbọ́ wìrìwìrì ẹ̀yin ẹ má wọrí ẹ má kánjú ẹ má kánjú ọ̀rọ̀ máa bẹ́lẹ̀ ẹ gbọ́ dẹ́ndẹ́ ẹlòmíì àgbọ̀ á láti gbọ́ tó bá ti gbọ́ máa sún lójoojúmọ́ ni níbi tí wọ́n ti ba ayé ìran Yorùbá jẹ́dẹ́ kí ló ń ṣe yín ẹ wò tẹ bá kọ̀ lásìkò yìí tí ẹ fọwọ́sowọ́kọ̀ pọ̀ pẹ̀lú àwọn èèyàn ká dìde ká já kínní lẹ́ẹ̀kan náà ká dẹ̀ gbá kínní yìí in the next hundred years táwọn àwọn tí wọ́n sọ rádaràda nígboro ẹnu wọn tó ń sọ fún yín yẹn wàhálà not even in the hundred years lẹ máa rí gbà wá imagine bí ilé ayé ṣe máa rí ní ìgbà yẹn ìwọ àtẹmí ṣó ti rántí pé ìwà pẹ̀lú èjì mi nígbà tí mo kéré nàìjíríà sweet gan-an nàìjíríà fine tap water wà mo mọ̀ wípé mo máa ń gbé báàfù sórí mo máa lọ gbé mo máa lọ sí tap tó jẹ́ sí wípé àwọn tap yẹn ó máa ń ràn á máa láì báyìí ni ìmíì wà tó máa gbé báàfù sórí tó máa ṣí lókè ìmíì wà tó wà lẹ́yìn oríṣiríṣi ló wà lóòótọ́ àwọn nǹkan lè má ṣe dáadáa lọ títí bọ̀ kò wọ́ọ̀sì tó báyìí educational system wa ń gbà yẹn it was perfect kò sí ibi tó máa ti kàwé nígbà yẹn tó bá kàwé tó lọ sí yunifásitì nàìjíríà tó bá mú tó bá mú certificate ẹ lọ́wọ́ máa respect ẹjọ́ mo bí ẹni tó bá ní master degree if you are a master degree holder wà láì bó wá sí Germany ó fi inú tọ́lẹ̀tì ni kò wà recognize ní Africa country neighbor country wa talk of uh, western world wà láì wọ́n rí ẹ ṣé ìyẹn ló fi nínú ìyẹn ni ìwọ àtẹ̀mí dàgbà sí ó dẹ̀rọ tójú ọ̀la àwọn ọmọ tó gbé dání ìwọ dẹ̀rẹ̀ ojoojó tó bá possible ọdọọdún lọ every year ó máa máa bí ọmọ mẹ́rin mẹ́rin ó possible tó bá jẹ́ ẹlòmíì ní already àti máa bímọ ní every month ìwọ ló yí ọmọjọ yìí ó kàn ń yí ọmọjọ ni ó kàn ró tọjú ọ̀la wọn ó kàn ró pé nǹkan tó mu tí ayé ta fi wà twenty twenty ìwọ bí ayé ṣe rí kò ń ṣe nàìjíríà nìkan worldwide ni àwọn tó wá wà ní nàìjíríà wọ́n tó wá fi dọ́bù ìnira yẹn wọ́n fi ní ìwọ àti èmi o mọ̀ wípé tá a bá tètè ja ìjà tá à ń ja ìka kúrò ń bẹ̀ ó máa ma wọ́ọ̀sì jù báyìí lọ ni tó bá padà yá wọn á padà kó ìran wa lẹ́rù wọn á padà kó ìran wa lẹ́rù ìyẹn lèmi ò fẹ́ kó ṣẹlẹ̀ kí lè èwo lò ó tí ì yẹ nínú gbogbo nǹkan tá à ń sọ yìí educational system wa àwọn ìran fúlàní míì ní kò bá ọmọ ìran ẹja irú àwọn ìran yorùbá gan tí wọ́n gbógun ti nǹkan tá à ń ṣe lọ́wọ́ mo bìlí èmi ò bá yín jà mí ìdẹ́báyé ẹnì kankan jẹ́ mo kàn rí wípé òye ilé ayé òye yín tó àti wípé púpọ̀ nu yín torí nǹkan tẹ̀ ń jẹ lọ́wọ́ ẹ ròyìn pé nǹkan tẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bó ṣe máa máa rí lọ nìyẹn láyéláyé ni o kò lè rí bẹ́ẹ̀ fún ìwọ̀nba díẹ̀ pínín ṣe báyìí ni wò ọdún tó ń bọ̀ ó máa lè jọdún yìí lọ má rò ó kò ń ṣọ̀rọ̀ èpè mi ìṣe pé ìwọ náà mọ̀ last year kò worst tó báyìí náà ṣé last year le tó báyìí ni ṣé two years ago ó le tó báyìí ni ṣé three years ago ó le tó báyìí ni next year ó tún máa worst jù báyìí lọ sórí another two years ó tún máa le jù báyìí lọ ó mọ bó ṣe lọ ó mọ̀ nítorí wípé a ti gbàdúrà tó ibi tó yẹ ká gbàdúrà tó nílẹ̀ nàìjíríà ọlọ́run dẹ̀ ti gbàdúrà wa àsìkò yìí oníkálukú ní láti lọ lọ ẹ̀ kí ló dé tí gbogbo ẹ̀yà tó parapàṣẹ nàìjíríà tí wọ́n láwọn ń lọ tó jẹ́ pé ẹ̀yin ọmọ yorùbá nìkan lẹ́ sọ pé ẹ̀ tí ì ṣetán ṣọ́ọ́fì ṣe yín ni bẹ́ẹ̀ la ní kẹ́ jáde fún rálì rálì tẹ̀yìn ò lè jáde fún yẹn tán ni pé táwọn kan ń sọ pé ẹ má jáde o wọ́n máa yìnyín bá ni o wọ́n máa pa yín ni o ẹ máa kú ni o ẹ máa rùn à ń sọ fún yín pé kò sí kankan tó máa ṣẹlẹ̀ ìjọ yẹn àìjáde yín ìwọ̀nba àwọn tó jáde ẹjọ́ ṣe rọ́lọ́pàá tó gbé yín ni ṣé wọ́n nà yẹn ni ṣé wọ́n pààyàn kankan àwọn tí wọ́n tí wọ́n arrest fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ tẹ́ rò pé lára àwọn Yorùbá agitation ni láíláí lára àwọn ọmọ Sowore ni wọ́n ti kó about ni wọ́n ti arrest about thirty of them aníkẹ́ dìde ẹ lọ wò lánàá ẹ wo bí àwọn ọmọ Ẹdó bí wọ́n ṣe tu àwọn youth wọn I was so very very proud of them ẹ wò wọ́n ní àná àwọn youth yẹn wọ́n yarí mọ́ àwọn sars lọ́wọ́ kí ló dé tẹ máa máa pa wá anyhow wọ́n máa máa pa yín ní iṣẹ́ tá a rán ikọ̀ nìkan jẹ́ kò yé yín ẹ̀pọ̀nú púpọ̀ nu yín fún yín ti jàn sẹ́ ẹ̀ lè dánú rò mọ́ ìyá ti jẹ yín jù you cannot take straight anymore even kí nǹkan kan rí nǹkan kó lanu kalẹ̀ báyìí still púpọ̀ nínú yín ìyá ti jẹ yín kọjá bó ṣe yẹ kò yé yín mọ́ ni mo dẹ̀ wá wípé púpọ̀ nínú yín náà ti wà confused kò yé yín mọ́ púpọ̀ ní ilẹ̀ ti give up pé òkè ẹ ó tiẹ̀ ti wá da ibi tá a wà yìí gan kúkúkú síbẹ̀ wọn ò ní ìgbàgbọ́ pé ayé kan wà tó bẹ́tà tí wọ́n pè ní ayé dáadáa irú ìgbésí ayé tó yẹ kó máa gbé àwọn kan wà torí ìjẹkújẹ ẹ má dá wọn lóhùn nàìjíríà wọn nàìjíríà làwọn dìbò fún sixty years ó ti wà ní wọn nàìjíríà mo bí ẹ come and show something for it okay torí kò jẹ́ politicians o ti kówó jẹ o ti fi ralé o ti fi ralẹ̀ ilé ta bá fi tọ́mọ ni ọ̀rọ̀ gbogbo ẹ̀yin politicians tẹ́ fi ayé ni gbogbo ọmọ Yorùbá lára tẹ́ ẹ gba ogún tó yẹ kí gbogbo wa ká jẹ ní ìrọ̀wọ́ àti ìrọ̀rùn ogún tó jẹ́ pé ó tọ́ sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàfàtà tó jẹ́ pé a máa jẹ àjẹyó àtúnjẹ àjẹṣẹ́kù ẹ̀yin nìkan dàyàdé àbí kò yẹ yín ẹ wá ń pariwo ẹ wá ń mú token owó kékeré ẹ fi ń tú àwọn ènìyàn jẹ torí kọ́ má bàa gbọ́ nǹkan tá à ń sọ kọ́ má bàa bọ́ nínú ìyà yẹn torí ẹ fẹ́ kí ìran àwọn ìran kọ́kọ́ máa ṣe ránkàdédé yín kọ́ máa ṣe ránkàdédé ọmọ yín ẹ̀yin ń láti máa ra Ferrari fún ọmọ yín nígbà tó bá sun yín tẹ́ ẹ̀mú kan tẹ́ fẹ́ fowó ṣe mọ́ ẹ̀ kó àwọn ọmọ jáde lọ sí shopping ẹ̀ ra Ferrari tí ẹ̀ rọ̀bà ẹ̀ lọ máa ra mansion kò sí nǹkan tí kì í ṣe fọmọ yín àwọn ọmọ yín gbádùn better life they live in fact tẹ bá dé inú ilé tán gbé ẹ ní bìlífù nínú nàìjíríà yẹn bẹ́ẹ̀ ni tán bá wá sábúrọ̀dù mo bí ọ́ ní ìwọ dìdìrín tó ń gbọ́ mi ṣé ó sọ fún ẹ pé dẹ̀dẹ̀ forbid you pé kíwọ náà wọ́n sọ pé irú ayé táwọn èèyàn ń jẹ ṣé òun ẹ pé ó lẹ́tọ̀ọ́ sí i ó lẹ́tọ̀ọ́ sí i ṣùgbọ́n ìgbà tán ti fìyà jẹ ju òòdánú rò ṣé òun ẹ pé púpọ̀ nu wa náà ló jẹ́ pé ìran mẹ́ta sí ìran wa ń bí inú ìyà burúkú burúkú làwọn ìran yìí náà kú sí inú inú ìyà yẹn náà bí wọn sí inú ìyà yẹn náà náà kú sí inú ìyà yẹn náà la dẹ̀ ti grow ó ti wá padà mọ́ wa lára ti rí àṣẹ normal tẹ̀ wà láì bẹ́ẹ̀ lómi gan ìyà ò jẹ́ wà láì yóò sì kì ṣé irú àwọn ẹni yẹn lẹ́yìn dúró dè ṣé irú àwọn ẹni yẹn lẹ́yìn dúró dè àwọn tó jẹ́ pé kí iná lọ lásán ó ti mọ́ wọn lára iná ní láti lọ ni tí iná bá dúró láti àárọ̀ di alẹ́ pẹ̀lú bá ṣe pariwo pé kò síná kò síná tí iná bá wà láti láàrin wákàtí mẹ́fà tí ò ṣẹ́jú lásán ẹlòmíì kò ná màmọ́ ó ti ń ṣe bẹ́ẹ̀ pé ah, ah, iná ti ń dúró jù náà ó yẹ kó o ti lọ ó yẹ kó ti paná because kí níyẹn ìgbésí ayé ìgbésí ayé burúkú yẹn ó ti wọnú system ó ti rí as normal life àdáadáa ìgbà tó máa finish wa wọ́n wá gbé àwọn gọ́fìmẹ̀ntì ọ̀ràn yìí wọ́n wá gbé iṣẹ́ wa lé àwọn àwọn pásítọ̀ àti àwọn àwọn prophet àwọn àwọn àfà àwọn sheik wọ́n gbéṣẹ́ wa lé wọn lọ́wọ́ ẹ mọ̀nà tán fi wọlé sí wa lára síìdì lọ́rùn hope of tomorrow faith wọ́n á máa bíríṣì tó máa máa sọ fún ẹnìyẹn mo rí ènìyàn kan nísìnyí wò ó orí ọlọ́run á lókèétì ẹ má ṣiṣẹ́ o tó o bá ti lè sọ síìdì sínú ṣọ́ọ̀ṣì tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì tó ń ṣe nọ́mà tó bá máa fi jí láàárọ̀ la iṣẹ́ tó o ṣe yẹn wà lẹ́ millions of millions ó máa sọlẹ̀ sọ́kàtì ẹ̀ ẹ̀hẹ́n wọn lólè spirit ni jẹ́ ẹ sọ fún ẹ ọlọ́run ò kì í ṣènìyàn yéé fùlù ààrẹ ó jẹ́ dìde lórí ẹsẹ̀ ẹ ṣe rí rally ta ṣe ní October 1 it's not the last rally ìbẹ̀rẹ̀ nìyẹn tí rally míì tó bá tún ti ṣetán láti gbáradì rally máa máa lọ non-stop ni tábà tún ti gbáradì wò ó gbọ́ mi ò gbàgbọ́ ní fásitì ẹ̀rù ń bà ìṣòdẹ̀ ti rí sìn pé kò sí nǹkan kan àti pé gan ẹ sẹ pé ẹ ẹ fẹ́ kú ẹ kíní kan wọ́n á pààyàn ìgbà ṣé o wà láyé ni o ò níná o ò róúnjẹ oúnjẹ àárọ̀ wàá jẹ̀bà wàá tó bá dọ̀sọ́ wàá mu gàrí tó bá dalẹ̀ wàá tún jẹ̀bà o dẹ̀rù páyé ló wà ṣé o ná má ṣá o ò ná má ìwọ tó jẹ́ pé o ò rí owó ra bọ́sì kọ́nà gangan náà akúbẹ̀ àkúbè lọ́wọ́ ẹlòmíì ní nàìjíríà mi ẹ má ṣì mí gbọ́ o mi fi yọ̀yọ̀ kankan nínú wa o mo kàn ń ṣe àlàyé nǹkan ni o àkúbè aṣọ ní nàìjíríà fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí wà lẹ́tàlẹ̀ bíi ready made ni ó dàbí ìgbà tẹ́ bá ní kán lọ máa ṣe shopping àwọn àwọn classic boutique kò sówó ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ti rí oríṣiríṣi iṣẹ́ tí Hamzat ń ṣe bó ṣe lọ wú àwọn ènìyàn jáde mélòó ni ẹrù yìí pé Hamzat lè ṣe nínú ọ̀rọ̀ tó wà nínú ilẹ̀ ju pé kẹ́yìn àtẹ̀mí ká fọwọ́sowọ́pọ̀ ká dìde ká gbá kínní yìí gbogbo àwọn tí ìyà ń jẹ gbogbo àwọn tí wọn ò rí lé gbé gbogbo àwọn tí ó jẹ́ àkàndá èèyàn tí jẹ́ pé wọn ò lè rìn wọn ò lè ṣe ṣé ò mọ̀ pé wọ́n ní ẹ̀tọ́ sí àwọn nǹkan kan nílé ayé ni ẹ̀dẹ̀ rò wípé èmi á lọ́wọ́ sí pé ká máa dìde fún ká máa dìde fún ìjàngbara yìí láì jẹ́ wípé mo rí àrídájú wípé tá a bá padà gba ilẹ̀ Yorùbá eku á ké bí eku ẹyẹ á ké bí ẹyẹ ọmọ ènìyàn á fọ̀n bí ọmọ ènìyàn ìgbésí ayé tí àwa ta wà nílùú òyìnbó ń gbé a ti padà rí àrídájú ẹ̀ ìdí rèé tó ṣe jẹ́ wípé ẹ̀yin ọmọ tẹwà ẹ̀yin Yorùbá tẹwà Nàìjíríà tẹ̀ ń bú àwa ta wà ní abroad tí ò yé yín nítorí wípé àwa ti rí àríṣà ẹ̀ àṣà ní fọlọ sọrùn kò sí orílẹ̀-èdè tó wà nílùú òyìnbó ní orílẹ̀ ayé tí ọmọ Yorùbá ò ti sí ẹ̀rù Ọlọ́run bá mi àti return we are seeing it finish àti wá rí wípé kí ló dé ṣe báwọn ènìyàn náà ni tó bá ti wá sílùú òyìnbó ló máa máa wò bẹ́ẹ̀ ni pé heaven ni ilé ayé ta wà ibi nàìjíríà ṣe rí ni abroad ṣe rí my dear brother and sister tó ń gbọ́ mi tó wà ní nàìjíríà tó ti travel rí àwọn ńlá wá sọ wípé ṣèbọ̀wọ́ làwọn ẹni náà fi build ìlú wọn àwọn nǹkan àlùmọ́nì tí àwọn gan ò ní a ní ní nàìjíríà ṣé kò yé yín ni èèó ní ilẹ̀ yorùbá ní nàìjíríà ẹ̀yin ní nǹkan àlùmọ́nì oríṣi one hundred almost one hundred and thirty-four lóríṣiríṣi even the most expensive one tó wọ́n jù nígboro ayé ó wà ní nàìjíríà ẹ rò pé lásán làwọn ọmọ fúlàní takú sí yín lọ́rùn ẹ wake up now kí ló ń ṣe yín usa wọ́n ní mineral resources tí wọ́n ní is just thirty four or thirty six different ones nigeria you have almost one hundred and thirty four ẹ jẹ́ ṣe sọ pé tá a bá kúrò àṣẹ nàìjíríà tá a dá dúró àṣọmọ yorùbá kí la fẹ́ jẹ are you sick in the head kí ló ṣe yín ná èwo ni òwò nu etí yín bẹ̀ one hundred and thirty four still counting mineral resources for your information tí ò bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn rò wípé epo nìkan nìkan tí nàìjíríà ní you don't know anything ibi tó bá tó bá rìn dé ló máa mọ̀ mọ́ more than 134. hundred and thirty four ní àwọn nǹkan àlùmọ́nì tó wà nílẹ̀ wa tí ó wọ́n àwọn nǹkan tó wọ́n burúkú burúkú tí wọn ò ní jẹ́ kó hàn sí àwọn wa àwọn yúùtù kílẹ̀ rẹ̀ pé wọ́n kàn pa àwọn yúùtù wa they killing them wọ́n ti mọ̀ pé wọ́n ti finish life àwọn yúùtù wa náà wọ́n ti finish wọn wọ́n ti confuse àwọn ọmọ yẹn àwọn youth wa ti wà confuse wọ́n ti lost wọ́n ti give up so many times i remember this ma jókòó máa máa rò nípa yín obìnrin àdè máa dà lójú mi pé kí how can people be so wicked torí pé a fẹ́ jẹ́nìyàn nílé ayé ṣé ó kọjá ilé ayé ṣé mo máa jẹ ju ikùn mi ni ṣé mo máa wọṣọ méjì papọ̀ lẹ́ẹ̀kan ni kí ló gungan kí ni wàhálà kí ló dé ta ṣe ní láti máa fi ayé nira wa lára àwa ọmọ ara wa gan tí ọlọ́run ṣẹ̀dá nǹkan àlùmọ́nì fún àgbógun ti ra wa tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ẹni tí wọn ò bìlọ́ǹgì síbẹ̀ tí ó jẹ́ àwọn ọmọ àtọ̀hún rì wá wọn ń ṣọmọ ìlú wa àwọn ni wọ́n wá lé èmi àti ẹ̀ta jọ nìkan wọ́n lé wa dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọ́n wá jókòó síbẹ̀ wọ́n wá mú gbogbo nǹkan tó yẹ ká fi ṣe lé ayé àwọn wá ń jẹ níjẹkújẹ wọ́n ń jẹ ní àwọn wọ́n wá lé gbogbo wa àwa ní kò fọ kò jẹ́ kí ìwà àtẹ̀mí fọwọ́sowọ́pọ̀ ká lọ gba nǹkan wa padà ẹ̀yin wá ń bọ́ síta ẹ̀ sọ pé ó dìgbà tẹ bá lọ ibi tí nàìjíríà bá ti ṣẹ̀dá wa ó dìgbà tá bá mọ orórì burial ground bàbá Odùduwà ó dìgbà tá bá mọ orísun kinní kan ẹ̀fọ́ ni alẹ́ nìkan ṣe nìyí púpọ̀ nínú yín ta dẹ̀ wà lábúròdù tẹ́ ẹ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí kò yé ní òye yín ẹ ti rò ó pípé ìlú òyìnbó is the final kò sí wàhálà èmi ò ó kàn dá mi lójú ni pé mi ìfẹ́ mọ country ibi tó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ wò má jẹ́ ń tàn ẹ́ coronavirus ní last year december even on january nobody ló believe pé situation ti wà tèmi wà a máa wà ń bẹ̀ òun ló yẹ kó o fi mọ̀ wípé at any time ní anything lè bẹ́ sílẹ̀ ní country tó rò pé ó ti tán fún ẹ pé kò sí anything anything kò lè sí kankan o ti safe bàjẹ́ ọmọ tó bí nígbà tí wọ́n ṣì wà láyé ó ti gbàgbé pé bí a ṣe ń sùn tá à ń jí lọ́lọ́jọ́ ń kájọ́ là ń súnmọ́ sàárè wa tí ọlọ́jọ́ bá dé tó bá lọ ti gbàgbé pò ó yé ọmọjọ́ sílẹ̀ èé o ó dẹ̀ rántí sọ fún o ibi tó ti ṣẹ̀ wá ṣọmọ ẹ̀ṣẹ̀ mọ̀ púpọ̀ àwa ta wà lábúrọ̀dù la àwọn ọmọ wa ò yùsùn mọ́ nàìjíríà wọn ò mọ̀ nípa kọ́ṣọ̀ wa wọn they know nothing kò ó jí kò rò lọ́jọ́ kan pé jọ tí wàhálà bá dé ká ló tẹ̀ wá kò sí mọ́ bàbá ọmọ ò sí mọ́ ìyá ọmọ ò sí mọ́ ṣé ọmọ ẹ kó ti da ìran ẹ sínú hílàhílo ni o ti kó bá ayé àwọn ọmọ yẹn tí ogun bá tilẹ̀ wá ṣẹlẹ̀ nílùú ibi tó wà yẹn tán bá ní kókó ní kálukú máa sá kiri ibo ló fẹ́ káwọn ọmọ yìí sá lọ kán bá ti wá sọ pé òkè màmá mi wá láti nàìjíríà ẹ yo jọ mo bí ẹni ẹbí wo ló ti wá àìmọye àwọn ọmọ tàbí gan tí ò mọ̀ wípé yorùbá o ẹ àmì yorùbá a sọ fún àmì nàìjíríà ìmí ò mọ̀ bẹ́yẹ́ ibo lòun àbí yorùbá àbí kinní kan débi tó máa mọ ẹbí àìmọye ọmọ wa tí ò mọ àwọn fámìlì wa back home ẹ̀rù ń bà wá nítorí pé kò sí safety àbá lọ́lé àti mọ̀ ipa ti màyí ní ìkebẹ̀ àti màyí ní padà abẹ̀ bọ àwọn ọmọ yẹn wọn ò mọ kankan a máa ń tì wọ́n síbí ni pé ẹ̀yin ẹdúró ẹ jẹ́ lọ kí lọ fàyàrọ kú mo mọ̀ tó bá lọ́n bá gbà fún mi máa padà wá èrò kan wà nìyẹn tó bá ti kúrò bí ta lọ sílé ta miss àwọn ènìyàn wa a kì í jẹ́ káwọn ọmọ wa lọ tẹ̀lé wa torí wípé ogun ni Nàìjíríà jọ ṣé irú ìgbésí ayé yẹn ni wọ́n fẹ́ ni ṣé kò ti sú ìwọ tó ń gbọ́ mi mo ní mo sọ fún ẹ pé ìgbésí ayé ìrọ̀rùn bíi tìlú òyìnbó yìí ó lè padà dé kódà tá a bá gba nǹkan tá à ń sọ yìí tán tá a ọ̀dọ̀ wa tán kí ló dé tá a kọ́ àwọn ọmọ wa lọ sí nàìjíríà i for one wà láìtàlẹ́ ọmọ mi láìkì àti gbé nàìjíríà èmi gan mo lọ́ọ̀fù ẹ̀ bàjẹ́ mi ìwà mọ̀ tiẹ̀ ẹ o jẹ́ dìde kó yé wíra dáradára nígboro ẹni ẹ kò síbi tán lọ Tinubu ẹ wo lẹ́ ń pariwo Tinubu wo lẹ pariwo ọmọ orí ìkọkọ ẹ̀rù Ọlọ́run bà mí mi mọ̀ bóyá mi ìrántí ibi tí mo ti rí ẹ mọ Àtíkù tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding ọmọ Àtíkù tó ṣẹ̀ṣẹ̀ ṣe wedding níbi tẹ́tí máa mọ̀ mò ń sọ fún yín pé both PDP and APC they are one dídìrín ní púpọ̀ nínú wa a kàn máa believe their party irọ́ ni irọ́ ni ìkọ̀ọ̀kan náà ni kò sí yàtọ̀ láàrin PDP àti APC mo bẹ̀ẹ́ ni wo gbogbo àwọn candidate tó wà nínú PDP tó ma fi believe me. èwo ni ò tí ì cross sí APC rí wọnú APC gbogbo candidate almost all the candidates in APC èwo ni ò tí ì wà PDP Ri they are one they are only fully us for how long la ma fi continue láti máa fool ara wa ọmọ Àtíkù ó ṣe wedding ṣé o mọ̀ pé Tinubu wà ń bẹ̀ ṣé o mọ̀ oh God mo ń bọ̀ mi mọ ibi tí mo ti rí kíní yẹn ah. hello Kọ́lá. Hello? Hello, Bella. Hello? Hello? Ẹ kálẹ́ o. Hello? Hello láti Nàìjíríà. Hello? Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà, a kú ètò mà. Yes sir, ẹ bá wa dá sóòtún ojú ojú àdúrà o. àṣẹ. hello. à ń gbọ́ yín sà. ẹ ẹ ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun. yes sir. so iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tó dára ni fún ẹni tó bá létí. so àwọn ọmọ àlè rẹ̀ ní ọmọ àlè àwọn náà ó yẹ káwọn náà máa rí sí gbogbo ọ̀tẹ̀ sọ nǹkan good idea ni tó yẹ kí gbogbo wa fọwọ́ sí tó máa máa benefit tó ọkàn everybody máa balẹ̀ kò ní sí pé fúlàní kan ń pa níbì kan èèyàn kan lúbú tó ọkàn wa máa balẹ̀ everything máa wà okay nípa ọ̀rọ̀ àwọn governors ẹ̀ eh, like eh, Abíọ́dún tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ so àwọn oníwòwò ló ń fún lówó so àwọn tẹ́bí ń pa kò lè ẹ̀pù wọn ẹ̀rí báwọn ẹ̀pù yàn ṣèyàn gidi ó dẹ̀ ń lọ redeem church at least two times ló wá sí church wa ní last before covid nineteen ìdí church ló ń lọ o so inú church wọn ń sọ̀rọ̀ wá sí pé bí a kí wọn máa ran èèyàn tí ò bá ní lọ́wọ́ àwọn tẹ́bí ń pa fún covid nineteen kò lè ràn lọ́wọ́ wọn lọ́wọ́ so ó dẹ̀ lè ran ẹ tó ń ṣí aṣọ yòówó lọ́wọ́ ẹ ti rí ilé ayé òní bẹ́ẹ̀sì ní gbé everybody sowọ́pọ̀ ká sowọ́pọ̀ o ká gba Odùduwà yìí òní bẹ́ẹ̀sì so gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ń pa pé ẹyin eh, Odùduwà kan Yorùbá kan èdè kan náà là ń sọ kò sí nǹkan tó kọyàn pẹ̀lú Odùduwà the same thing ni wá anybody tó bá ti wà nílẹ̀ Yorùbá Yorùbá Yorùbá nation is Yorùbá nation Odùduwà nation is Yorùbá so ká gbàgbé nípa pé bí eh, Odùduwà nìkan nìkan bàbá kan so àwọn àwọn US yẹn náà àwọn Muslim ẹ̀sìn yẹn náà fi mú wọn tó fi dàbí tó bí eh, wàhálà wà so àwọn tó fẹ̀sìn mú yín náà àwọn náà ń pààyàn so àwọn náà ń ṣe wùwà burúkú náà ń ṣe gbogbo àti bí ẹ̀sìn náà sìn tó fi wùwà burúkú ẹ wo mo tẹ ní mi sọ pé àwọn ọmọ kọ kásùwọ́pọ̀ ibi tá à ń lọ ọlọ́run máa mú wa débẹ̀ láyọ̀ so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. ẹ ṣe gan ni god bless you sir god bless you mò ń wá kinní yẹn ní kí n lè fi hàn yín àti Tinubu o àti Àtìkù o Buhari ni o gbogbo wọn ni òde àwọn ọ̀nà ẹyẹ fúlù ara yín wake up from your slumber bí Tinubu hello caller hello caller from Nigeria. hello. hello láti naija. hello sir. Ah. naija. dáàtọ̀. hello. à ń gbọ́ yín. wọ́n àwúrò ẹ̀ pé kí ni. ọ̀ya mo ti pè mọ́. three times. ọ oh, ẹ má bínú ẹ má bínú. and mo dẹ̀ dúpẹ́ pé mo wọlé nǹkan tẹ́mi kàn sọ láwùjọ yẹn fún mi pé eh, tọ́pìkì alẹ́ yìí ó ní kan mo fẹ́ kọ́kọ́ mo dẹ̀ fẹ́ pé àwọn tó ń gbọ́ ohùn mi first jáde bọ̀ mi láti nàìjíríà mo dẹ̀ fẹ́ kí kí gbogbo àwọn èèyàn kan kọ orin yìí bíkọ́ àwọn olórin ń gbà tó bá kọrin wọ́n máa ń ṣe research ni ẹbí ń gbé ó kọ Yorùbá tẹ bá mọ tẹ bá orin yẹn ó ní ìṣẹ̀lẹ̀ ọmọ yorùbá ó fi yí. Hmm. ọmọ dúdú wa ẹni tó bá mọ orin yẹn á mọ̀ pé yes original ọmọ yorùbá. original Odùduwà ó ní ọmọ yorùbá so èdè tá à ń sọ yorùbá ni yorùbá lédè yẹn tí ìjẹ̀bú bá sọ èdè wọn yorùbá ni ahọ́n yẹn lọ táwọn gíga fi ń sọ̀rọ̀ yẹn òun ló yàtọ̀ níbo ló. àwọn kan bẹ tó ń pè ní rẹ àwọn kan pè tó ń pè ní ṣàgámù sóun náà ní rẹ mọ oríṣiríṣi ìjẹ̀bú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti wà nìyẹn bẹ́ẹ̀ náà ní èkìtì ẹ wo àwọn ọmọ dálẹ̀ tí wọ́n bá fi ń sọ̀rọ̀ òun ló yàtọ̀ síra wọn tí wọ́n bá sọ ìtumọ̀ kan náà ni yàtọ̀ sóyìnbó gbogbo wa ẹ̀kọ́ yẹn nà ó. kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé bẹ́ẹ̀ ni. ilé ọ̀làkùnrin bẹ́ẹ̀. ẹ jẹ́ ká fìmọ̀ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé. kémi gbé. <laughs> yeah, yeah. hello sir. so final thing tí mo fẹ́ sọ dáradọ̀ bí ètò yìí ṣe dáa tó tó bá rin tó a máa ń wù ẹ̀ gan àwọn tó máa ń sọ̀rọ̀ wọ́n ti máa ń tẹ̀kí táìmù jù gbogbo àwọn tó ń ṣe program wọ́n máa ń fún wọn ní ẹ tí wọ́n ní. kí ṣe pé káwá síbi káwá máa ṣe wàásù wàásù kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. torí ọlọ́run ìṣẹ́jú mélòó ló wọlé ń gbọ́. èmi kẹ́ ń sọ̀rọ̀ sí i ó kù three seconds kò pé two minutes mo dẹ̀ ti sọ pé ṣe máa sọ. ẹ ṣe gan ni sir ẹ dẹ̀ rí náà pé a máa ń sọ pé ìṣẹ́jú méjìlá fún àwọn kọ́là wa kí àwọn ẹlòmíín náà lè pè wọlé but nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ má bínú ẹ ṣe gan ni God bless you sir thank you very much. hello Kala. hello kọ́lá. ẹ kálẹ́ o. Hello ẹ bá wa ló àgọ́ tẹ̀ ń wò sílẹ̀ o ẹ ló àgọ́ lómi ẹ ká lè gbọ́ yín o. Hello. ẹ wa ló àgọ́ tẹ̀ ń gbọ́ yín à lè gbọ́ yín. ẹ kalẹ́ sà. Hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. yes ma. yes sà ẹ wa dá sètò. yes sà. à ń gbọ́ yín. ẹnu méjì náà ẹ dákun lórí ọ̀rọ̀ ìjẹ̀bú ìjẹ̀bú ìṣe ìjẹ̀bá yorùbá ìṣe ìjẹ̀bú yẹn mo fẹ́ dá sí. ẹ bá wa dá sí níṣẹ́jú méjì. ọmọ ìjẹ̀bú lè mi. ok. nínú ìtàn tí mo dẹ̀ ti bá lọ́wọ́ bàbá mi kú lọ́mọ bàbá mi jẹ́ kó yé mi wípé Ifẹ̀ òun la ti ṣàn wá. Hmm. débi pé torí ìdílé wa ni abọ́ rẹ̀ ìlú wa gbogbo àwọn kọ́kọ́ wà tí bàbá mi kó fún wa. Hmm nígbà tí wọn fẹ́ ṣaláìsì tó kólé mi lọ́wọ́ tó ní kínní pé tí n bá fẹ́ járọ òun kí n kó kínní lọ sí Ifẹ̀ pé tó bá ti rí lọ́wọ́ mi ó ti máa yé wọn nífẹ̀ẹ́ wípé torí Ifẹ̀ láti ṣàn wá òun ló fi jẹ́ pé káfi láfi jẹ́ ọmọ ọlọ́ba nínú ìlú mi so kọ́ńtà òun kò fẹ́ káwọn Yorùbá àtàwọn ọmọ Oòduà gbogbo wa ayé ká mọ̀ pé kankan náà ni wa kò sí yàtọ̀ kọjá ká pawọ́pọ̀ ká tún kínní ká gbé kínní lárugẹ Hmm. ẹ wo ìyà ń jẹ wá ọwá yorùbá wa táwọn adéko gan a mọ̀ pé ìyà ń jẹ wá a báwọn fúlàní ṣe ń pa wá nílùú hmm. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká gbèlú ìlàlùgẹ̀ ká kó ká jáwọ́ lápọ̀ tí ó yọ ká lọ gbómi lákaná èmi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣé ó dàbọ̀. God bless you sir thank you thank you. hello kọ́là ẹ kálẹ́ o ìṣẹ́jú méjì o ẹ kálẹ́ sir ẹ rọra o Mo ń wo níìsì tí wọ́n ń ṣe nísìnyí ni mo fi pè wọlé o. Yes sir. ẹ bá wa dá sétí. ẹ rọra o ẹ jọ Yorùbá ni mí Yínká lórúkọ mi o mo ń pè láti Germany. ẹ káàbọ̀ ẹ bá wa dá sétí oníṣẹ́. load that in please. ṣé ẹ ń gbọ́ mi. bẹ́ẹ̀ni ẹ bá wa yí kinní yẹn sísàlẹ̀. òkè ṣé ẹ ń gbọ́ mi dáadáa báyìí. ẹ a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín sà. ìkẹ́rí ojú àdú awa àdú àwa àwa àwa delta warrior làwa desert làwa gbà Europe orí omi làwa gbà Europe kẹrí gbogbo àwọn táwọn bàbá yẹn sọ wọn ò rí táwa rí àwa wà àwa wà àwa máa jà fún Yorùbá àwa ọdụ wa ó máa dúró àwọn olórí kúkú tó wà Nàìjíríà tó ní pé kí Oòduà má dúró yẹn ọmọ ogun àwa ń bọ̀ wálé torí àjò dàbí ilé. ṣé wá sí rally ṣé wá sí ní Dortmund ni àbí Berlin àbí Frankfurt nígbà tá a ṣe rally sàn. Germany bíi bíi lèmi wà ọ̀dà tani mò ń everything tó ń ṣẹlẹ̀. Germany bíi náà wà darapọ̀ mọ́ tá a ṣe. mo àwa ṣe tiwa àwa ṣe tiwa ní àdúgbò tèmi wà bọ́ọ̀lù èmi wà bọ́ọ̀lù city first capital in germany ibẹ̀ lèmi wà ṣé ń gbọ́ mi yorùbá a máa gbòmìnira wa ìyà yẹn pọ̀ jù libya làwa ti wọlé sí europe hmm. ìlú òyìnbó tá a wà gan kò dẹ̀ dàbí ilé wa kò dàbí ilé yorùbá ti sọ inú orin tí ẹ̀ ń kọ ní odua nation hmm. àjò dàbí ilé nítorí wá rí. Hmm. nítorí wa rí nílùú aráàbù ká tún dé òkèkun ní òkèkun tá a tún dé yìí nítorí wa ń rí hmm. tó yàtọ̀ àwa dúró àwa ṣe tán odò àdúró ṣé ń gbọ́ mi gbogbo àwọn bàbá bàbá yẹn kọ́ lọ kú kí gbogbo wọn lọ kú pátápátá gbogbo wọn la máa palẹ́yàn kọ̀ọ̀kan tọ́ba ní kò dùn àmàdo gbogbo wa àwa ti Libya àwa ti Delta warrior a máa ṣe pẹ̀lú wọn a máa dúró pẹ̀lú wọn. Odua tí wàá máa dúró Odua o máa dúró anídìí ẹ̀ ìyà yìí pọ̀ jù Kánò wọn dẹ̀ fẹ́ mi sí Kánò ilẹ̀ Haúsá ni mo dàgbà sí àwọn ẹbí mi ìyá tó bí mi bàbá tó bí ya mi Kánò náà dàgbà sí àmọ́ tó ń ṣẹlẹ̀ Haúsá mo gbọ́ hmm. ẹ ọ̀dà tára àwọn tó pa wá Nàìjíríà kò ń ṣọmọ Nàìjíríà àwọn tó wá ń pa wá ní Nàìjíríà kò ń ṣọmọ Nàìjíríà àwọn Chad Somalia Eritrea àwọn wọn nigeria awa nàìjíríà àwa tí wàá ṣe tó ń sìn àti rí gbogbo ẹ hmm. àwa táwọn libya la rí a rí òkè òkun bùlòǹbùlò lè mí gbà wá lóyìnbó hmm. ṣé ń gbọ́ mi ojú àwa dúró pẹ̀lú ojú àwa dúró kí nàìjíríà pín kí yorùbá lọ lọ́tọ̀ kí ibo lọ lọ́tọ̀ káwúsá lọ lọ́tọ̀ hmm. awúsọ onímọ̀wé wọn wọn máa fi wọn lọ jẹ zero ìdí zero wọn fi wọn jẹ wọn fi wọn jẹ chairman. wọ́n máa máa kó nàìjíríà jẹ́ wọ́n create many states ṣé ẹ̀ ń gbọ́ ni àwọn olórí burúkú àwọn àgbàlagbà yorùbá yẹn wọ́n máa ṣòfò ni òfò náà máa ṣe tìrẹ́dìrẹ́ wọn òfò náà máa ṣe. ẹ ṣeun ẹ jẹ́ ká tún gbé kọ́lẹ̀ lómi thank you sir god bless you ṣé ń gbọ́ mi òfò náà máa ṣe gbogbo wọn pátá. ẹ ṣeun o a ní láti gbé kọ́ọ̀lù ẹlòmíì náà ẹ ṣe. Okay, god bless god bless wa lọ fún Oòduà lèmi látọ tọkàntọkàn tọkàntọkàn ọmọ yorùbá ni ní tọkàntọkàn i stand with Oòduà god bless you my sister yínká lórúkọ mi yínká abubakar. abẹ́ẹ̀rí báyìí so abẹ̀rẹ̀ mèmí bẹ̀yìn ni mò ń rọ̀ yín mi ní kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ bọ̀ mo kàn fẹ́ rọ̀ yín ni wípé èmi ní kẹ́ ṣe máa máa pèsè fáwọn èèyàn kẹ́ má bùrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn ẹ má dá wọn lóhùn wọn lè gba Yorùbá nation ẹ jọ̀ọ́ ṣé ẹnu wa ló yẹ ká tẹ̀ ti máa gbọ́ pé a máa máa sọ fúnra wa pé à lè gbà nígbà tó jẹ́ pé ìyà jẹ ìwọ àti èmi asádànù kúrò ní Nàìjíríà tí ìyà ò bá jẹ tí bá jẹ mí kí la sá kúrò Nàìjíríà ṣe bí ara plan àwọn pípù yìí ni divide and rule ni plan wọn ni gain wọn náà divide and rule náà lè náà lò fún wa àti èmi ó mọ ipò ti dá ìwọn ìran àwọn Yorùbá wọ́n dá wa sí mẹ́ta wọ́n lé àwa kan dànù àwa lára àwọn tó ń lé kúrò ní Nàìjíríà àwọn tó wà ní nàìjíríà gan méjì tó kù wọ́n ti dárin wọn rú ẹdẹ ayé ara wọn ò yéra wọn nínú nàìjíríà ní àwọn yorùbá gangan divide and rule ní ẹwọ educational system wa náà tó o bá fẹ́ ṣe tó bá máa ṣe jamb ó sì tó bá máa ṣe waec ṣe gce and every other thing sixty percent pass mark ẹ ló máa mú ẹwọ ní higher institution ní ọ̀dọ̀ wa ní side wa ní south south south west tó o bá dé ọ̀dọ̀ àwọn haúsá fúlàní wọ̀nyí yìí their own pass mark is just thirty five percent ìwọ àti èmi àwa struggle a ka ìwé yẹn bẹ́ẹ̀ ni máa kú tá a bá wà kà tán o ìwọ tó o wọlé pẹ̀lú sixty percent tó o ka iwájú ìwé inú ìwé àtẹ̀yìn ìwé jáde tó o mú a tó o mú gbogbo ẹ̀ tó o mú first class upper tó o mú gbogbo everything o mà ní ríṣẹ́ o àwọn tí wọ́n jẹ́ wípé thirty percent náà fi wọlé ọ̀ṣà ń tì wọ́n wọ́n ń tì wọ́n wọ́n ń tì wọ́n tó bá kán tó jáde gan ni iṣẹ́ tó máa ṣe ọ́fíìsì tó máa dúró sípò tó máa dìmú ó ti wà bẹ̀ fún wọn ní orí nǹkan ẹ ṣé ìyẹn ò tó fún ẹ kó jígìrì ni ṣé ìyẹn ò tó fún ẹ kó má sọ pé bóyá o ní ẹ́tírèjì sí mi ni èmi ò mọ ẹ́ kí ló dé tí òun ètì torí pé mo ò láìkí dára talk show torí ẹ òun fẹ́ fi ara ẹ àti ìran ẹ o ti ẹ̀rọ ti kádàrá àwọn ọmọ ẹ pé ìyà tí o jẹ tí àwọn parents ẹ jẹ tí wọn náà tún jẹ kọ́mọ ẹ má tún jẹ ẹ wá máa sọ pé yorùbá ò níbi tó ń lọ yorùbá kankan ò lè gba kinní kan ó dẹjẹ tẹnu yín bá kàn ṣé ìwọ gan tó jẹ́ ọkọ àbí ìyá mo bí ẹ ṣé ẹnu tìẹ kò pẹ̀lú ọmọ ẹni nínú ilé tó ń wá èèó people èèó nation èmi ti ń pè wá ní nation thirty above fifty million ló ṣe fẹ́ kẹ́nu wa kí gbogbo wa sọ pé yes lẹ́ẹ̀kan ibo ló ti gbọ́rú ẹ̀ tó o bá mú ẹ lọ kò jẹ́ dandan àbẹ̀ ẹ àfọ́ǹsì èèyàn kankan ìwọ jókòó ara ẹ ṣùgbọ́n àwọn tó bá fẹ́ lọ má dà wọ́n láàmú because mo rí pé many of Yorùbá people both home and abroad wọ́n ti wà confused ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò yé wọn mọ́ púpọ̀ àwọn tó dẹ̀ wà lábúrò tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wípé àwọn ò gbowó ṣùgbọ́n wọ́n ti give up nítorí wípé wọ́n ti wà lábúrò iná ò lọ twenty four seven omi gbígbóná twenty four seven tútù twenty four seven bó o ní mọ́tò hmm, bó o ní mọ́tò ta who see anybody wàlẹ́ mo bí mo ṣe wà nílùú òyìnbó kò sí mọ́tò tó anybody léegun kì í rí ẹ mi rí yẹ mi ì rí ẹ kò ní mí nàìjíríà ló ti lè ṣe àwọn nǹkan tó máa gbé ẹ sókè because ní Germany wọ́n ti ẹ̀ jẹ́ kí ilé ayé gan wọ́n jẹ́ kó mọ̀ pé ilé ayé asán ni store ti billionaire fucking billionaire german tó ti máa lọ ṣe shopping lèmi tí ọmọ ọmọ kò lè nìyàn ibẹ̀ náà ni mo máa wọ̀ tí mo ti máa ṣe shopping wàláì àwọn bùtíìkì kan wà tí yẹ pé mo mọ̀ pé mi lè lówó ti máa fi rà olówó ló ń ṣọ́ọ̀bù ń bẹ̀ mo máa tún wọ bẹ̀ máa tún wọ̀ kódà mo lè fi ya fọ́tò àbí kò yẹ yín wọn ò ya olówó àti tálíkàtì kankan náà jọ wà ní bọ̀ ní nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n fìyà jẹ yín tó ń gba nǹkan yín lọ́wọ́ yín tó ń ṣe bó ṣe wù wọ́n wọ́n tún wọ́n press yín ẹ wá ní kí àwọn yúùtù kan má ya wèrè mọ́ yín lọ́wọ́ ẹni kan má ṣe yahoo yahoo ẹni kan má scam mọ́ kan má fraud mọ́ ẹ jọ̀ọ́ ọmọ bàbá ta níṣẹ́ wù kó wá wí ẹ̀yin gan tẹ́ ẹ̀ mú àwọn yúùtù tẹ́ ẹ̀ pa wọ́n tẹ́ wá pa wọ́n torí ẹ̀ fẹ́ kí wọ́n dìde láti wá béèrè ogun tó ikú tó pa bàbá la wọn lọ́wọ́ yín gbogbo sars tó ń pa yín kiri nàìjíríà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì inú they are about to reduce you they want to reduce you torí ìgbà tó bá máa strike ìgbà tó bá dẹ̀ máa strike yẹn ló ń ta èmi lára torí mi ìfẹ́ kọ́ báyìí lójú oorun mo fẹ́ kó o ti múra ó máa dùn mí tó o bá jẹ́ pò sí sọ pé irọ́ ni mò ń pa tó bá wá ṣẹlẹ̀ tó tó bá lọ pa ọmọ ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ á máa ké lórí ẹ̀ tó o bá jẹ́ kó lọ pa ìyàwó ẹ̀jẹ̀ ìyàwó ẹ̀ á padà ké lórí ẹ̀ torí àbá ẹ̀ sọ́sìn o ò gbọ́ rárá ó yàtọ̀ sí mo gbọ́ mi ìgbà ni wọ́n wá padà dé nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ tó bá wá jẹ́ kó ṣẹlẹ̀ ìrandíran àwọn ẹ̀jẹ̀ tó bá lọ nínú ẹ̀ wọ́n á máa ké lórí ẹ̀ wọ́n á ké láti ìrandíran ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn tó bá fẹ́ lọ fi wọ́n lọ́rùn sílẹ̀ jẹ́ kó lọ má fi ọ̀rọ̀ ẹnu ẹ kó má fi bà wọ́n kó fi dà wọ́n lọ́kọ̀ọ̀rù kó fi kó wọn ṣìnà leave everybody to take their own decision by themselves nobody is forcing anybody and i'm not forcing you either i'm only enlightening you the reason why you have to stand up on your feet and support what we are talking about now for your own good. You are not doing it for me, and neither are you doing it for anybody. You are doing it for yourself and your generation that you have now and the one to come. Do you understand me? Kò tí yé yín ebi ń pa yín. Ìlú tó epo, ẹ wá wò ó ẹ gọ president yín ó ní gbogbo lọ gbogbo àwọn other country pé nàìjíríà ní owó epo ti ṣèpù jù who says ta ló sọ fún wọn bẹ́ẹ̀ ṣé tó bá tẹ̀ sọ pé ìlú òyìnbó epo wọn bẹ̀ ṣe fẹ́ máa fi ayé ìlú òyìnbó ẹ fẹ́ máa fi wé ayé tó wà ní nàìjíríà ìgbésí ayé ìsọnù wàhálà ìsítẹ̀ téèyàn àfi kúrò lábúròdù kó lọ kó lọ sọ pé òun fẹ́ kọ òun fẹ́ padà relocate lọ sí nàìjíríà kúkú para ẹ̀ kúkú gbóògùn jẹ́ kó máa lọ torí pé ìyà ìyà ò tó yà àwọn tó wà ní nàìjíríà gan tán lọ́wọ́ mo máa ń wọ́ndà nǹkan tẹ́ enjoyment tẹ́ enjoy èyí tó jẹ́ pé kò kì í síná

tó o bá sùn o lè sùn with eyes closed ọmọ mẹ́ gbàgbé òṣì ní Germany ta wà yìí mo máa ń sùn pẹ̀lú ojú mi méjèèjì máa sùn dànùdànù máa sùn bàjẹ́ ọkọ mi á ní wo bó o ṣe sùn yákàyàkà á lọ sùn jákújákú mo máa sùn jákújákú mo máa sùn jákàjáká bọ̀ ṣé o lè sùn bẹ́ẹ̀ mi ṣe ń sùn tí n bá máa jí ẹsẹ̀ kan báyìí ni mo máa nà mo ti wọnú tọ́lẹ̀tì omi wọn àbẹ̀ kí n ṣí omi ni kí n fọnu kí n wẹ̀ mí ìṣẹ̀ṣẹ̀ lọ́pọ́n mi ṣé wọ́n sọ fún ẹ pé wọn ò lè ṣe kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ni ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ èmi ò rólówó kankan nínú yín ní nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé pati náà fi ṣépè fẹ́yìn yorùbá wọ́n ti mọ̀ yín pé àwọn fúlàní wọ́n ti padà mọ̀ pé pati ló jà rábà yé yín tẹ́ ẹ bá ti rí òde lọ tẹ́ ẹ ya gèlè bí dẹ̀ pa yín yẹn ń jẹ yín tẹ́ ẹ bá ti rí páùdà tẹ́ fi kun problem ayé yín mọ́lẹ̀ tẹ́ ẹ rí aṣọ aṣọ tó jẹ́ pé tẹ́ bá ti wọ̀ lẹ́ẹ̀kan tẹ́ bá ti bomi ó máa jẹ́ hàn you know tẹ bá ti mu tẹ mú gbogbo ẹ tẹ ṣe gbogbo ẹ ìyà ń jẹ yín tẹ tán tilétilé tẹ lọ síbẹ̀ tẹ lọ jójó ẹ̀sìn wákàtí mẹ́rin tẹ ṣe bí èèyàn tẹ wá lọ síwájú olórin hmm. àwa máa kọ fún yín àwọn máyégún yín wọn máa kì yín ní méje mẹ́sàn mẹ́wàá hmm. wọn máa pé nǹkan tó ń kì ẹ yẹn wà láì ò jẹ ò dẹ lè jẹ wọn lè oúnjẹ òní jẹ kó jẹ torí irú àwọn máyégún yẹn bẹ́ẹ̀ wọn kì í fẹ́ kéèyàn kí ìgbésí ayé ẹlòmíì kó dàbí tiwọn ṣùgbọ́n Ọlọ́run lọba ẹlẹ́san gbogbo bó o bá ṣe hùn kó mọ ọ ṣe tó tó o bá ń hide tó o bá ń ṣe burúkú nǹkan burúkú á máa yọ ẹ ṣe ó kàn dùn mí ni wípé wo iṣẹ́ burúkú tó o bá ṣe sílẹ̀ ìran mẹ́rin nínú àwọn ìran ẹ òun ló máa jẹ nínú ìyà yẹn ṣé o mọ̀ pé àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin they are innocent wọn ò bá ẹ dá sí ṣùgbọ́n ìkan ìbànújẹ́ ni ẹ̀san wa ké lórí ẹ̀ even kò ti kú kò wà nù sàré wàá máa jẹ́ ìdájọ́ ẹ̀ níwájú ọlọ́run torí pé o kó wọn sínú ìgbèkùn tí wọn ò mú kankan pa ẹ̀ torí pé o fẹ́ fi ayé ẹ̀ o ti fi bọ̀rùn ẹ̀ jẹ́ torí àjẹ ìjẹtán tó àjẹ ìwẹ̀yìn torí o fẹ́ jẹ́ kí gbogbo ilé ayé kó jẹ́ tiẹ̀ nìkan o ò kí ọmọ ẹnìkejì ẹ kó dàbí ti tiẹ̀ o fà iṣẹ́ àjẹ kó jẹ́ pé gbogbo ibi tó bá ti dé everybody á máa dọ̀bálẹ̀ á máa ṣe ránkàdéèdì ẹ̀ ṣe ilé ayé ilé asán tó jẹ́ pé ìjọ́ tó bá máa lo òòràn tí nǹkan kò mọ bí tó wọ̀ ó ti lọ dànù tí ẹ nìyẹn òun ló wálé ayé má yà o ò tilẹ̀ rò pé gbogbo èso burúkú tó ń gbìn sílẹ̀ nísìnyí ó máa padà wù bó pẹ́ bó yá tó bá ti wá wù ó ti di dandan kí àwọn ìran mẹ́rin kan jẹ́ bíbélì náà ti sọ ó ní bàbá ló jèso àjàrà àwọn ọmọlẹ́yìn kan kí ló dé tó ń sọ èso ìbànújẹ́ nàìjíríà gọọmẹǹtì wọn fi ìyà jẹ ìran ẹ ìyà lórí ìyà látijọ́ tó ti bí wọn wọn ò gbádùn ìṣẹ́jú kan rí àwọn ọmọ ẹ wọn gbádùn ayé rí ìwọ náà tún ṣèso ìbànújẹ́ sílẹ̀ fún wọn ìyà lórí ìyà kí ló dé ẹ wá ṣe ẹ wá ẹ wá bà yé àwọn youth wa jẹ́ kò yé wọn mọ́ I sat down and look at my youths in Nigeria they are totally lost and confused wọn ò believe anybody mọ́ nǹkan tó bá wọn kò sọ wọn ò gbọ́ mọ́ kò yé wọn mọ́ they they have given up already kò yé wọn mọ́ kò yé wọn mọ́ ó ti sú àwọn youth wa kò sí nǹkan tó sọ tó gbọ́ mọ́ àwọn náà tún wá jẹ́ ojo àti ọ̀lẹ ẹ̀wọ̀n àwọn ọmọ ẹ̀dó wọn àwọn sars wọ́n pa wọ́n ní mẹ́sàn-án méje mẹ́wàá ẹ wò wọ́n bí àwọn yúùtù yẹn ṣe gbé ara wọn lọ tí wọ́n lọ síwájú ilé kábíyèsí wọn wọ́n lọ fẹ̀hónú wọn bẹ̀ wọn ò bà kankan jẹ́ wọn ṣe kankan just little just peaceful protest kò bà kankan jẹ́ ó dẹ̀ dùn mí wípé ẹ̀yin yorùbá yúùtù ẹ̀ mọ́ powerful you are you are damn too powerful wà lẹ́tàlẹ̀ tó bá jẹ́ pé ẹ mọ bí agbára yín ṣe tó ni because kò sí orílẹ̀-èdè alàyè yìí ní any country both home and abroad tí youth bá ti dìde tán bá sọ pé nǹkan yìí ó ti nira fún wọn gbogbo àgbáyé ló máa dìde fún yín ẹkọ ẹ dìde ẹ ń mu mọ́ra kàkàbé ẹ ń ṣe ìyàwó kiri kàkàbé bíbí nàìjà ní gbogbo yín all of you want to become Davido all of you want to become Burna Boy all of you want to become Marley Naira Marley kò possible my dear that is why many of you ẹ máa lọ ń gbé nǹkan jẹ ẹ wo àwọn youth wa bó ṣe bí gọ́ọ̀mẹ̀ntì wa bó ṣe frustrate ayé wọn torí pé wọ́n sọ pé àwọn youth àwọn ní switch ọ̀la ṣùgbọ́n àwọn bàbá òfò bàbá ọ̀ràn wọ́n takú síbẹ̀ wọn ò fẹ́ kúrò wọn ò fi ayé sílẹ̀ fún ẹ̀yin youth wọn ti wá ń jayé ẹ̀yin youth ọ̀la wọ́n ti ń jẹ́ ti wọn jẹ́ mọ́ ti wọn lẹ́ni wọ́n dẹ̀ ti ń wo ọjọ́ ibi orórì wọn lọ́ọ̀kan báyìí wọ́n ń fẹ́ mí sọ pé wọ́n jẹ́ tán pé kò sí nǹkan tẹ́ padà ẹ gbúdọ̀ wá débà nǹkan kan bẹ́ẹ̀ ká ẹ tó débẹ̀ gan wọ́n ti fẹ́ pa yín tán òye tá tá ti frustrate ayé tá ti wà depressed yìí àìmọye nínú yín sí drug ni ẹ fi ń ṣe ayé look at my youth in Nigeria they live on drug tramadol àti oríṣiríṣi codeine gbogbo orí burúkú bẹ́ẹ̀ yẹn ẹ lọ wò wọ́n tán bá ti mu àwọn oògùn burúkú oògùn olóró wọn yẹ wo wọn bó ṣe ṣe rádaràda kiri tán bá ti débi pẹpẹ soup joy tán mu codeine tán mu gbogbo everything rubbish rubbish tán fa gbogbo rubbish ṣíṣà tó fa gbogbo ẹ̀ sínú agbárí tí gbogbo agbárí ń gbóná yéé nínú hot weather yẹn wà lẹ́tàlẹ́ kò yé wọn mọ́ they are lost I weep for my youth. well ẹ̀yin èèyàn mi èyí la máa fi ibi tá a máa fi ọ̀rọ̀ tèmi sílẹ̀ sí rèé o ó dùn mí ẹ jẹ́ ká lọ rò ó kó tó lọ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí ìjọba nàìjíríà wọ́n ti kó bá àwọn youth wa àwọn ọjọ́ ọ̀la wa wọ́n ti bayé wọn jẹ́ ìwọ àti èmi nísìn kò tí ì léètì fún wa láti dìde fún àwọn ọmọ yẹn àdẹ́bá yín sọ ẹ̀ sọ pé kí ni nítorí pé púpọ̀ nu yẹn ti wà labroad àwọn ọmọ yín ẹ lè kó wọn wá wọ́n ti wà pẹ̀lú yín labroad ẹ ti rí bó ti tán kò sí ìyà tó lè jẹ wọn mọ́ so àwọn tó wà nàìjíríà tó bá máa kú kán kú just i'm asking you how much do you think you can send to nigeria that will solve their problem èèyàn mélòó lè mọ̀ tí ìyà ń jẹ Hamzat tó ní pé kó má dá wa lóhùn èèyàn mélòó ló lè dìde ìrànlọ́wọ́ fún kí èmi kí tó gbà wípé òun ṣèrànlọ́wọ́ o ní láti mú owó yẹn jáde nínú àkáǹtì ẹ èló ló lè mú jáde nínú àkáǹtì ẹ láì jẹ́ kó solicit owó láti ràn àwọn ènìyàn àwọn ènìyàn ìwọ̀nyí lọ́wọ́ ṣó mọ iye tí àwọn agbọ́ta wà lábúrò tá à ń ná ni ó ti sú everybody The only thing tó lè put a stop to this thing is for you and I to join hands together and forget about Oduduwa and uh, eh, Yoruba or whatever, whatever. We are one. Whether you are Odua, Oduduwa, Yoruba, we are one. We are one. Your governors ẹ̀rí ni gọ́vnà akérèdọ́lù ó ní ti pool election tó ń ṣe ní Ondo state ó ní that will be the last election tóun máa ṣe ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ṣe mọye gọ́vnà tó ti sọ bẹ́ẹ̀ ni mo ní ṣe mọye president tó ti sọ bẹ́ẹ̀ ni òun náà tún ti sọ fún yín ewu ni ẹ tí gbọ́ nínú election wọn tí tẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́n sí tí ò yé yín I don't get you kí ni politician kó ṣẹ̀ṣẹ̀ yìí wáyé kó sọ fún yín sí pé òun máa ṣe fún yín tó yẹ ká lísì sí left to me ṣó yẹ kó tiẹ̀ rí èèyàn ẹyọ kan báyìí kó bọ́ síta láti sọ pé àwọn fẹ́ wá dìbò fún yín débi tẹ máa sọ pé ẹ come twenty twenty three yorùbá ló kàn yorùbá ẹ̀wọ̀ ló kàn ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ ṣé ní jonathan tí wọ́n gbé dìde tó máa contest as a president àbí lamido tó ń bọ̀ àbí àtìkù tó ń bọ̀ àtàìmọyémọyé wọn bẹ́ẹ̀ àti pé gan púpọ̀ aláìyé yín tẹ máa sọ epo dìgbà ẹ jẹ́ ká ní sùúrù tí yorùbá bá ti di president ìgbà yẹn ó máa easy láti ṣe fún wa jẹ́ kí n sọ nǹkan kan jẹ́ ìṣàlàyé nǹkan tí ò yí ẹ fún ẹ ṣé ti gbàgbé wípé ní ìgbà tí bàbá ọbásanjọ́ torí pé bàbá rẹ̀ mú ọbásanjọ́ àwọn ni wọ́n kó wa sínú họ́wùhọ́wù tá a wà nísìn ibi tí wọ́n bá ìran tán bá wa dé òun la wà lẹ́nu ẹ̀ lénìí ipa tí bàbá rẹ̀ mú ọbásanjọ́ tí wọ́n kó nínú ìgbésí ayé tó bàjẹ́ lénìí nílẹ̀ yorùbá òun ló lọ́dọ̀ kan yẹn ṣé o ò rántí ni àbó ti gbàgbé ni ní ìgbà tí bàbá rẹ̀ mọ Ọbásanjọ́ wà as president of Nigeria àwọn kan bá wọn nígbà náà wọ́n sọ fún wọn pé restructuring náà béèrè fún common restructuring náà béèrè fún during the bàbá rẹ̀ mọ Ọbásanjọ́'s regime just common restructuring bàbá refuse wá pé kò sí àyè fún restructuring ó ní ẹ̀yin aláìyá aláìmọ̀ kankan wá sọ wípé ó dìgbà tí yorùbá kan bá débẹ̀ ṣé wọ́n sọ fún ẹ pé tí tinubu bá ti débẹ̀ ìjà tiẹ̀ ló fẹ́ lọ jà àbó òrí tinubu lẹ́gbẹ̀ẹ́ àtìkù ni ṣó o rí lọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ eh, ganduje àbí gbogbo àwọn wèrè gbogbo àwọn rádaràda tó ń kówó nàìjíríà jẹ tó kó wa sínú ìgbèkùn ṣé o rí tinubu láàrin wọn ni kí ló wá rò pé tí tinubu bá débẹ̀ ó lè dáṣẹ láàrin àwọn yẹn common restructuring la bèrè nígbà tí bàbá ọbásanjọ́ wà níbẹ̀ bàbá ọbásanjọ́ refused us wọ́n ní kò sí àyè fún restructuring yorùbá wo ni wọ́n wá dúró dé ìsìn tó rò pé ó máa lọ bẹ̀ ṣé ìwọ ló fẹ́ lọ bẹ̀ àbẹ́mi ni ṣé Tinubu ni wọ́n ròyìn pé tó bá ti wá débẹ̀ Ọbásanjọ́ ní rọ́ Tinubu ló máa wá débẹ̀ táwa sọ pé yẹ wá gba restructuring same same ni the same Tinubu tó sọ pé àwọn Fúlàní herdsmen wọ́n pa àwọn èèyàn ó ní kò ń ṣe Fúlàní herdsmen ṣó ti rí pé Fúlàní Tinubu ni ìran Tinubu ìran Fúlàní ni kò ń ṣe Yorùbá ẹgbàgbé òṣì tí ẹ̀yin àtẹ̀mí ò bá dìde tán pátápátá this time around ó máa bad nǹkan iye kan péré bẹ́ẹ̀ ni Tinubu ń bá lọ síbẹ̀ just that name kó wà registered as one of Nigeria presidents kò ń ṣe pé bẹ́yà kí ayé ìgbésí ayé kó rọrùn fún tilé toko àbíkùn tó mú wa ìgbà tí bàbá Tinubu gan jẹ president eh, tó jẹ governor ní Lagos state mo bí yín ẹ̀yin Lagosian ara wo gan ni wọ́n dá mo bí yín ní as a Lagosian ara wo ni wọ́n dá fún yín for good eight years tí wọ́n lò kí ni kókó wọn kí ni wọ́n dá lára anybody ẹ máa sọ pé ó ń ṣeré ó ń ṣeré fún yàn anybody tó bá ṣeré fún Tinubu bá ṣeré hundred naira fún ẹ wà láìtàláì wọ́n mọ̀ pé wọ́n máa rí bíi one million pẹ́sù ló jẹ́ lọ́wọ́ wọn ni wọ́n fẹ́ lò ẹni so ṣóore nìyẹn ni ìyẹn ń ṣoore fi kán gbà kán láǹpẹ ìwọ lórí bí oore torí wọ́n ti fi ìyà wọ́n ti fi pa ẹ lórí. dìde ìjáyà jẹ́ náírà bàbá dìde lórí ẹsẹ̀ dìde. Eh, páìpù páìpù páìpù eh, ọ́ìlì wa ní Warri wọ́n máa rán ọ̀nà ẹ̀ wọ́n fẹ́ lọ kọ́ rìfáínárì sí between Niger and Nigeria don't you get it tó bá kọ́ rìfáínárì sí between Niger and Nigeria ṣé ilẹ̀ rẹ náà kọ sí yẹn epo tó máa máa rán ọ̀nà lọ síbẹ̀ ṣé títí wọn ní àwọn ti plan ẹ ti gbàgbé pé àwọn Fúlàní they are very very good in politics they are powerful in politics they are very very good more than us nǹkan tó máa execute lọ́dún yìí ten years ago wọ́n ti plan ẹ̀ sílẹ̀ àwa yorùbá tí nǹkan ò bá ti kàn wá ní gimú báyìí we no dey talk a kì í react ó ní mo ṣe ń pariwo torí pé wọ́n ti plan gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ kọ́kàn mú wa wá ah, mi ìfẹ́ kàn ṣe wá lọ́ṣẹ́ jù láriwo tá à ń pa yìí ẹ̀yin rò pé àwọn tẹ̀ ń sáré tẹ̀ kékeré ẹ yọ ìwọ̀nba tó bá fún yín nínú owó kẹwàá ṣé ẹ̀mí ta ló sọ fún yín pé wọ́n gbé mi dìde ṣé PDP ni mo sọ fún ẹ pé mò ń represent ni àbí APC àbí wọ́n sọ fún ẹ yí pé ìjàgbara ọmọ Yorùbá tá à ń jà fún politics ni no no no wake up from your slumber there is nothing like Nigeria tí gbogbo èèyàn ní nàìjíríà ìyàtọ̀ foríkorí tí wọ́n papọ̀ tó di ẹyọ kan tí gbogbo wọn lọ kí ló dé tún sí gbẹ̀yìn yorùbá lẹ takú ẹ̀yin youth you are too powerful you don't know how powerful you are ẹ dìde ẹ dìde tẹ ẹ bá dìde gbogbo àwọn èèyàn country in the western world will stand up for you i swear down if you don't get up on your feet they won't talk eléru làákọ̀fẹ́ eléru làákọ̀kọ̀kọ̀fẹ́ you youth ẹ dìde we need you get up on your feet fight for your future kò ní dákan ba ìrìn àjò ayé ẹ jẹ́ inú ìyá ẹ náà bó bá nǹkan ṣe sá títí títí títí pọ̀ fẹ́ níyàwó toró oníṣẹ́ ọjọ́kọjọ́kọ ìkan apàdà lóyún mọ́ ẹ lọ́wọ́ wà padà gbé sílé náà ni ṣé inú ìyá yẹn ló tún fẹ́ bí ọmọ sí dìde nísìnyí lórí ẹsẹ̀ rẹ jà fún ara ẹ má jà fún mi jà fún máa ra ẹjà fún ọmọ tó fẹ́ bí àtẹlé tó ti bí àtẹlé tó ti bí jà fún ìyàwó ẹ̀ náà kí la ní èèyàn ọkùnrin fún nílẹ̀ Yorùbá ẹ wo ìgbà tí wọ́n ń ṣe election ní Ẹdó ẹ wo bí àwọn ọmọ Ẹdó bí wọ́n ṣe dìde wọ́n dìde tán pé láyé láyé kò ń ṣe bí kí ló wá ṣẹ̀yìn yorùbá tẹ́ ẹ yọ̀lẹ̀ báyìí ẹ̀yin yúùtù nǹkan rẹ nìkan lẹ́mọ̀ ẹ fẹ́ ra mọ́tò bí bẹ Davido ṣe ń ra mọ́tò ẹ̀dẹ̀ mọ̀ wípé Davido akúrò Davido ti lómi tẹ́lẹ̀ kójò tó rà sí i bàbá ẹ̀ ó ní owó dànù ó náwó dákú gbogbo yín kò lè lè dàbí bọ́nà bọ́ọ̀ì bẹ́ẹ̀ ni àìmọye bọ̀ èmi lè sọ fún ẹ wípé tá a bá padà gba nǹkan tá à ń sọ fún àǹfààní mo fẹ́ answer question yìí tá à ń béèrè pé ẹ tá a bá gba kínní ṣé kò ń ṣe the same set of people tó ń fìyà jẹ wáyé náà tó máa wà ń bẹ̀ dá mi sí pé òmò tó ń ṣe láyé ẹ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe àwọn kan wà tí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe tó jẹ́ sí wípé a ti mọ̀ pé kò lè ṣẹlẹ̀ láyélé so ìwọ àti èmi à fọwọ́sowọ́pọ̀ à fojú winá à wá gba nǹkan tán àwọn tí wọ́n kó wa síbi tá a ti kúrò èmi àti a tún wá lajú kalẹ̀ a tún wá máa sọ pé àwọn ló tún kù ṣé tí ìwọ bá gbọ́ ọ̀dẹ̀rọ̀ pé mi máa gbà fún ẹ mi ì lè gbà fún ẹ èyí tí ò bá believe nínú Odùduwà àbí Yorùbá nation kò jẹ́ dandan ẹ fara mọ́ ẹ lè darapọ̀ mọ́ ìran Fúlàní kẹ́ máa bá wọn lọ because mo mọ̀ pé yíbo gan wá mọ̀ ẹ̀pọ̀ ọ̀dàlẹ̀ traitor ni wọn nígbà yín mọ́ wọn ìkọ̀kọ̀ náà làjọ ń jà fún kúkú lọ máa jẹ́ orúkọ Fúlàní Tinubu is part of Fulanis he believes in them more than Jew his brother ìwọ ò tí ẹ mọ̀ bóyá ìran ẹ̀gan Fúlàní ni bóyá nǹkan tó ń mọ̀ tí ò ní lè sọ fún wa ó jẹ́ dìde Tinubu ráyè tí yín kò dẹ̀ lè rí twenty twenty three yẹn ní Aso Rock kò sí nǹkan tán wà ń bẹ̀ kò lè kàn wọ́n bọ́ ń pin ní gbàǹjo kò lè kàn wọ́n kán gbàgbé òṣì kò lè ṣẹlẹ̀ Ọbásanjọ́ ti bà ayé ìwọ àtẹ̀mí jẹ́ wọ́n ti kó wa sínú wàhálà wọ́n ti kó wa sínú họ́ọ̀họ́ lótìtọ́ nísìn bàbá wọ́nà láti ṣàtúnṣe ṣùgbọ́n dìde lórí ẹsẹ̀ rẹ má lìsì sí àwọn onírádàràdà tán tó tòkùtò tán wíwíkúwìí lọ máa wórísun tí ò kàn ẹ́ wá ibi tí nàìjíríà ti ṣàn wá ibi tí yorùbá ti ṣàn wá ibi tó bá wù yorùbá ni kò ti ṣàn wá àníyàn ń jẹ wá ẹ ní kí lọ máa wá ibi tí yorùbá ti tábà padà mọ ibi tí yorùbá ti ṣàn wá ẹjọ́ ń sọ̀rọ̀ náà ṣáwọn yẹn náà fẹ́ wá jà fún wa ni àbí kí là ń wí gan kò tiẹ̀ padà yé mi mọ́ nígbà tí gbogbo yín aláìyé ẹ̀dá tẹ̀ ẹ̀ sọ pé ó dìgbà tẹ bá mọ orísun ibi tẹ ti wá tẹ bá wá padà mọ orísun ibi tẹ ti wá yẹn ṣé ẹ máa gbé báàgì yín ẹ máa lọ bẹ̀ ni àbí ẹ lọ pè wọ́n pé kán máa bọ̀ ẹ wá bá yín jàjà tó yẹ kẹ́ jà fúnra lára yín they won't do nothing ó jẹ́ ibi tí ọlọ́run ti dá ẹ sí tó ti mọ̀ ẹ́ mọ́ tó o ti mọra ẹ mọ́ ó jẹ́ dìde kó túbẹ̀ ṣe kó yé wá nǹkan tí ò sọnù kiri. hello Kala. hello. hello. hello à ń gbọ́ be bá wa sọ̀rọ̀ níṣẹ́jú méjì kan round up. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ìyọ̀gbẹ́mi ló sọ láti Odùduwà Republic. Hmm, ẹ bá wa sọ̀rọ̀ ẹ káàbọ̀. ìlú tó fẹ́ dá sí fẹ́ dá sí pé màmá o. ẹ bá wa dá sí à ń gbọ́ yín sáà. àmọ́ mo fẹ́ sọ pé ìlú tó ṣẹlẹ̀ ń pé. ìjọba tó ń ṣe ìjọba nàìjíríà ń sìn látòrí gómìnà ẹ lè rí ọmọ forty five years níbẹ̀ the time tí bàbá wa bá tó yọkọ jẹ president nineteen seventy five kí ni èjò ń gbà yẹn ìgbà tí Muritala jẹ president kíní èjì ẹ ìgbà tí kini kíní Buhari jẹ president kíní èjì ẹ ẹ wá àwọn tó rù wọn sìn àwọn age of something seventy sixty years ìyẹn láwọn kọ ẹlẹ́ẹ̀kejì mo ń bíbà kó tó pé ìgbà yẹn máa ń ṣe ìfàyàwọ́ ní Kútọ́nù mo máa ń bèrè ara mi pé kí ló tí mọ́tò fi ṣíìpù ní bíbà ju Nàìjíríà lọ tó gbọ́ máa wá síbẹ̀ láti wá mọ́tò tẹ bá wo difference tó wà ń bẹ orí pàtó sáà wọn ẹlẹ́kìjà tó máa lọ sí síbẹ̀ láti lọ pa ara rice náà gbogbo ẹ̀ ìyá wa ń jẹ níwá nísìnyí wa ń ta rice ní twenty thousand ìyá ń jẹ mẹ̀kúnnù ẹ ẹdùnmí tó gba thirty thousand lóṣù tó dẹ̀ náà mẹ́ta lé báwo ṣe kó ẹnìkan máa jí jí billions of naira àdẹ̀ ronú ẹ̀ẹ́nẹ́. ètò ìsìnwó ẹ̀ bàbá mi ọlọ́run á gbà ọlọ́run á ṣàánú wa. mm dẹ̀ ronú nílùú òyìnbó mi bá ìlú òyìnbó mi bá mọ́tò mélòó ló ń last day táwọn èèyàn. nàìjíríà máa ti pé mọ́tò mi last day èèyàn bíi twenty kú èèyàn thirty kú. hello. hello à ń gbọ́ yín. hello. hello sir. chenma èmi ló ń kú èmi ló ń kú ní azet ní ní ní ní western world pé azet lè yọ bọ̀ nàìjíríà máa ti pé èèyàn bíi thirty kú nínú azet bad road ẹgbẹ́ education system wa sìn kò wá òkè healthcare ẹlòmíràn fẹ́ bímọ òní owó hospital ẹ wọ́n sì máa wọ́n sì máa sáyé káàkiri kò ní serious school kankan tó lè tó lè kíni kíni kíni gómìnà kan kíni kíni kíni plan jerry gan fún fún federal government. Mm, ẹ ṣe gan ni. ṣàgbọ́. thank you sir. <laughs> ṣé gbọ́n. ẹ ṣe gan ni ẹ bá wa sọ kí a lè gbé kọ́ọ̀lẹ̀ lómi náà hello ìyá bẹni pé wọ́n ti drop ẹ wo mo fẹ́ ka kíní fún yín ṣe ti rí àwọn olórí eh, kíná kọ síbẹ̀ náà ní Sẹ̀yìndé aró this is Sẹ̀yìndé Arógbòfà secretary general of Afẹ́nifẹ́re on the need to restructure Nigeria to avert a breakup so ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀yin afẹ́nifẹ́ bíi afẹ́nifẹ́ wàhálà ẹ̀yin náà ti wá faramọ́ pé kán rí ṣe restructure ẹ má dream ẹ̀ láyéláyé fúlàní wọn ò lè fún ní restructuring ẹ kàn ń lo ẹ kàn ń nǹkan àlá tí ò lè ṣẹ ní ẹgbàgbé òṣì ṣe ti rí nǹkan tí wọ́n kọ àwọn afẹ́nifẹ́re ṣe ti rí àwọn tó ń sọ fún yín pé kẹ má bá wa kẹ má dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ẹ má dá ẹ má lísì sí wọn ẹ má lísì sí wọn ẹ kò yé yín ẹ wo nǹkan tí wọ́n kọ wọ́n ní we are not asking for war But those who are treating others part of the country as third-class citizens are the people pushing us to a precipice or something. Ẹ wò, àwọn very very kan, àwọn náà dẹ̀ sọ fún yín pé ẹ má dá wọn Yorùbá agitation kẹ́ ẹ má dá wọn lóhùn. Ikọ́ tó ń lo òye yín, púpọ̀ nínú ẹni òye yín many things I won't be able to tell you. Look at it, this is another one. Tẹ́tírí ẹ̀yin náà ṣáà pé Punch newspaper ni mo ti ń kà. Okay, this is uh, ambassador to Canada ẹ̀yin ti Dubai wọ́n ní àwọn Dubai wọ́n ti gbà láti máa fi issue visa padà fún ẹ̀yin Nigerians nígbà tí Nigeria government ti sọ pé wọ́n nígbà kí Dubai Emirates kan máa land kí plane wọn land sí Nigeria so wọ́n ti agree pé wọ́n máa máa issue visa fún yín padà láti wọlé tẹ́ bá ti ń padà wọlé ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ ilé ìtẹ́lẹ̀ fọ́ọ̀mù cortism ní ẹ kúrò Nàìjíríà ìyá ń jẹ yín ẹ sá lọ sílùú onílùú ẹ lọ fọ́ọ̀mù cortism ẹ ń para yín are you mad ṣe sick ni ṣe wà okay kí ló ń ṣe yín náà ṣọ́ ẹ̀jẹ̀ ta sí yẹn lọ́pọlọ ni ṣẹtiri many ṣẹtiri ambassador to Canada ni wọ́n many Nigerians are denied Canadian visa unfairly so many many things ń ṣẹlẹ̀ tí ò yé yín because mo máa ń sọ pé púpọ̀ nínú wa eléyìí tó fi yẹ ká máa wá nǹkan tá a máa máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé kiri àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí ṣó tí ò make sense ẹ̀ lè kàn kankan bẹ̀ mí ní kẹ́ máa wo ẹni ṣò bọ̀ tẹ́ bá wo àwọn ṣò wọ̀nyí ẹ máa wá àyè lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ máa lọ máa ṣe research ẹ máa ṣe research ayé tá wà yóò easy every minute every second ní nǹkan change má gbẹ̀yìn kí ló ń ṣe é o nílò ṣe research ká bá tún sọ fún ẹ wá tún nírọ́ ni àbájẹ má wà lára àwọn adọ́run mòótọ́ mi ní la orí ẹ kí n kó ọ̀rọ̀ síbẹ̀ wà láìtàlà kó ṣeé ṣe ṣùgbọ́n kò máa dùn mí pé pẹ̀lú gbogbo bí gbogbo wa ṣe ń sọ tó bá wá ìwà ń sọ pé irọ́ ni irọ́ ni tó bá wá padà ṣẹlẹ̀ kọta ní pé àfẹ́ kó ṣẹlẹ̀ tó bá wá padà ṣẹlẹ̀ sí ẹ̀wà láì má dé yín mọ́ ẹ̀ á má bá ìjà ara ẹ̀ yà kọ́ màá bá ìjà ara ẹ̀ akọ̀ torí o ò mọ nǹkan tó ń tèkì ní ẹnẹ́jì lára mi anyway ẹ jẹ́ kí n ṣe àlàyé kékeré yìí bẹ́ẹ̀ ni ǹjẹ́ ti gbọ́ nípa alájà ọ̀làǹṣílé bẹ́ẹ̀ ni kí ni wọ́n ń ta ilẹ̀ àti ilé tó ṣú ọ̀bàjẹ́ ìwọ tí o bá fẹ́ ra ilé ìwọ́n tó bá fẹ́ ra ilé àbò fẹ́ ra ilẹ̀ tó wà legit ẹ̀jẹ̀ kúkú mọ̀ pé èmi òun fẹ́ wàhálà ń tẹ̀mí kan tí ò bá ti nà tán i no dey put my hand i no wan wàhálà bójú mi lásán ni mo rí mu mo fẹ́ mu pẹ̀lú ìrọ̀rùn àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n lórí ti alájà ọláṣílẹ̀ yìí ah, gbogbo ọwọ́ ni mo fi sí mo fi gbogbo ara sí bàjẹ́ tó o bá fẹ́ ra ilẹ̀ àti ilé ní nàìjíríà tí ò ní fún ẹ ní wàhálà àti ìdààmú rárárárá kí ló ń dúró ṣe kọ sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wọ́n ní ilẹ̀ Express expressway ó wà ní under construction wọ́n ní ní oko Agbon coconut estate checking point bus stop badagry expressway lagos àbí kò yẹ yín báyìí wọ́n ní káàkiri kódà wọ́n ní ìmí lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ẹ lè máa sanwó instrumental seven hundred and fifty thousand naira per plot kò jẹ́ dẹ́gbọ́dọ́ pé kẹsànwó yẹn tán lẹ́ẹ̀kan ẹ lè san bí ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀mẹ́rin tẹ́ ti sọ tán wá fún yín ní everything ẹ̀yin ẹ sí mi ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ ẹ bá ti fẹ́ ra ilẹ̀ àbí ilé yálà láàrin Èkó ni àbí ní Badagry ni àbí ní Ìkòròdú ni àbí anywhere around mo ní wọn lóríṣiríṣi ẹ kàn sí mi tí mo máa stand fún ni o tí ò ṣe pé màá kàn sọ pé ẹ lọ rà ẹ kàn sí kinní kan mi ì nígbà o bẹ́ẹ̀ ni ilẹ̀ yẹn tẹ́ bá sanwó yẹn tán wọ́n máa fún yín èmi náà ṣe the same thing àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero one five two one seven four five zero two four three ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni à ń ta merike product lóríṣiríṣi fún ẹ̀yin tí ẹ bá ní acne àti pimples tí ó ba gbogbo ojú yín jẹ́ àbí ojú yín ti wrinkle ni àbí old age àbí whatever bí ẹ ti lo makeup àbí àwọn cream àbọ̀ṣẹ́ kan tẹ́ ti lò ó ti ba gbogbo ojú yín jẹ́ and so many things I have a lot of merike product that you can use tó máa jẹ́ kí ojú yín kó padà bọ́ sípò tí ò ní ní pimples acne yẹn á dry á dùn ìgbàgbé bẹ́ẹ̀ ni a ní àwọn oríṣiríṣi foundation tẹ́ lè lò yálẹ̀ tẹ́ máa fi tẹ́lẹ̀ ní àtẹ́lẹ̀ tẹ́ máa lò tán àti powder tẹ́ máa kọ́kọ́ kun kẹ́ tó kun foundation tó máa jẹ́ kí powder yín kó dúró kó moderate èmi ò ń ṣe ní makeup lọ títí tí bá ti kun foundation tí mo fi powder sí lórí mo ti wà satisfied i'm just okay with that àbí kò yẹ yín bẹ́yìn ẹ bá wa dòwò pọ̀ káyé bùgbàjẹ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ ká bá yín ṣe advertisement ẹ kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero one five two one seven four five zero two four three ìkéèsì ẹ̀ bá mọ nọ́mbà yẹn bí mo ṣe pè nísìn ẹ lọ sí orí péèjì mi kí ẹ lọ kọ́pì nọ́mbà mi méjèèjì tó wà ń bẹ̀ ẹ bá wa dòwò pọ̀ kájébùgbàjẹ bẹ́ẹ̀ dẹ̀ ni a tún bẹ̀ yín support my ministry on my YouTube channel Yeye Dara Talks ẹ bá wa lọ bẹ̀ ẹ má mind àwọn fídíò tá a gbé síbẹ̀ ẹ kò bá wa ṣe kí ni ẹ bá wa dọwọ́ bọ̀ ẹ bá wa subscribe náà kò yẹ ká ní irú yín kẹpọ̀ tó báyìí ká tún máa tètè rí bí a bí one thousand subscriber we still have a lot ah, àti ẹ̀ tí ní three hundred ẹ lọ bá wa lọ bẹ̀ yeye dara talks lórí youtube ẹ kò bá wa subscribe tẹ́ bá tẹ rẹ́ẹ̀dì yẹn kò add extra charges sí yín pẹ̀lú yín hmm? support my ministry and as you do so god almighty is continue will continue to protect you and your household ẹ owó ò ní tán lápò yín o gbogbo ẹ̀yin tẹ ṣọwọ́ tẹ fọwọ́ náwó sí wa tẹ́ ń dìde sí wa tẹ́ ń bá wa gbé bá ṣe ń gbé lórí Dara Talk Show tẹ́ ẹ̀ jẹ́ kó relẹ̀ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkú ẹ̀yin bùrọ́dà mi ẹ̀yin ìyá mi púpọ̀ yín ẹni kí a máa máa dárúkọ mo dúpẹ́ ṣùgbọ́n ọ̀run mọ̀ yín ọ̀run abámi gbé ayé yín sókè abámi gbé ọwọ́ yín sókè àbùdí ni tolókun o igbó bí tẹ ti mú owó tẹ ti mú gbogbo bẹ ṣe ń support mi lórúkọ Jésù èṣù oníbàbẹ̀ jẹ́ tẹ́ bá kọwọ́ bọ àpò tó bá kanlẹ̀ wà láì billions lẹ máa mú jáde millions billion trillion lẹ máa mú kan jáde thank you very very much i love you all thank you so much èmi ò lọ́tà omi ní olódì kankan o gbogbo èèyàn ní ti tèmi tó bá ti jẹ́ yorùbá ìran mi nìyẹn o ti di brọ́dà mi o ti di màmá mi o ti di ìyá mi o ti di bàbá mi nìyẹn but before you leave make sure you share this show and tí ẹ bá ti like page wa kẹ lè máa get your àtẹnità tá a bá ti wà ní online tá a wà live show ẹ bá wa like page yẹn kẹ́ ẹ dẹ̀ follow at the same time anytime tá a bá ti fẹ́ ṣe show ó máa notify yín until we meet again on friday lagbara lọ́wọ́ ọlọ́run ní ètò míì ètò wa dẹ̀ ní aago mẹ́fà ìrọ̀lẹ́ nigeria time aago méje german time òun la máa ń ṣe bákan náà ní àsìkò yìí ẹ ṣé gan ni o till then ire o.